شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إن كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم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 ọba tó yọ̀ǹda fún wa wípé ká wà ní agboolé Sunna TV nílùú Kútọ́nù tó jẹ́ ti Yorùbá àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún oore ńlá tó ṣe fún wa yìí alhamdulillah òun náà ló ṣọ́ wa láti lé títí pé ká sì débi láyọ̀ àkí Ọlọ́run lórí oore ńlá tó ṣe fún wa àtún wa dúpẹ́ fún wípé ó gbà wá láyè pínkẹ́ rọ̀mùdọ́mù ti ọdún yìí kó bẹ̀rẹ̀ lójú wa kó bá wa láyọ̀ kó bá wa lálàáfíà ó tọ́pẹ́ ó sì ṣe déédéé ọpẹ́ àwa tọrọ ìkẹ́gẹ́ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ó jẹ́ kí Islam rọ̀ wá lọ́rùn ó jíṣẹ́ ọlọ́run gẹ́gẹ́ bọ́ ọlọ́run bá ṣe ran ọlọ́run sì yìn lórí iṣẹ́ náà ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kọ́lọ́run bá ànábì wa Muhammad àti gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àwọn tí wọ́n ṣe wàhálà àti Islam fi di rọrùn ọlọ́run bá wa kẹ́ wọn ọlọ́run bá wa gẹ̀ wọ́n ó wá kó lórí wọn ó wá bọ́ sórí àwọn bàbá tí àgbàṣẹ́ yìí lẹ́nu wọn lọ́wọ́ wọn àwọn bàbá wa ẹni ọ̀wọ̀ ẹni àpọ́nlé bàbá wa lọ́mọ́lẹ̀ gbàgbé abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ bàbá wa alhaji shitu sani àkí bàbá lọ́nà ọ̀run ọlọ́run bá wa yáàfin wọn bá wa mójú kò nù láìfi wọn gbogbo àwọn ìyàwó wọn tí wọ́n jọ lọ ayé táyé fi dùn fún àwa tààjọ́ ọmọ tààjọ́ ọmọ kéwú ọlọ́run kí sàárè wọn kó rọrùn àkí wọn kí gbogbo àwọn àfáà tí wọ́n ṣe wàhálà tí nǹkan yìí fi gbòòrò lónìí bàbá wa alhalefa ahmad shitu sani àkí bàbá lọ́nà ọ̀run ọlọ́run jẹ́ káàlì kìá máa da fáwọn náà wọ́n ṣe gudugudu méje lórí gbogbo àwa markazi tí wọ́n ń jẹ́ ti gbogbo àgbáyé lónìí bàbá náà ọlọ́run jẹ́ kí sàárè wọn kó jẹ́ sàárè tí ó rọrùn fún wọn ọlá àjẹkànṣe ọlọ́run àti gbogbo àwọn àfáà tí wọ́n ṣe wàhálà pẹ̀lú wọn tí markaz fi gbòòrò tí ń fi di tí ń jàǹfààní fún gbogbo ayé lónìí láwọn tá a dámọ̀ àtàwọn tá a dámọ̀ ni wọ́n tán ti lọ sálì kìámọ̀ ọlọ́run bá ṣàforíjì fún wọn. ó wá kó lórí wọn gbogbo àwọn tí ọlọ́run bá fi iṣẹ́ náà rán tí wọ́n wà ń lónìí tí wọ́n ń tún ẹ̀yìn bàbá ṣe ó bẹ̀rẹ̀ látòrí bàbá wa almudir alkhalifa dr abdulhamid shitu sani àti dr wa abdulrahim àti dr wa mumin tí ètò ìjọ fẹ́ pàápọ̀ mi láàárọ̀ yìí èmi gúngun àláfíà ara ọlọ́mọṣàbà àjogún ẹ̀ fún mi kárí gbogbo àwọn ọmọ bàbá yányán àti gbogbo àwọn afá tí wọ́n dúró tí wọ́n ṣojú bàbá tán tí wọ́n ń ṣẹ̀yìn ọlọ́run jẹ́ kẹ́mi gùn jẹ́ àláfíà ọ̀tọ̀ wọn ọlá àjẹkànṣọ́ ọlọ́run àwa bọ́sàgbó létà wà yìí ẹrú ọlọ́wọ́n bá kan ọlọ́wọ́n bá fi ṣẹ́ dáadáa yìí rán àwọn náà ní bàbá wa alhaji abdulrasaq saifuddin tọ́lọ́wọ́n wa ní káwọn ọmọ ìyá rẹ̀ àwọn ọmọ bàbá rẹ̀ ká gbárùkù tí tí iṣẹ́ náà sì ń ṣe ń ṣe tí fi ń jàǹfààní fún gbogbo mùsùlùmí àgbáyé ọlọmọsà wọlé abẹ ẹ̀mí gígùn àlàáfíà ọlọmọsà bá jogún ẹ fún Ọlọ́run má bọlá wọn jẹ́ má dọ̀rọ̀ wọn rú má jẹ́ kí wọn máa padà sí ibú má jẹ́ kí wọn máa padà sí ìgbàlá burú àwa ṣàdúrà bẹ́ẹ̀ bákan náà fún gbogbo ọmọ ìyá wa tí wọn ń ṣiṣẹ́ Sunna TV ń bí lọ́kùnrin wọn lóbìnrin wọn bá alékún àlùbáríkà wọn báwa bò wọn náà láṣìírí jẹ́ kí wọn rèrè iṣẹ́ tí wọn ń ṣe ìjẹ láyé kí wọn tún padà rí jẹ lálùkìyàmọ àwa kí gbogbo mùsùlùmí àgbáyé tí rọmọdọ́nù bẹ̀rẹ̀ ní àná àti kí tàràwá wíkìlánà gbogbo àsìtúnú àánú àwẹ̀ lónìí pàtàkì jùlọ nílùú wa nílùú Benin àwẹ̀ ń lọ báyìí lọ́wọ́lọ́wọ́ àkí gbogbo wa pé a ti bẹ̀rẹ̀ ẹ̀ láyọ̀ ná ọlọ́run jẹ́ kí parí ẹ̀ kó dùn kó dùn ju oyin lọ gbogbo ohun tí èèyàn máa ń fi ń gbàwẹ̀ kọ́lọ́n kó ṣe nírọ̀rùn ọlá àjẹkànṣọ ọlọ́run ọlá àkúrà lanzim mo wá ṣàdúrà fún àfàmì àgbà tí ètò fẹ́ jọ pàápọ̀ mi láàárọ̀ yìí dókítà wa abdulmumin jondana tí àjọfẹ́ papọ̀ fi bá ẹ̀yin jàmọ́ sọ lérí ọ̀rọ̀ oníyebíye tá a fẹ́ sọ láàrin wákàtí méjì gbáko yìí kọlọ́mọdé a sì sọ kọlọ́mọdé a sì wí kọlọ́mọdé a sì wá gbọ́ gbogbo ọ̀rọ̀ tí ọlọ́run àtànábì rẹ̀ bá sọ ni kọlọ́run jẹ́ kó dẹnu wa jáde kẹsì ráǹfààní bẹ̀ káwọn náà lè rere jẹ láyé àtàlẹ́kẹ́ àmọ́ lórí báyìí mi ò ní wọ́n máa bá èyí tó kù bọ̀ kọ́lọ́hún bá ọba aláhànṣe kó tì wá lẹ́yìn kó sì tẹ́lẹ̀ dé wa asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. bí àwọn àfa láti ṣe bẹ̀rẹ̀ ètò pẹ̀lú okuọlá okuọlá tá a fi kí gbogbo àwọn mùsùlùmí lórí ilẹ̀ ayé pé a kú àmójúbà oṣù Ramadan oṣù ìkẹ́ oṣù gẹ̀ oṣù àánú oṣù iyì oṣù àpọ́nlé oṣù tí ò ní di kójúwe ara ẹ̀ fẹ́nìkan kí gbogbo ara ayé tó máa mọ̀ ó dégìjà lẹ́ẹ̀kan náà ó sì júwe ara ẹ̀ fọkùnrin fóbìnrin fọmọdé fágbà fónílé fàlejò gbogbo wáyányá la kú àlejò ńlá èyí tí a gbà láti àṣálẹ́ àná ni gbogbo wa ti gba àlejò náà bí àwọn ìmáàmù wa bí wọ́n ti ṣe kí ọkùnrin tí wọ́n kí obìnrin tí wọ́n kí àwọn àfáà tí wọ́n ṣàdúrà fúnilé tí wọ́n ṣàdúrà fàlejò àwọn náà gbé bẹ́ẹ̀ atọrọ bẹ́ẹ̀ gbogbo àwọn bàbá tí wọ́n ti lọ ọlọ́njẹ́ kálíkì àmọ́ ọ̀dà fún wọn gbogbo àwọn ìyá tí wọ́n ti lọ ọlọ́njẹ́ kálíkì àmọ́ ọ̀dà fún wọn gbogbo àwọn àfáà gbogbo àwọn kéwú gbogbo àwọn tá ń ṣiṣẹ́ ẹ̀sìn tí gbogbo wọn ti wọlé lọ ọlọ́ngbàbọ̀ wọn gbogbo àwọn tó wá ṣẹ́kù fún wa lónìí bẹ̀rẹ̀ látòrí àwọn bàbá wa Professor Dr. Abdulhamid àtàwọn wákìlì wọn Dr. Abdulrahim àti gbogbo àwọn afa nínú ọgbà Markaz àti gbogbo àwọn imam àti gbogbo akọ́mọ́nkéwú ní gbogbo orílẹ̀ ayé níbi tẹ́nì kọ̀ọ̀kan wà oṣù yìí oṣù iṣẹ́ ni o àjíǹde ara àlàáfíà ọlọ́run bá ní yọ̀ǹda rẹ̀ fẹ́nì kọ̀ọ̀kan wa insha allah bẹ́ẹ̀ náà ni àwa ṣàdúrà fún gbogbo iléeṣẹ́ Sunna TV bẹ̀rẹ̀ látòrí àwọn bàbá wa aṣáájú alhaji abdulrasaq fi kárí gbogbo àwọn ọmọ bàbá wọn àtàwọn ọmọ ìyá wọn látòkè délẹ̀ tí wọ́n jọ ń tiṣẹ́ náà lẹ́yìn tó fi ń lọ síwájú ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín láéláé o àti gbogbo àwọn elétò àti gbogbo àwọn tí ń ṣiṣẹ́ tí ń gbé sókè tí ń fà á sísàlẹ̀ ọlọ́run sábà ní ràn yín lọ́wọ́ gbogbo ẹ̀yin mùsùlùmí lórí ilẹ̀ ayé a àlejò àwẹ̀ Ramadan ẹ bàbá wa imam àwẹ̀ Ramadan yìí oṣù náà ǹjẹ́ àwẹ̀ yìí ǹjẹ́ ó ṣe pàtàkì àti kí ni ti ń jẹ́ àwẹ̀ náà gan ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni ó ń gbọ́ àwẹ̀ àwẹ̀ àwẹ̀ àwẹ̀ ń bọ̀ o àwẹ̀ ń bọ̀ o á o ẹ dákun àlàyé ò ní a lè ṣe fún àwọn jàmáà mùsùlùmí nípa pé ẹ dákun kí ni ti ń jẹ́ àwẹ̀ kí ni pàápàá àwẹ̀ gan. alhamdulilayi rabbil alamin a kí bàbá wa tí wọ́n béèrè béèrè pàtàkì yìí àwẹ̀ ramadan adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé àwẹ̀ tí gbogbo ayé ti mà ní. gbogbo ayé ló mọ àwẹ̀ Ramadan kò sì torí ìwà bẹ̀rẹ̀. Inshallah. wọ́n ti ń gbàwẹ̀ yìí kí àwa tó dáyé. Allahu Akbar. láti ìgbà táyé tí ń jáyé ni àwẹ̀ yìí tí ń jáwẹ̀ tán ti ń gbà. àwa náà tún dé wá ba aláyé pé ìwé tó ṣàlàyé àwẹ̀ yìí ìwé ọlọ́run ni ti ń jẹ́ Al-Qur'ani. Inshallah. àṣẹ ni oṣù Ramadan jẹ́ látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́run pàṣẹ fún gbogbo ohun tí ń jẹ́ mùsùlùmí ayé. Mm -hmm lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin tọ́lọ́hún pàṣẹ wípé ká gba àwẹ̀ Ramadan kí ni wá ń jẹ́ àwẹ̀ Ramadan kí ni ń jẹ́ àwẹ̀ Ramadan òun náà ni òdodo ọ̀rọ̀ kan tí ó jẹ́ ìjọsìn òdodo ọ̀rọ̀ kan ni tó jẹ́ ìjọsìn tí gbogbo ẹnu mùsùlùmí àgbáyé kò sí díẹ̀ tí kò sí pé àwọn mùsùlùmí kan gbà á wọlé àwọn mùsùlùmí kan ò gbà á wọlé kò sátakò ń bẹ kò sátakò ń bẹ hmm. gbogbo mùsùlùmí àgbáyé ní bá a ṣe wà ní rọmọdọ́n nísìnyí aago tá a bẹ̀rẹ̀ lè yàtọ̀ síra wọn àmọ́ gbogbo mùsùlùmí àgbáyé wọ́n ti bẹ̀rẹ̀ àwẹ̀ báyìí alhamdulillah kí ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ ni wípé ìlànà kan ni tọ́lọ́wọ́n bá là kalẹ̀ fún ànábì muhammad sallallahu alayhi wa sallam tí gbogbo àwọn mùsùlùmí gbọ́dọ̀ tẹ̀lé wọ́n gbọ́dọ̀ tẹ̀lé wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ní wọ́n sì gbọ́dọ̀ forí ẹ̀ tì ní àgọ́ tí wọ́n máa ń forí ẹ̀ tì ẹ̀rí bẹ́ẹ̀ làwọn afọ onímọ̀ fi ń sọ fún wa pé wàhùwà imsak anil muftirat min tolo ilfajir sadiq min tolo ilfajir sani ila gorobi shams wọ́n ní n tá pè láwẹ̀ ni pé ká kóraró hmm. ká múra ṣáwọn ká panudé láti ìgbà tí alfajari bá ti yọ bá ti alfajari kejì torí méjì ni àwọn olùmọ̀ sọ pé méjì alfajari náà ti máa ń yọ ẹ̀rí tá alfajari keji bá ti yọ yẹn ni pé láti ibi ta kọ́kọ́ láti máa jẹun abá ti wá ń jẹ títí tá a rí pé alfajari keji ló yọ yìí o tá a ti bẹ̀rẹ̀ sí gbọ́ tí wọ́n ń pèrún ní àwọn mọ́sáàsì pé àsọ̀látò khairun mina naomi àbí pé ẹ dá oúnjẹ dúró o láti bẹ̀yẹn àwẹ̀ ti bẹ̀rẹ̀ àwẹ̀ tó wá bẹ̀rẹ̀ yìí àwa wà bẹ́ẹ̀ níbi gbogbo nǹkan tí máa ń bàwẹ̀ jẹ́ èyí tá a mú gbẹnu ni èyí tá a mú gbabẹ́ ni gbogbo nǹkan tí máa ń bàwẹ̀ jẹ́ pátápátá a kòrà ló ń bẹ̀. a jìnà sí a jìnà a yẹra fún a yẹra fún yányán a nídọ́gbọ́n ṣe dépò tá a gba ọ̀kan kan fi ṣe ẹ̀rí láti ìgbà tó bá ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ láwa wà bẹ́ẹ̀ tí dìgbà tí a bá rí i pé òun wọ̀ yányán òun wọ̀ yányán tá a rí pa ọrùn kankan lókè mọ́ tí o máa jẹ dédé àsìkò ìrun magrebi a wa aṣọ bẹ́ẹ̀ torí pé ìgbà míì àsìkò a máa yí a máa yí padà tó jẹ pé òjò yóò hmm. tago náà ní a wa wọ aago ńgbà yẹn tá a fi ṣe dédé ìgbà tá a ti máa ń ṣínú tẹ́lẹ̀ òun láwa ló tójò ṣú àbí tí sáwọn bá ṣe bíi pé ó rẹjú díẹ̀ káwọn bá ti wọ̀ ti wọ̀ ká lọ jẹun ẹ̀rí ntí àwọ̀ ní ẹ ní wọ̀nba àlàyé tá a lè mú ọ́nà nípa rẹ̀. ọlọ́run bá ní san yín ní ẹ̀san rẹ̀ á sì rí pé á rìn jìnnà gbogbo ẹ̀yin olùkẹ́tígbọ́ wa nílé àti ní oko ẹ dákun wọn wa imam ǹjẹ́ alákìyèsí kan ń bẹ ká tó tẹ̀síwájú tá a lè pe àwọn dàda nìsí torí pé gẹ́gẹ́ bí sàárì tòní ìgbà tá a jẹ́ àwọn kan ti ń kírun àṣùbà látún gbọ́ táwọn kan ṣe àsálàtò khairumina naomi nínú ìlú kan náà ǹjẹ́ níbẹ̀ ìdá ẹnu dúró yẹn ǹjẹ́ ǹjẹ́ ó ǹjẹ́ ó ti ń bára wọn mu. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ibi tá a ti kí bàbá wa alhaji abdulrasaq nìyẹn fún oore ńlá tó gbé wọ̀lú yìí Allahu Akbar nítorí pé irú àwọn nǹkan báyìí náà ló lè jẹ́ kí òun máa kárí hmm. kóhun ọ̀rọ̀ ẹ̀sìn máa kárí tíró eléyìí ò bá sí bó láti jẹ́ kó yéra wa olùkálùkù fẹ́ máa lò fẹ́ ẹnu náà ni ó yẹ ló fà náà fi sọ pé gbogbo tábà ti Islam ká lọ wá máa rẹ̀ tó bá ṣe pé àwọn tí ń pèrun àbáwọn tí ń sọ àsàlátù khairu minan naum yẹn táwọn kan ti ń kírun táwọn kan tún ṣẹ̀ṣẹ̀ ń sọ fáwọn yẹn pé ẹ dá oúnjẹ dúró hmm. tó wáyé pé wọ́n nímọ̀ nípa rẹ̀ ni kò ní rí bẹ́ẹ̀ torí pé Ramadan ò gbọdọ̀ mú ìyapa ẹnu dání tí ìmọ̀ rẹ̀ bá kárí ìmọ̀ àgbà tá bá kárí ìmọ̀ àgbà tá ẹ̀ ti bá kárí ẹ̀rí bẹ́ẹ̀ kí mo fẹ́ bá bàbá dúpẹ́ ni pé irú ìtàn gbé kalẹ̀ yìí irú àlàyé tá a bá ṣe fún àwọn èèyàn tó ọlọ́run bá gba àwọn èèyàn láyè kan máa wò wá direct bá a ṣe sọ yìí yóò jẹ́ àǹfààní kankan tí gbogbo a fi máa bẹ̀rẹ̀ gbogbo a sì máa jọ máa forí ẹ̀ tì ọlọ́run yóò tì wá lẹ́yìn ìyẹn láàfin sọ fún àwọn ìmáàmù mọ́sálásí kọ̀ọ̀kan ọ̀rọ̀ náà ìṣòro àwọn dàdá ni a sọ fún àwọn ìmáàmù mọ́sálásí kọ̀ọ̀kan kan pa àwọn dàdá ni wọn láṣẹ pé láti gbà báyìí àsìkò báyìí àsìkò báyìí sásìkò báyìí ni kírun pípé máa wáyé kó mọ̀ bá àwọn adi pé nílùú kan náà ìyapa ẹnu yóò máa wá ṣẹlẹ̀ tí a fi kó àwọn mùsùlùmí sínú ròyìnròyìn wàhálà tí wọ́n ní mọ̀ọ́yì tí wọ́n fẹ́ mú ń jẹ́ dàdánì tá a bá rí i pé iye báyìí ni wọ́n jẹ́ ká kó wọn jọ ká ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn oṣù tó dé yìí o pẹ̀lú àsìkò rẹ̀ báyìí ni ó lọ sí báyìí ni ó lọ sí tí gbogbo wọn fi jọ máa rìn lórí ìlànà tí yóò fún ẹ̀sìn ní iyì rẹ̀ àti àpọ́nlé ọlọ́run aláàánú yọba nìsan yín ní ẹ̀san rẹ̀ o ọ̀dà ńgbà tá a ti gbọ́ àwẹ̀ wípé ká dá oúnjẹ dúró ká sì kẹnuró níbi gbogbo jíjẹ múmu ìsúnmọ́ obìnrin nkankan ẹ dákun ṣé àwẹ̀ ni a rí tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó sọ nínú apá kan nínú ọ̀rọ̀ rẹ̀ wípé o man lam yada qawla zuhur gbogbo àwọn ẹni tí ó bá fi ọ̀rọ̀ èké lẹ̀ ọ̀rọ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kù ọ̀rọ̀ tí máa bà nǹkan jẹ́ gbogbo àwọn tí ó bá fi lẹ̀ ọlọ́run ò bùkátà sáàwẹ̀ wọn ẹ ṣe níbẹ̀ a sí pé àwẹ̀ náà ó tún ní í ṣe pẹ̀lú iṣẹ́ téèyàn bá ń ṣe lọ́sàn-án àwẹ̀ ni àbí ẹ bá ní fẹ́ àárín yẹn díẹ̀ alhamdulilayi rabbil alamin ìbéèrè tẹ béèrè ìbéèrè dáadáa ni. Allahu akbar. ẹẹ àwẹ̀ tẹ́lẹ̀ ọ̀nà méjì làwẹ̀. mimtaz. ìkẹnu oró tá à ń sọ lẹ́ẹ̀kan ni àwẹ̀ ṣiṣẹ́ lọ́bẹ̀. Hmm. àwẹ̀ tún ṣiṣẹ́ lọ́bẹ̀ ìkó ara pàápàá ró. Allahu akbar. ìkẹnu oró ká má jẹ ká má mu ìkẹnu oró ni. lẹ́yìn wá àgbà náà ẹnu yìí náà tí tá à ń fi jẹun tá ń fi mumi a tún gbàwẹ̀ rẹ̀ kejì ọ̀nà wọn lágbàgbà ọ̀wọ́ rẹ̀ kejì ni pé nítorí pàwẹ̀ ń ti ń jáwẹ̀ gbogbo ara làwẹ̀ ń ṣiṣẹ́ gbà. bẹ́ẹ̀ni. ibi táwẹ̀ ti yàtọ̀ sí ìrun a lọ hajj a ṣe ayọ̀ zaka a ṣe sàrà ibi táwẹ̀ ti yàtọ̀ nìyẹn. àwẹ̀ bàbá ti bẹ̀rẹ̀ sí gbàwẹ̀ báyìí gbogbo ohun tí ń jẹ́ oríkèé ara wa la gbọ́dọ̀ fi gbàwẹ̀ ló wọnú iṣẹ́ hmm. bí ò bá síbẹ̀ ọ̀kan kó bá kan. Allahu Akbar. kò yẹ ká bá ẹ nídìí nǹkan tí ò dáa kò yẹ ká bá sọkúsọ lẹ́nu rẹ ìwọ tó o gbàwẹ̀ àwẹ̀ máa ń nu ẹ̀ṣẹ̀ nu ni àwẹ̀ máa ń jẹ́ kéèyàn di ọ̀rẹ́ ọlọ́run ọba ni àwẹ̀ a sì máa sọ èèyàn di èèyàn gíga lọ́dọ̀ ọlọ́run ẹrú tó dáa lọ́dọ̀ ọlọ́run bí ó bá sì rí bẹ́ẹ̀ gbogbo ohun tí ó kọ àbùkù bá ebi tó fi ń panú gbogbo ohun tí ó kọ àbùkù bá omi tó mu gbogbo ohun tí ó kọ àbùkù bá àìsùn tó ń ṣe torí ẹni tí ó bá gbà yóò ṣàìsùn àìsùn tó ń ṣe tó ń fi ń súnmọ́ ọlọ́run kò yẹ kó tún máa wá sọ̀sọ́kúsọ pẹ̀lú ara tó fi ń súnmọ́ lọ́hùn kò yẹ kó máa hùwàkíwà kò yẹ kó máa rìn kiri lànàbí fi ń sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo ẹni tí ò bá fọ̀rọ̀ èké lẹ̀ hmm. tí ò sì fàbò sí lẹ̀ tí ò sì fi ìsọkúsọ lẹ̀ tí ò sì fi ká gan lẹ̀ tí ò sì fi ká ṣòfófó lẹ̀ kó má wulẹ̀ febi pa ara rẹ̀ kó kúkú máa jẹun ìyẹn ni pé gbogbo ohun tá a sọ yìí ó so máa wẹ̀ hmm ó sopọ̀ hmm. máa wẹ̀ aláwẹ̀ ọ̀gbọ̀dọ̀ tó máa máyàn lójú aláwẹ̀ ọ̀gbọ̀dọ̀ tó máa tẹni mọ́lẹ̀ hmm. aláwẹ̀ ọ̀gbọ̀dọ̀ tó máa fìyàn ṣàyàn sí gbọ́dọ̀ mú jà lọ́sàn gangan kò gbọ́dọ̀ mú jà jàgídíjà gan nítorí pé ànábì sọ àsọ́ọ̀lẹ̀ fáláwẹ̀ pé tí o bá rí pé wọ́n ń gbéjà bọ̀ hmm. ìwọ tètè jẹ́ oyé wọn pé àsìkò tí mo wà yìí kì í ṣàsìkò ọjà àsìkò tí kálukú wa fi ń súnmọ́ lọ́hùn ni ìbéèrè tẹ ìbéèrè ìbéèrè dáadáa ni kò jẹ́ kéèyàn púpọ̀ lè mọ̀ wípé àwẹ̀ gbogbo ara là á mọ̀ fi gbàwẹ̀ lànà mi tètè tètè sọ̀rọ̀ yẹn fún wa tí fi ń pè wá sákèsì. ó já sí pé gbogbo àwa tá à ń jẹ́ mùsùlùmí àwẹ̀ àti jẹun nísàárì àti kẹnuró ajìnà sí jíjẹ ajìnà sí mímu látìgbà tá àlùfájàrí kejì ti jáde títí tóòrùn ó fi wọ̀ kìí sọ̀rọ̀ oúnjẹ àti mímu àti ìsúnmọ́yàwó nìkan o bẹ́ẹ̀ náà ni etí rẹ ó fi gbàwẹ̀ ojú rẹ ó fi gbàwẹ̀ imú rẹ ó fi gbàwẹ̀ ẹnu rẹ ó fi gbàwẹ̀ gbogbo oríkèéríkèé ara rẹ ló fi gbàwẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ntí ọ̀dà ò ní fi ṣe é ntí ọ̀dà ò ní fi ṣe bọ́ọ̀ bá wà nínú àwẹ̀ tó ń lọ sọ̀sọ́kùsọ ọlọ́run ò bùkátà sáwẹ̀ rẹ o bọ́ọ̀ bá ń bẹ nínú àwẹ̀ tó ń lọ fetí rẹ gbọ́gbọ́kúgbọ́ ọlọ́run ò bùkátà sáwẹ̀ rẹ o bọ́ọ̀ bá wà nínú àwẹ̀ tó ń lọ jòkó ti nǹkan tí ọ̀dà tó ń lọ wò ó ti ń fojú rẹ ṣe nǹkan míì gbogbo eléyìí ọlọ́run ọba ọkọ̀ fún wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọkọ̀ fún wa ọfẹ́ káwẹ̀rẹ̀ ọ wọlé lọ́dọ̀ ọlọ́run ajẹ́sí pé gbà á dáadáa kó o sì yẹra fún gbogbo àwọn nǹkan tí ò dáì kọ́dà lásìkò yìí tẹlifíṣàn rẹ gan oríṣuná tv nìkan ni ọ̀rọ̀ alágbé sí tọ́mọ gbọ́ wá sí nìkan bẹ́ẹ̀ ní twenty four hours ibẹ̀ ni ó gbé sí àmọ́ o tún wá ń báláǹsì o tún wá gbogbo àwọn oríṣiríṣi yàmọ̀yàmọ̀ tí yẹn ń wo tẹ́ ń wo káàkiri káwẹ̀ tó dé yìí ẹ palẹ̀ gbogbo rẹ̀ mọ́ káfi pàtàkì oṣù náà eléyìí ní jẹ́ wípé à ń gba àwẹ̀ dáadáa kódà. kódà dókítà wa bàbá wa Sayyidina Umar jẹ́rìí sí ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ yẹn ó ní laysa siyami mina ta'ami wa sharab wahdahu walakinahu mina al-kazibi wal-batil wal-lagwi wal-khalf. bàbá Umar ń sọ fún wa pé kì í ṣe pé ká má jẹ o hmm. kì í ṣe pé ká má mu kì í ṣe pé ká má súnmọ́ ìyàwó wa nìkan làwẹ̀ o ṣùgbọ́n tí ń jáwọ́ ẹ̀ ká fi rọ pípa á lẹ̀ aláàwẹ̀ ò máa parọ́ aláàwẹ̀ ò máa wo òkú wò aláàwẹ̀ ò gbọ́dọ̀ àwọn orin tí máa ń wà ní wa gbogbo àwọn orin tí máa ń wà ní ilé wa tó jẹ́ pé la mọ̀ ní fàájì tẹ́lẹ̀ tó jẹ́ pé wàhálà wa sí táàmà ń sẹ́ni náà máa ń sọ fún wa pé àwẹ̀ kò mọ lérí ká má jẹun kò mọ lérí ká má Hmm. ìwòwòkuwò ìrèrèkèrè ìsọsọkúsọ gbogbo eléyìí náà inú àwẹ̀ ní bẹ o mo fi ké yín lẹ́yìn ní ọ̀tẹ́ bàbá mi. ọlọ́wọ́ bá ní sanyín lẹ́sàn-án rẹ̀ gbogbo àwa tí a ń jẹ́ mùsùlùmí ńgbà tá a bá ti wá rí wípé àwẹ̀ kìí sọ̀rọ̀ mo fóúnjẹ ńlẹ̀ mo fi omi ńlẹ̀ mi ò súnmọ́ ìyàwó mi lọ́sàn-án àwẹ̀ fẹjú o àwẹ̀ fẹjú àwẹ̀ fẹnu àwẹ̀ kẹ̀ dáadáa gbangba rẹ̀ gbangba tó tóbi ni hmm. ojú rẹ̀ ó fi gbàwẹ̀ etí rẹ̀ ó fi gbàwẹ̀ ẹnu rẹ ó fi gbàwẹ̀ ara rẹ ó fi gbàwẹ̀ ojú ara rẹ ó fi gbàwẹ̀ ẹsẹ̀ rẹ ó fi gbàwẹ̀ ọwọ́ rẹ ó fi gbàwẹ̀ so kìí ṣe pé oúnjẹ ò lọ́nú nìkan ìyẹn làgbọ́yé tó wà níta jù tí gbogbo wa ń bójú tó mi ò sáà jẹun mi ò sáà mú nǹkan kan mi ò sì súnmọ́ ìyàwó mi lọ́sàn-án àwẹ̀ mo wà nú àwẹ̀ àmọ́ òun lọ purọ́ àwẹ̀ rẹ ó ti gbakú so òun lọ ṣèké àwẹ̀ rẹ̀ ó ti gbákù òun lọ jẹ́jẹ́ rí èké àti gbogbo ohun tí ọ̀dà ni gbogbo eléyìí ẹja mọ̀ wípé àwẹ̀ ọgbà tó fẹ̀ ni ká sì múra ká gbà dáadáa ọ̀dà ńgbà tá a bá ti wá mọ tí a pè ní àwẹ̀ ẹ dákun bàbá wa imam ọlọ́njẹ́ àárí yín pẹ́ ǹjẹ́ àwẹ̀ yìí ǹjẹ́ àrí àǹfààní kan fáwọn tá jẹ́ mùsùlùmí níbi gbígba àwẹ̀ náà ǹjẹ́ àwọn àǹfààní kan wà fáwẹ̀ náà torí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí míì kọ̀ọ̀kọ́kọ́ máa àǹfààní tí ń bẹ́ńbẹ́ ló ṣe filẹ̀ ẹlòmíì ọmọ wípé bọ̀n kí ni qu'est-ce que ça va me donner kí ló fẹ́ fún mi kí ni mo fẹ́ rí ń bẹ̀ ẹ alọ́ gbẹ̀sán láyé ó gbẹ̀sán láyé kìámọ̀ ẹ irú ẹ̀san wo ẹlòmíì ò gan o kò ríro but àwẹ̀ gbígbà kí ni pàtàkì rẹ̀ àwọn kí ni pàtàkì àwẹ̀ tí mùsùlùmí gbẹdọ̀ gbà á. alhamdulilayi tí a bá wo ohun tọ́lọ́run torí ẹ̀ ní ká gbàwẹ̀ àwẹ̀ gò púpọ̀ lọ́dọ̀ ọlọ́run Allahu akbar àwẹ̀ sì pàtàkì kódà ọlọ́run fẹ́ràn àwẹ̀ débi pé ó ní gbogbo iṣẹ́ mo ti sọ iládá tẹ́ ẹ̀ máa gbà ń bẹ̀ bẹ́ẹ̀ni ká lè máa pín pàtàkì àwẹ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ntọ́lọ́run bàbá bẹ irú rẹ̀ kẹ́rù ṣe kó sì fọkànbalẹ̀ kó fi ìfọkànbalẹ̀ fi ṣe àwẹ̀ tí à ń sọ yìí báyìí àǹfààní ti ń bẹ lábẹ́ ẹ̀ pọ̀ àǹfààní ayé ń bẹ ń bẹ àǹfààní alikiyama sì ń bẹ ń bẹ mm. kódà àǹfààní àlàáfíà ara gangan ń bẹ nínú àwẹ̀ tí à ń gbà ńgbà táwọn olùmọ̀ wọ́n fẹ́ tán là yẹ́bẹ́yẹ́bẹ́ mm. Ah, pípọ̀ náà wọn kiri pàpà tí wàá rí i pé àwẹ̀ ó máa ń fa kẹ́mi ogun. Allahu akwa. jama ẹ̀yin bàbá wa ẹ̀yin ya wa tẹ́ ń gbọ́ wa tọ́lọ́ wọn bá bẹ̀ wá ń ṣẹ̀kàn ẹ jẹ́ ká ṣe àwẹ̀ tẹ́ rí yẹn àǹfààní pọ̀ lábẹ́ ká kọ́kọ́ yọ ẹ̀san pé a fẹ́ lọ wà àlìjánà ká kọ́kọ́ yọ sọ́tọ̀ torí pé ọlọ́run màmá sọ pé àwọn kan tó já láàwẹ̀ òun ti yọ ẹnu ọ̀nà tí wọ́n tán fẹ́ gbà lọ àlìjánà ká kọ́kọ́ yọ yẹn kò ṣùgbọ́n ẹ já sọ fún yín pé gbogbo ẹni tí bá ń gbàwẹ̀ yóò dọ̀rẹ́ ọlọ́run. insha Allah fún gbogbo òfin tó ń bẹ lábẹ́ ẹ̀ta agbọ́lẹ̀ kan nì níbi ká má sọ̀sọ́kúsọ ká má wò òkú wò ká má rìn kiri bí yẹn bá ń fojoojúmọ́ gbàwẹ̀ mo rò pé ń tọ̀hún kò ní pẹ́ di wòlíì ọlọ́run yóò súnmọ́ ọlọ́run yóò súnmọ́ ọlọ́run yóò dọ̀rẹ́ ọlọ́run bí yẹn bá ti dọ̀rẹ́ ọlọ́run kó tó ronú kankan rẹ báyìí ọlọ́run máa ṣe fún mi táburú bá ń bọ̀ fúnra ọlọ́run ni ó máa yẹ fún pé eléyìí kọ́ àdánwò tọ́lọ́run bá sì gbé bá ròyìn bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́run tó máa ń fún alábàáyọ jẹ́rí bẹ́ẹ̀ nínú àwọn àǹfààní táwẹ̀ tó ń bẹ fún ni pé lápèjúwe ká sọ pé èèyàn jẹ́ alárùn alárùn ìtọ̀ ṣúgà Hmm. bí a bá já láwọn ìtọ̀ ṣúgà àwẹ̀ a máa dín agbára àrùn yẹn kù débi pé nítorí oúnjẹ àwọn oúnjẹ àjẹgan tá à ń jẹ òun pípọ̀ àrùn àti pé bí a bá jẹ́ nìkan tí bá máa ń gbàwẹ̀ irinṣẹ́ ti ń bẹ́nu engine ń bẹ́nu gẹ́gẹ́ bí engine ń bẹ́nu mọ́tò hmm. tíṣẹ́ ò bá ka lára mọ́tò ò ní tètè bẹ́ẹ̀ náà ni engine ń bẹ́nu wa àjẹranjú ó jẹ Hmm. kò ì lọ hmm. dáadáa ó tún fi tọ̀sán kun kò ì lọ dáadáa ó tún fa tàtàtẹ́ kun kò ì lọ dáadáa ó tún wá jẹun alẹ́ bí yàn bá sì gbàwẹ̀ èrè tàṣùbà tó bá wà bẹ́ẹ̀ ni ó wà mọ́ṣíìnì ó ti ṣiṣẹ́ ṣiṣẹ́ títí débi pé kò ní sí nǹkan kan bẹ̀ mọ́ ẹ̀rí tó bá jẹta lẹ́ nǹkan fẹ́ẹ́rẹ́fẹ́ kan ni ó jẹ yóò sì lọ sùn gbogbo èyí náà gbogbo àwọn gbàgbà rẹ láyè ẹ rí i pé ara wọn máa ń le àlàáfíà sì máa ń wà fún wọn ìfọ̀kànbalẹ̀ máa ń wà nínú ìgbésí ayé wọn àrùn kárùn ni máa ń jìnnà sí wọn hmm. jẹ́yìn náà tá a bá fẹ́ wòyìn náà lásán dókítà mi jẹ́ kó tó láǹfààní ká fi pàtàkì àwẹ̀ ká máa fi gbàwẹ̀ ká tó tún á sọ wípé gbogbo ẹni tí bá ń gbàwẹ̀ láyè ọ̀rẹ́ Ọlọ́run bá ni wọ́n. Allahu akbar bàbá wáyé wájú ọ̀rẹ́ Ọlọ́run kí ló tún kù kí ló tún kù kí ọba tó láyé tó lọ́run ó sọ wádọ̀ ọ̀rẹ́ rẹ̀ àwa náà dọ̀rẹ́ rẹ̀ kí ló tún kù gbogbo ohun tá à ń bá ń fẹ́ rí pé ìrọ̀rùn ni ó máa jẹ́ nínú ẹ̀ ni yíyẹ ọmọ nínú ẹ̀ ni yíyàn ọmọ nínú ẹ̀ ni tí gbogbo àwọn ẹlòmíín bá ń tọrọ jẹ ìwọ òní sínú ẹ̀ torí pọ́lọ́ ọba òní wo ẹni tó bá jọ̀rẹ́ rẹ̀ kójú máa pa kọ́rọ̀ máa dàrú. Allahu Akbar a jẹ́ sí pé àwẹ̀ gbígbà yìí kì í ṣe ike bóyá Ọlọ́run fi ń fara ni wá kì í ṣe ike bóyá Ọlọ́run fi ń fi ìyà jẹ wá léyìí tó gbajúmọ̀ jù láwùjọ wa tẹ́lòmíọ̀ wọn sọ yìí pé òun ò ṣe nǹkan kan tóun ó fi mọ́ wá fìyà jẹ ara tòun torí pé òun ti ṣí àwẹ̀ gbígbà sí ìyà tó sì já sí pé ìwọ tó ń gbà ìwọ náà ló ní àlàáfíà rẹ̀ ìwọ náà ló sì ní èrè tọ́pọ̀ ń bẹ èyí tí ọ padà rí ajá sí pé gbogbo ẹni tí ọba kóra ró níbi jíjẹ níbi mímu níbi àwẹ̀ gbígbà àǹfààní tí ó rí ń àǹfààní tó tóbi ni o níbi àlàáfíà rẹ̀ yóò rí àlàáfíà tó dáa àlàáfíà tó dáa yóò sì tún wá rí ìjìnà sí ẹ̀ṣẹ̀ òun ni àwọn ìmáàmù ń ṣàlàyé fún wa a jẹ́ sí pé gbogbo ẹni tó bá ti jẹ́ sí pé ń gba àwẹ̀ bí gbogbo wa ṣe gba àwẹ̀ yìí nísìn gbogbo ẹni tó bá fẹ́ súnmọ́ ọ tí fẹ́ ba àwẹ̀ rẹ jẹ́ ìwọ gan ọ̀sà fún pé ah má kó bá mi lọ́dọ̀ ọlọ́run láláì jẹ́ pé ọlọ́run gan wà ń bẹ̀ èrò ọmọ dídì ba ìwọ tó jẹ́ ẹ̀dá a jẹ́ sí pé gbígba àwẹ̀ amúnisúnmọ́ lọ́hùn gbígba àwẹ̀ amúnirí àlàáfíà gbígba àwẹ̀ àtún akọ ẹ̀mí ẹni ní kẹ́dà ó jẹ́ onísùúrù hmm. nítorí pé béèyàn ọba máa gbàwẹ̀ mi ò wí pé sùúrù rẹ̀ yóò yóò ṣe díẹ̀ torí pé ńgbà tí ọlọ́run bá ń pa wá láṣẹ wípé ká gba àwẹ̀ ká gba àwẹ̀ ká gba àwẹ̀ àwọn àǹfààní jẹ́ àmọ̀ wípé ọ̀rọ̀ àwẹ̀ yìí ó ní í ṣe pẹ̀lú sùúrù àjẹsí pé nínú pàtàkì ká gbàwẹ̀ á ti bẹ̀ náà mú sùúrù jáde o torí pé ebi náà ò ṣeé fi pa inú ọ̀kan nínú àwọn àfáàwọ̀ ni yàtọ̀ sí rọmọdọ́ọ̀nù òun ò láwẹ̀ míì tóun tún lè gbà mọ́ o àmọ́ hmm. àwa sọ yìí pé àfa ẹ dákun ẹ̀yin náà yí prógrámù padà hmm. ah. irú oúnjẹ wo là ń jẹ láyé tá a jẹ rí hmm. ẹ̀já yí prógrámù padà kẹ́mi wá padà sídìí oúnjẹ kẹ́mi wá padà sí àwẹ̀ tá a bá ń wo àwọn dókítà lónìí gbogbo àwọn dókítà lóhùn tí wọ́n bá lágbára àti sọ pé ẹ mọ́ lọ gbàwẹ̀ ni wọ́n bá gbérú òfin bẹ́ẹ̀ jáde torí pé bàbá dọ̀dọ̀ dókítà lónìí ẹ má tètè jẹun láàárọ̀ bẹ́ẹ̀ bá sì jẹun láàárọ̀ fẹ́rẹ́ ni ẹ jẹ ẹ tètè oúnjẹ alẹ́ nísìn aago márùn ni gbogbo àwọn yẹn ń jẹ gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ alákọ̀wé nísìn aago méje ni àbí mẹ́fà èyí tí o bá ti jẹun alẹ́ yẹn lágo mẹ́fà ọgbà yìí pé òun ò ní jẹ kankan mọ́ tílẹ̀ ó fi torí pé wọ́n ní gbogbo èyí tá ń jẹ lágo mẹ́jọ lágo mẹ́sàn kò ní ti ṣeré dáadáa tílẹ̀ ó fi mọ́ àjásí pé ẹ̀kọ́ wà níbi àwẹ̀ o àǹfààní wà níbi àwẹ̀ o àwẹ̀ ṣe pàtàkì ká gbìyànjú ká gbà á pẹ̀lú òfin àti àlàyé àwọn ọ̀rọ̀ etí ọlọ́wọ́n bàbá àlekè ọlá ọ̀là kalẹ̀ sí ibẹ̀ fún wa ẹ bàbá wa imam ǹjẹ́ àwẹ̀ Ramadan yìí ṣé a tún lè rí àwọn àǹfààní kan tí ó tún mú wa lóòótọ́ a ti sọ ọ̀rọ̀ lára ihun tó jẹ́ àmọ̀ wípé àwẹ̀ ṣe pàtàkì ọ̀dà ńgbà tá a bá wà ń gbà á àǹfààní ò láàrí tí ó tún mú wa fún wa ń bẹ̀. ọpẹ́ ni fún ọlọ́run lérí rọmdọn tí ọlọ́run wá fi ránṣẹ́ sáyé. Allahu akbar alhamdulilayi ó wà nù àwọn oore ńlá tá a gbọ́dọ̀ máa dúpẹ́. Allahu akbar nítorí pé tóṣù náà bá lé gbogbo àná la mọ̀ pé oṣù dùnnú ni hmm. gbogbo àná la mọ̀ pé oṣù àlàáfíà ni gbogbo àná la mọ̀ pé oṣù fọkànbalẹ̀ ni oṣù tá a mọ ojú àwọn olówó lẹ̀ ni. Allahu akbar rọmdọn tẹ báwo ní gbogbo àgbáyé oṣù tí àwọn máa ń rojú àwọn olówó ńlẹ̀ lọ́la pé kíni rọ̀mùdọ́nù máa ń jẹ́ kí àwẹ̀ máa ń jẹ́ kán mọ tí ń ṣe àwẹ̀ máa ń jẹ́ kán láàánú hmm. àwẹ̀ máa ń jẹ́ kí wọ́n mọ̀ pé ah àwa ń rí jẹ lójoojúmọ́ làwọn kan ń gbébi àṣé ibi tó jọ paápọ̀ yìí nǹkan ńlá ní ṣe wọ́n pẹ̀lú bílù ti rí. kíkí máa tọ́lọ́wọ́n bá òye tọ́lọ́wọ́n bá lò tọ́lọ́wọ́n bá fi gbáwẹ̀ kalẹ̀ àwọn olówó ló fi kọ́ nítorí pé àwọn nínú mọ́tò òbí tán bá wà àkàrà táwọn fi panú wà ń bẹ̀. ó wà ń bẹ̀. omi ṣáì tí wọ́n gbélé ó wà ń bẹ̀ àyíká ìtàn wà wọ́n wà ní yọ̀ǹtọ̀mì ní gbogbo mm, gbà ibi tí mẹ̀kúnnù ti ń wá ní tí yóò jẹ́ lójúmọ́ kò rí ọlọ́run wá pàṣẹ rọ̀mdọ́ọ̀n kọ́rọ̀ yìí lè yí àwọn olóko ha hmm. tó bá jẹ́ pé báyìí lójú àwọn mẹ̀kúnnù rí àfi ká yíra padà ìdí nìyẹn tó ṣùnà bá lé ẹ rí i pé ìdùnnú máa ń dàbò àwọn tó jẹ́ mẹ̀kúnnù ọlọ́run wọ́n máa rìn sí àwọn mọ́ṣáláṣí torí pé àwọn èèyàn ó gbé sàrà wa wọ́n máa rìn sọ́gbà àbí táwọn èèyàn máa ń lọ kírun létí ọ̀nà káàkiri àwọn àyè aṣáámú kọ̀ọ̀kan táwọn èèyàn dálẹ̀ ibẹ̀ lẹ́lòmíì ó ti ṣínu ibẹ̀ ni ó ti mú èyí tó fẹ́ lọ jẹ́ ń sàrìdé lọlé náà ló jẹ́ ká mọ̀ pé oṣù náà oṣù àánú ni oṣù kẹ́ni lára àwọn àǹfààní tún Ramadan tún mú dání nìyẹn ẹ̀rí bẹ́ẹ̀ àwọn ọlọ́lá ò jáde tọ́látọ́lá kódà níwọ̀nba àgbàtà afẹ́ wọnú ẹ̀ yìí èmi ti mọ pípọ̀ nú àwọn èèyàn tó ń ti sọ pé tọ̀ ẹgbẹ́ ìrẹsì lọ mọ́sáàsì báyìí kan lọ pin ẹgbẹ́ macaroni lọ mọ́sáàsì kan lọ pin wọn sì ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kí rọ̀mùdọ́n tó dé àmọ́ ńgbà tí rọ̀mùdọ́n dé àwọn mẹ̀kúnnù ọlọ́run ti bẹ̀rẹ̀ sí rí ọlá jẹ ní ọ̀dọ̀ wọn ó yẹ ká kí ọlọ́run lérí ramadan tó fi sáyé Allahu Akbar a jẹ́ sí pé rọ̀mùdọ́n tá a wí ọlá ká tún fi kún wípé nínú oṣù Ramadan yìí gbogbo iṣẹ́ tá a ti ń ṣe sẹ́yìn tẹ́lẹ̀ téèyàn ń gba láàdá mẹ́wàá hmm. àbí láàdá ogún àbí láàdá ọgọ́rùn kan nínú Ramadan yìí wọ́n mọ bandi bọ́ǹdì láàdá rẹ̀ ni ah. àwọn hasanati àwọn oore téèyàn bá ṣe ìlọ́po ìlọ́po lákàìmọye ni wọ́n mọ̀ fi sanlẹ̀sán rẹ̀ débi pé èyí tó kéré jù ń bẹ̀ gan ká kọ́kọ́ mú àpèjúwe tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún wa yìí pé o man aftara sa'iman ẹni bá túnu fún aláwẹ̀ nínú oṣù yìí déédéé ládàá odidi àwẹ̀ kan ni wọn tún kọ fóun náà ìtumọ̀ rẹ̀ ni pé ìwọ tó gbàwẹ̀ tó tún wá túnu fún aláwẹ̀ ajá sí pé dọ́bùlù àwẹ̀ ni wọ́n kọ fún ọ níjọ́ kan bọ́bá wá túnu fún aláwẹ̀ méjì aláwẹ̀ mẹ́ta aláwẹ̀ mẹ́rin aláwẹ̀ márùn títí lọ mẹ́wàá títí lọ mẹ́fà. kátó aṣọ àwọn tó máa fi kọ̀ǹtẹ́nà fi kóúnjẹ lọ fáwọn kátó aṣọ àwọn tó ń fi kọ̀ǹtẹ́nà kóúnjẹ lọ fáwọn èèyàn Allahu Akbar mm. oṣù Ramadan ẹ̀san ńlá àtòore ńlá níbẹ̀ nínú oṣù náà pàtàkì oṣù yìí kódà nínú táàtún rí ni wípé ẹni tí ò láyà láti jáde lóru lọ́ọ́ ra búrẹ́dì nígbà tí rọmọdọ́ọ̀nù bá dé fúnra ara ẹ̀ yóò jáde pẹ̀lú fọkànbalẹ̀ yóò sì lọ́re yóò sì bọ́re ajásí pé ọlọ́run tún da ìfọkànbalẹ̀ sínú ìlú ibi téèyàn ò ti lè jáde lágo mẹ́rin òru tẹ́lẹ̀ èyàn ó sì jáde lágo mẹ́ta ẹ wọ àwọn tí ń jí sáré tí wọ́n ń jí àwọn yẹn ìyá oníbúrẹ́dì náà ó tún kiri láàrin òru náà lóhun nìkan tí kò lè dánrú ẹ̀wò táwọn ò bá sí ọ̀dà àwọn sèkìrìtì òun ló sọ̀kalẹ̀ tí gbogbo kìíní yẹn fi wá ń ṣe é ṣe láàrin òun ni àdúpẹ́ fún ọlọ́run lórí bẹ́ẹ̀ tó nínú Ramadan a tún rí i pé Ramadan yìí tekfiri dhunub mm. kafaratu dhunub afọ ẹ̀ṣẹ̀ torí pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú hadith wípé asalawatu ila salawat wal juma ila wa ramadan ila ramadan mukaffiratun lima baynahunna idha ijtunibatil kaba'ir. pé ní gbogbo ìgbà tá a bá ti jìnà sí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ kàbáyìrí àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi tó tóbi tó tóbi tá a bá ti jìnà sí lágbára ọlọ́run bọ́ bá gba ramadan èsì tí ramadan míì tún bá ọ láyé o àwọn ẹ̀ṣẹ̀ tí mẹ́ńbẹ̀ á kú kò fún ọ tó o bá ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run so a jẹ́ sí pé ramadan yìí oṣù tí a rí wípé oṣù tó wúwo dáadáa ni hmm. ẹ dákun bàbá imam nínú àwọn àǹfààní tá a tún rí lára rọmọdọ́ọ̀nì náà ẹ tún fún wa láwọn kan fi kún a rí pé gbogbo ẹni tí yóò ṣàdúrà tẹ́lẹ̀ gbogbo wọn náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣàdúrà látòru àná. alhamdulillah nínú àwọn àǹfààní tí rọmọdọ́ọ̀nì mú wa oṣù gbígbàdúrà ni. allahu akbar oṣù gbígbàdúrà ni oṣù ìlọ́po ṣẹ́sì ni ẹ̀rí gbogbo gbogbo iṣẹ́ tí a bá ṣe gẹ́gbà àlàyé tẹ́ ṣe ó di dandan wípé kí o máa gba aládàá lọ́pọ̀ kódà nínú àwọn tí àìdádúrà wọn padà ní pé wọ́n béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ò yí dá padà aláwẹ̀ wà nù. Allahu akbar. bá a bá fi yẹn náà lásán fi ṣàǹfààní rọ̀mùdọ́nù yìí ẹ̀rì pé ó ti tó ìdí nìyẹn tó ṣe pé gbogbo ẹnikẹ́ni lásìkò tá a wà yìí ẹlòmíì ọmọ súnmọ́ àfà irú àwọn àzìkáwòrò la lè máa fà hmm. ẹ láwọn tí ò mọ kùránì tí ò mọ kíníkà irú hmm, ọlọ́run la irú náfìlà mélòó la lè máa yàn báwo la lè ṣe é gbà oníkàlùkù sàgbà pósù yìí oṣù tí àdúrà wọn gbà ni oṣù táláàwẹ̀ máa ń dẹni ọlọ́run òun ni eléyìí náà nìkan náà tó torí pé ọlá tọ́lọ́run gbé sínú oṣù yìí kódà dr fúnmi ẹ̀ mọ̀jẹ̀ fún yín gbogbo program tèmi bá ní ṣe láàrin ọdún kan rọ̀mùdọ́nù mo máa tẹ̀tẹ̀ ẹ̀fọ́ ọlọ́run o rọ̀mùdọ́nù ọdún ètí dé o nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí hmm. ó wù mí ṣe ìwọ ọlọ́run ṣe fún mi ọlọ́run sì máa ń ṣe. alhamdulilayi ó fi hàn pósù náà oṣù gbígbàdúrà ní tí kò sí èméjì mi. oṣù tá a ti mọ kó program sọ́dọ̀ ọlọ́run ni ọlọ́run bá ní ọlọ́run sì yóò sì mọ tó tí rọmọdọ́nù bá ti wá lọ báyìí yóò sì mọ mọ́nù fún ilé ọkọ̀ kan títí ẹ fi lọ débi tẹ́ ń lọ ó yẹ ká dúpẹ́ fọlọ́run pé ọlọ́run rọmọdọ́nù o oṣù oṣù àánú ni oṣù gẹ̀ẹ́ni oṣù gbígbàdúrà ni oṣù tí èèyàn fi ń dẹni gíga ni hmm. oṣù tí ń jẹ́ kí ọlá àwọn ọlọ́lá máa lékún kó máa dì lọ́pọ̀ kó máa dì lọ́pọ̀ ni oṣù táwọn ẹlẹ́ṣẹ̀ máa ń di aláforíjì ni oṣù táláàárẹ̀ máa ń da lálàáfíà ni oṣù tọ́lẹ̀ máa ń da ni la hawla wala quwwata illa billahi al-aliyyil azim adúgbò ah, lọ́dọ̀ a jẹ́ sí pé gbogbo àwa tá a jẹ́ nínú àwọn tíwọ náà tún fi rí i pé oṣù yìí oore ń bẹ́ńbẹ́ ọlá ń bẹ́ńbẹ́ ó rí i pé ọ̀pọ̀lọpọ̀ kò sí restaurant rẹ̀ láàárọ̀ yìí torí ó gbà wípé àwọn mùsùlùmí ló ń jẹun jù ń bẹ̀ mm. kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbìvẹ́ẹ̀tì láti òru àná wọn ti tì í ìbànújẹ́ bá wọn àwọn náà rí i pé kò ọ̀tá ò lè sí mọ́ báyìí <laughs> so òkúta ti bá ọjà ọ̀pọ̀lọpọ̀ wọn pé àwọn mùsùlùmí ò ní wá o ọ̀dà ìwọ tó wá jẹ́ mùsùlùmí tó wá sá fún Ramadan tíwọ náà sì rí wípé oṣù àánú ni oṣù kẹrin tó wá yẹra báwo ló ṣe ṣégbà tí rọmùdọ́ọ̀nù bá lọ tó òtútù ní ṣe kíni o tó òtútù ní padà síbẹ̀ rọmùdọ́ọ̀nù ló sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí ló ṣẹ̀ṣẹ̀ ń ọlá náà ó ṣẹ̀ṣẹ̀ ń kode ni atẹ́gùn rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ sí í fẹ́lù wa ni báwo láti ṣe ṣégbà nínú oṣù yìí táwa náà tá a fi gbatẹ́gùn náà sára dáadáa tá a lè kó gbogbo prógráàmù wa síwájú ọlọ́run bẹ́ẹ̀ pẹ̀lú èyí tá a fi ṣàdúrà tí ó tólẹ̀ dáadáa àjásí pé o bàbá rí gbogbo àdúrà yìí o àfi ká yíra padà níbi ìbáàdà èyí tá a ti ń ṣe sẹ́yìn tẹ́lẹ̀ ká yíra padà torí pé hadith anabi jẹ́ oyé wa wípé sallallahu alayhi wa sallam wípé tí ramadan bá dé o iṣẹ́ tá anabi tún máa ń ṣe nínú ramadan dọ́bùlù dọ́bùlù iṣẹ́ ni anabi àtúnwá ṣe gan ní kárakára léyìí tí ó pọ̀ léyìí tí yóò tólẹ̀ àwa tá a jẹ́ mùsùlùmí ká tún wá lọ wípé nínú àǹfààní ńláńlá èyí tí ń bẹ fún wa lára Ramadan òun náà ni wípé o Ramadan yashfa li sahibihi yawm al-qiyama. Allahu akbar. pé bọ́ba dal kìyàmà àwẹ̀ ń bẹ nínú tí ó wà dúró níwájú ọlọ́run wípé lágbájá iṣẹ́ àní ẹ̀ mẹ́jọ wọ̀ náà Allahu akbar bọ́wá imam hmm. tí ó bá tún dal kìyàmà ànábì tún jẹ́ ó yé wa wípé àwẹ̀ṣẹ́ ó tún bẹ nínú ẹ tí ó wà dúró níwájú ọlọ́run pé mo ṣùpẹ́ lágbájá mọ̀jẹ̀ wọná mọ̀jẹ̀ wọná mo tọrọ mo fẹ́ àlìjẹ́nà fún àwẹ̀ tá à ń gbà yìí ẹ dákun ǹjẹ́ àkíyèsí o la tún lè tún pe àwọn ọmọ ìyá wa mùsùlùmí tó pé ẹlòmíì ti jí láàárọ̀ yìí nísìn tí ò tí ì rí táwẹ̀ òrò rárá kò tí ì rí táwẹ̀ kódà kò tí ì prógámù àwẹ̀ ẹlòmíì ti bóyá ó ń jẹun lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí nísìn tó sì lẹ́tọ̀ọ́ kó gbààwẹ̀ tí nǹkan kan ò ṣe. tó alhamdulilayi rabbil alamin aki kí gbogbo mùsùlùmí ayé wípé ramadan ọlọ́run fi wá gbà wálẹ̀ ni. Allahu akbar. ọlọ́run fi wá fi rọ̀mùdọ́nù gbà wálẹ̀ ni káwọn náà sì gbàrà wálẹ̀ torí pé tá a bá gbàrà wálẹ̀ ọlọ́run má jẹ́ kọ́rọ̀ dàbá mà lálùkìyà. Hmm, Allahumma àmín. torí pé oṣù tá a wà náà yìí àwọn tí ò jẹ́ mùsùlùmí tí wọ́n jẹ́ kiri yóò wọ́n tún ń tẹ̀lé iwájú àwọn tá jẹ́ mùsùlùmí. Allahu Akbar. àìmọye kirió ló ti ń bá a gbèrè àwẹ̀ báyìí. ti ń gbàwẹ̀ ah, àwẹ̀ láwì. Hmm. tí ò sí nígbà kankan bẹ́ẹ̀. tí ò sí nígbà kankan bẹ́ẹ̀. exercise ló ń ṣe. tó sì mọ̀ pé ládà ò sí ń bẹ̀. tí ò sí ládà kan bẹ̀ tí ó gbà. Allahu Akbar. àmọ́ ọlá pé wọ́n rí pé a ah, oṣù àwọn mùsùlùmí ló dé yìí hmm. oṣù tí wọ́n máa ń gbàwẹ̀ ní oṣù tí gbàdúrà wà fún wọn ní ìwọ tó wá jẹ́ mùsùlùmí tọ́lọ́run fi nǹkan bẹ́ẹ̀ fi kẹ́ ẹ tọ́lọ́wọ́n bá fi nǹkan bẹ́ẹ̀ fi gẹ̀ẹ́ tó wá ń ṣera rẹ̀ hmm. jẹ́ o ti rí pé o ti ń pàdánù lọ báyìí nìyí o ti ń pàdánù lọ nìyẹn oṣù tó jẹ́ wípé gbogbo ohun tó bàjẹ́ ọlọ́run máa ń tún ṣe nínú ẹ̀ oṣù tó ṣe pé eléré ibú a máa e fún ọba ọjọ́ kan tọ́lọ́wọ́n bá gbé sínú oṣù náà tí kò sí ọjọ́ kan tó bá oṣù tó ṣe pé inú ẹ̀ láti sọ alukurani kalẹ̀ la ilaha illallah oṣù tó ṣe pé ọlọ́run bá gbọ́lá fún débi pé tí bá ń bọ̀ báyìí gbogbo ayé ni máa ń pàdé ẹ Allahu Akbar gbogbo ayé ni máa ń retí ẹ gbogbo ayé ni máa ń gbọ́ máa ń gbà pé àlejò yìí o àjọgbani àjọgbani Allahu Akbar àlejò náà ló wá bẹ̀rẹ̀ báyìí yóò wà burú ká tó arẹ́ nìkan pé ìgbà náà ló lọ sásì kọ̀rọ̀ kan ní hmm, jẹun ní jẹun oúnjẹ wọn lọ jẹrí àyìnmáyé nǹkan ní òun aṣẹ́bilé ẹ àwọn mọ̀lẹ́ka òun aṣẹ́bilé ọlọ́run òun aṣẹ́bilé kódà báwọn èèyàn bá gbọ́ pé lágbájá ní ìjọsán ó dẹni ìkórira ó dẹni àbùkù lọ́la kóṣù yìí òun ló mú ọwọ́ bẹ́ẹ̀ dání ṣàǹbánidé wọn bẹ́ẹ̀ nìkan rojọ́ rọ́jà bùkọjá wọn bẹ́ẹ̀ nìkan rojọ́ àmọ́ ramadana yìí fúnra ẹ̀ ló dé tọ́látọ́lá fúnra ẹ̀ ló dé tìyìtìyì fúnra ẹ̀ ló dé pẹ̀lú gbígbàdúrà a gbọ́dọ̀ ṣàpọ́nlé ká tọrọ oríire ńbẹ̀ kó pọ̀ gẹ́gẹ́ bí ti dókítà wa ń sọ ni pé ajẹ́kàdúrà wa pọ̀ kí ìbádà pọ̀ bí náfìlà la fẹ́ mú ni bá àti ẹ̀ mọ nǹkan kan mọ́ ju náfìlà náà lọ ká máa ṣe àtúwá kí àwa tọ́lọ́run ká farabalẹ̀ ká ẹlòmíràn ni mẹ́wàá mo ké ẹlòmíràn ni mẹ́ẹ̀ẹ́dógún mo ké ǹjẹ́ ǹjẹ́ o tẹ̀lé òfin bẹ̀ hmm. lóòótọ́ báyìí bá gbà ẹ́ pé kó ké mẹ́ẹ̀ẹ́dógún ó da ṣùgbọ́n ká má máa sáré pé a fẹ́ lọ ké mẹ́ẹ̀ẹ́dógún kó tún jẹ́ pé ìkọsẹ̀ ni ó tún jẹ́ ìkọsẹ̀ ni ó tún jẹ́ hmm. rọ̀mùdọ́nù ò tọrọ orú àwọn wàhálà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ kó o lè rí èrè ìbẹ̀jẹ̀ nítorí ládá tọ́lọ́run bá ti kó sínú ràǹdánà fúnra ara ẹ̀ tẹ́lẹ̀. ládá tó tóbi ni. ó ti pọ̀ jù. Allahu akbar. ó ti pọ̀ jù wàláhì ó ti pọ̀ jù. bàbá imam àwọn ọ̀dọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó pè wá sákìyèsí kan nínú hadith tí anabi ti sọ wípé yá ma'shara shabab man istata'a minkum al-ba'ata falyatazawwaj wa in lam yastati' fa alayhi bis-sawm. so pé ẹni tó sí pé ńgbà tí èyí tí ì fẹ́yàwó kélébé kélébé kélébé ìsọkùnrin ìsọkùnrin ń gbé lára ń gbé lára tí bá ń gbé lára tí èsì lágbára àti fẹ́yàwó ànábì ní kọ́mọ lọ rèé gbàwẹ̀ ẹ dákun iṣẹ́ wo làwẹ̀ ó tún ṣe láàrin bẹ̀ òun náà ṣe àwẹ̀ náà tuntun láǹfààní débi pé kọ̀ọ̀kọ̀ lágbára láti fẹ́yàwó but a ní kọ́mọ lọ gbàwẹ̀ iṣẹ́ wo làwẹ̀ ó tún wá ṣe lára rẹ̀. àkọ́kọ́ bitako wọ̀rọ̀ yẹn sí ni pé aláwẹ̀ àníyàn tó fi ń gbàwẹ̀ ni pé ó fẹ́ dẹni ọlọ́run. Allahu Akbar. ó sì fẹ́ dọ̀rẹ́ ọlọ́run. Insha Allah. ó sì ń fẹ́ pé kọ́lọ́run máa dáàbò bò òun kó má bàa lọ kó sẹ́sẹ̀. Hmm. tó gbogbo ẹni tí bá ti ń gbàwẹ̀ tó jẹ́ pé ẹnìkan kọ́ ló tú láṣì ẹ̀ tó jẹ́ pé ọlọ́pàá kan kọ́ ní bẹ lẹ́yìn ẹ̀ hmm. òun náà fúnra ara ló jí ló gbàwẹ̀ pé tó mo fẹ́ fi eléyìí fi ṣe kí ni o fi súnmọ́ ọlọ́run ó ṣeéṣe kó jẹ́ pé nǹkan kan ló fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run ní fi ń gbàwẹ̀ ẹ̀ rí pé irú èèyàn bẹ́ẹ̀ kò ní fẹ́ jẹ́ kí nǹkan kan bá àwẹ̀ rẹ̀ jẹ́ kò ní fẹ́ jẹ́ kábùkù kan àwẹ̀ rẹ̀ yóò dáàbò bo àwẹ̀ náà pẹ̀lú gbogbo ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ fáláwẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ta sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé àwẹ̀ àáfẹnugbà àáfaragbà ẹsẹ̀ àáfíngbà àáfojúgbà anábì wa sọ fún ọ̀dọ́ wípé tọ̀ ìwọ tó ò tí ì lágbára àti fẹ́yàwó mọ́ lọ wọnú gbá àwọn oníṣìná hmm má lọ wọnú gba àwọn abàlẹ̀jẹ́ ohun tó fi dáàbò bo ara rẹ tírù nǹkan bẹ́ẹ̀ ò ní fi máa rùn pa ẹ́ tírù nǹkan bẹ́ẹ̀ ò ní máa fi wù ẹ́ àwẹ̀ ni kò fi dáàbò bo ara rẹ nítorí pé tó bá gbàwẹ̀ o ò ní fẹ́ kó bàjẹ́ o ò ní fẹ́ kí ládẹ́ ẹ lọ o ò sì ní fẹ́ kí ipò tọ́lọ́run fẹ́ gbá láàwẹ̀ sí tọ́rọ̀ wa kàn tó bá yá o ò ní fẹ́ sọ̀kalẹ̀ kò ní inú ipò náà lànàbì fi tètè fún wa lóògùn tó da oògùn hmm. tó da lànàbì fún àwọn ọ̀dọ́ pé ẹ̀yin ọ̀dọ́ tí abẹ́ yín ò ní máa fi gbéǹgbé kúgbé tí ṣètọ́nà ní fi ráyè lára yín tẹ́ ẹ̀ ní máa fi lọ́ọ́ ranjú wo ohun tí ọlọ́run ọba ò fẹ́ tí ó wà débi pé ẹ wá sọ̀kalẹ̀ kò ní àyè iyì àyè àpọ́nlé tẹ́ ẹ ti wà lọ́dọ̀ sátì ọlá tẹ́lẹ̀ torí pé mo rí kànú ọ̀rọ̀ ànábì kan pé ọlọ́run bá fẹ́ràn àwọn ọ̀dọ́ tí wọ́n bá máa ṣẹ̀ṣẹ̀ kúṣe hmm. ẹ̀rí bẹ́ẹ̀ nísìnyí a ti wá wà láyè àpọ́nlé a ti wà láyè iyì báwo la ṣe dáàbò bò lànàbí ní bó o bá ti lágbára àti fẹ́yàwó máa lọ gbàwẹ̀ káwẹ̀ yẹn lè máa jẹ́ ìdígàgá olùmọ̀jẹ́ ìdáàbòbò lára ẹ̀sìn tí o gbé dání. àjẹsí pé àwẹ̀ Ramadan nínú àwọn àǹfààní tí tún ń bẹ lára Ramadan ni wípé o agbára tí ń bẹ lára tó ìtì rí àláàlì ibi tó mọ kó sí mọ gbàwẹ̀ kí agbára yẹn kó sì mọ ṣe kíni kó mọ dínkù ó sí pé apẹ̀rọ agbára ni Ramadan náà tún jẹ́ kọ́lọ̀ wọn bá láàánú bá a ti ṣe ń gbà lọ yìí kọ́lọ̀ ń jẹ́ kí agúnlẹ̀ rẹ̀ láyọ̀ bá a ti ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilayi kọ́lọ̀ ń jẹ́ abadélẹ̀ pẹ̀lú alhamdulilah bàbá wa imam ẹ dákun Ramadan, rọmọdọ́ọ̀nì a ti ṣàlà ọ̀rọ̀ kan wá lọ tí wọ́n síwájú tẹ́lẹ̀ wípé àwọn tí wọ́n já àwọn aláìní kọ́dà ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni wọ́n máa dunnú pé nínú rọmọdọ́ọ̀nì yìí àti jẹ àti mu bọ́bá tẹ̀ nira títí kò sí mọ́ṣáláṣí ibi tóun ó dé tó ń jẹ bá ń bẹ ńlẹ̀ tí wọ́n tún lé òun bẹ̀. Hmm. ẹ dákun àkíyèsí ò la lè pé àwọn tí wọ́n tún jẹ́ àwọn tó fẹ́ máa lọ fún àwọn èèyàn ní nǹkan náà jẹ àkíyèsí ò ní ká pè wọ́n sí àwọn tí wọ́n fẹ́ máa jẹ́ náà àkíyèsí ò ní ká tún pè àwọn náà sí ní abala abẹ́ wọn. a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run a sì kí fún béèrè tẹ béèrè béèrè tó pàtàkì ni ṣe tó ṣòye bá ti dé a bẹ̀ gbogbo àwa tá a fẹ́ ṣe sàrà hmm. a sì bẹ̀ gbogbo àwa náà tá a fẹ́ jẹ sàrà ká bẹ̀rù ọlọ́run. Allah Akbar bẹ̀rù ọlọ́run. Eh, ká bẹ̀rù ọlọ́run torí pé mọ́ṣáláṣí kọ̀ọ̀kan tẹ rí yẹn àwọn kan máa ń wà ńbẹ̀ tó jẹ́ pé wọ́n máa ń fẹ́ pàṣẹ sí nǹkan tán bá gbé wá. tí wọ́n sì mọ̀ dáadáa pé nǹkan tán gbé wá yìí kì í tún ṣe ní tí àwọn nìkan ń rù lọ agboolé wọn mọ́. Hmm, Allahu Akbar. ìgbà tí wọ́n ti gbé wá tó jẹ́ pé mọ́ṣáláṣí náà gbé wá ni a gbọ́dọ̀ rí i pé a pè fún gbogbo ẹni tó wà ńbẹ̀ tí wọ́n torí ẹ̀sìn wá bẹ̀. Allahu Akbar. ó yó ni o kò yóò ní o tọ́mọ́ ti gbé wọn mọ́ṣáláṣí gbogbo aláàpín fún àwa tá a bá rí pé tọ̀ hmm, àwa yìí ti wá sàn ó sàn àwa lè gbà á ká tún ṣe kí ni o káwọn náà tún nawọ́ ẹ̀ fún ẹlòmíì náà tí kò tó wa nínú ọlá hmm. nínú ipò àwa náà tá a wá gbà á nì torí pé ànábì kọ́ alẹ́kọ̀ọ́ púpọ̀ nípa sàrà àgbègbà àwa náà tá a gbà á nì táwọn náà bá tún rí pé lójú ọ̀nà bí tá a ti ń lọlé atúrẹ́ nìkan tí ó tún kéré sáwa náà ká ṣe kí ni o ká tọrẹ fóun náà torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn èèyàn ti sọ̀dà ìdá lónìí wọ́n gbé sàrà lọ mọ́ṣáláṣí ó lè jẹ́ ìmáàmù nìkan ló fi mọ́tò kó gbogbo ẹ̀ kó kò tún ní ara ìpín tó bá délé kíní wa wà bẹ́ẹ̀ yóò máa lọ bàjẹ́ yóò wà dìbí pé n táwọn ọlọ́lá kó wá wọ́n máa lọ dànù náà mo fi sọ síwájú pé àtẹni tó fẹ́ ṣe sàrà hmm. àtẹni tí ó fẹ́ jẹ sàrà kí gbogbo akábẹ̀rẹ̀ ọlọ́run eléèkejì tí ìtúpẹ́ asákèésí mẹ́rin ni pé ẹlòmíràn náà tún gbé sàrà àwọn mọ́sálásí tí wọ́n sọ pé ẹ má fún lágbájá hmm. ẹ má fún lágbájá olóòdì mi ni kò dénú ramadan kò dénú ramadan kò dénú ramadan odi tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà islam ògbà aláyẹ kò gbọdọ̀ kọjá ajọ́ mẹ́ta àtúwátúwá tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ títí títí àtúwá gbé dénú ramadan kódà àbí tó burú dé àwọn onípolitíkì wọn kún wọn fi rọdọm ṣe politik. la ilaha illallah politik náà tún dénú ramadan la ilaha illallah eléyìí ò sínú ẹgbẹ́ ẹlẹ́sìn eléyìí ò sínú ẹgbẹ́ ìjàràbà ẹ̀rí bẹ́ẹ̀ wọ́n máa sọ pé àwọn eléyìí ni ẹ pín fúnná àwọn eléyìí ni ẹ pín fúnná ẹ̀dá kùn tó lọ́n ẹ̀já yẹra ń bẹ́ẹ̀ abáfa àtẹ̀síri tó àmọ́síláṣí àbí imam tó àmọ́síláṣí ò ní eléyìí alátakò mi ni ẹ má jẹ́ kí sàrà ọ̀dọ́dọ̀ rẹ̀ ẹ̀dá kùn tó lọ́n oṣù tá a wà nù èyí hmm. táwọn náà bá gbọ́ ohun tọ́lọ́run fi payé àná pé la'allakum tattaqun ọlọ́run ní kutiba siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. ìbẹ̀rù ọlọ́run ọlọ́run fẹ́ lò tó lóṣù yìí ká bẹ̀rù ọlọ́run gbogbo sàrà tá a bá ń gbé wá mọ́ṣáláṣí àbádúgbò tá a bá wà ká fi ìbẹ̀rù ọlọ́run fi gbà á ká fi ìbẹ̀rù ọlọ́run bá fi pín ká lè rí èrè ibẹ̀ tọ́ a fún ọlọ́run oṣù Ramadan ara àwọn oore àti àǹfààní ńláńlá èyí tí ń bẹ lára oṣù náà àwọn ni èyí tí à ń mú wá tá à ń mú wá tá à ń mú wá a ṣàkíyèsí wípé nínú ẹ̀yẹ àti àǹfààní tá a tún rí lára oṣù rọmọdọ́ọ̀nì a rí i pé ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí làwọn èèyàn ń fọ̀ láti jẹ̀ta làwọn èèyàn ń ṣàtúnṣe rẹ̀ làwọn èèyàn ń kùn ún ni wọ́n ń ṣe gbogbo ẹ̀ lóríṣiríṣi ṣé rọmọdọ́ọ̀nù náà ni iyì rẹ̀ ó tóbi tó bẹ́ẹ̀ ni wọ́n fi ń pàdé rẹ̀ pẹ̀lú pé ká pàdé mọ́sálásí ẹ̀ pẹ̀lú pẹ̀lú pé ká tún gbogbo ẹ̀ ṣe kó jẹ́ tuntun. alhamdulillah eh, àkọ́kọ́ ni pé ẹ̀sìn wa ẹ̀sìn ìmọ́tótó ni. Allahu akbar. anabi eh, sì lóun fẹ́ràn ìmọ́tótó púpọ̀ ọlọ́run gan ọba alára tó dá wa fẹ́ràn mọ́tótó hmm, òun ló fa gbogbo ohun tí mùsùlùmí bá ṣe ẹ lọ fún sáré ni hmm, ẹ ṣe mọ́tótó ẹ ṣe mọ́tótó ẹ ṣe gáà ni ẹ ṣe mọ́tótó ẹ súnmọ́ ìyàwó yín ẹ ṣe mọ́tótó kódà kẹ́ mọ́ súnmọ́ ra ìyàwó yín kẹ́ ẹ la ní àlá ẹ ṣe hmm, kí ni o ẹ ṣe mọ́tótó ìsìláàmù wa ẹ̀sìn mọ́tótó ní sì máa ń fẹ́ kí nǹkan mọ́ kódà ọlọ́run ọba ọba tó rẹwà lọ́lọ́run kò sì ní gba nǹkan kan lọ́dọ̀ ọmọ èèyàn ju nǹkan tó rẹwà lọ ìyẹn ni máa ń mú àwọn èèyàn wa tí ramadana bá ń bọ̀ gbogbo àyèjọ́sìn wọn wọn a máa yá iye hmm. wọn a kó dọ̀tí kò wọn a gba gbogbo ẹ̀gbin tí bá ti ń bẹ mọ́tá tẹ́lẹ̀ wọ́n fọ̀ ọ́nù wọ́n nù ú nù hmm. wọ́n jẹ́ kálejò tí ń bọ̀ yẹn o kò bá kò bá ààyè tí ń bọ̀ wá kò bá a ní mímọ́ lókùn bàtọ́ nígbà wọn náà ta jẹ́ èèyàn lágboolé wa tàbá fẹ́ nálejò ńlá kan àwọn ibi pàǹtí bá wà àwọn aṣọ tí ò da kan àwọn àwo kan tí ò da kan á ṣe kínní á kó gbogbo ẹ̀ kó hmm. rọ̀mùdọ́nù jù bẹ́ẹ̀ lọ rọ̀mùdọ́nù jù bẹ́ẹ̀ lọ àlejò tí ń bọ̀ wá pẹ̀lú ọlá tó pọ̀ ni bá a bá ṣe gbà á sí bẹ́ẹ̀ ló ṣe fira ẹlẹ̀ fún wa àmọ́ bọ́ bá gbà ní gbà pé èwo leléyìí ọlọ́mọdé kọ́rọ̀ eléyìí kọ́ ìdí nìyẹn tó ṣe pé gbogbo mọ́ṣáláṣí àgbáyé ni mo máa ń ṣàkíyèsí pé wọ́n fún nǹkan sùn mí wọ́n wọ́n wọ́n fọ̀ mí ilé káà ni gbogbo nǹkan yóò wà tónítóní àwọn tọ́lọ̀ bá gbà fún wọ́n tún kú mọ́ṣáláṣí ẹ̀yìn gan nípa àyà lẹ́nu pé owó tó ní wọ́n ń ṣe ìmọ́tótó àyè náà kí àlejò náà lè bá àyè náà ní dáadáa kó lè bá kú lálàá àlàáfíà. a wá gbà wọ́n nígbìyànjú wípé bí wọ́n ṣe mọ́tótó ẹ̀ nínú rọmọdọ́ọ̀nì bí rọmọdọ́ọ̀nì bá ti tún lọ náà kí wọ́n máa jẹ́ ọmọ mọ́tótó nítorí pé ìbáàdà ojoojúmọ́ là ń ṣe ojoojúmọ́ là ń ṣe ìbáàdà tí a bá ń ṣe ìbáàdà lójoojúmọ́ tí ààyè rẹ̀ tí ọba máa wá mọ́ tó bó ti yẹ tó sí pé oṣù ẹyọ̀kan la wá ń retí tá a tún fi ṣẹ̀ṣẹ̀ fi wá ń ṣe bọ̀ yẹn bá ti wá lọ á fi gbogbo ẹ̀ lẹ̀ àní àtúnṣe mọ́ gbogbo eléyìí ká tún gbára wa níyànjú ń bẹ̀ wípé bá a ti ṣe ń ṣe nínú oṣù yìí o ká tún tún tẹra mọ́ nígbà tí oṣù náà bá ti tún lọ ọ̀dà bàbá wa imam nínú àwọn àǹfààní tá a rí ní ara oṣù rọmọdọ́ọ̀nì ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti fèrún kíkílẹ̀ láti àkàyèmọ iye ọjọ́ sẹ́yìn àárín wọn mọ́ṣáláṣí lóru àná kódà àwọn kan wá tí mo ń bira mi léèrè pé ah ìyá alágbájá Ah, ṣé mùsùlùmí ni ọ ni anakunmula ah, mùsùlùmí ni ọ wá ta ló gbé wọn jáde kí ló yọ gbogbo wọn kó nù lé tí ansamu fi wá kún lánàá débi pé anakunmula ọ mọ́sálásí kún ẹ dákun kí la ní àwọn eléhùn ní kí la àkíyèsí ò la lè pè wọn sí. ẹ á bá wọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alihamudulilayi á bá sì ṣàdúrà fún wọn wípé kọ́lọ́mọ yìí wọn padà. àmín àmín àmín àmín. gbọ́ àgbọ́yé kì í ṣe pé wọ́n gbọ́ àgbọ́yé. Allahu akbar kò sí mùsùlùmí kan tí ń bẹ láyé tí ò mọ̀ pé oṣù gbígbàdúrà ni rọmọdún. oṣù gbígbàdúrà ni rọmọdún. gbígbàdúrà yẹn ni máa ń lé wọn jáde wá sí lọ́hùn lásìkò tí Ramadan bá dé. Allahu akbar. àwọn ibi táwọn òun ni pé ìgbàgbọ́ kan lẹ ní sọ́lọ́hún lásìkò yẹn tẹ̀wá sí lọ́hún tí lẹ́yìn rọ̀mùdọ́nà ọlọ́hún ò sí máa Allahu akbar. kódà ibi tá a dánwò tó wà lára wọn dé níbi orin tí wọ́n sì gbọ́ hmm. wípé àkọ́kọ́ ramadan ìgẹ́rin ìgẹ́ni àrin ramadan àforíjì ni ìgbà ramadan àṣẹrú. ẹ ṣàkíyèsí wọn hmm. yóò wà nù wọn lánàá nísìsiyìí tó tí ò ní wá lónìí. Allahu Akbar àkọ́kọ́ ẹ̀ ló lé wa àkọ́kọ́ ẹ̀ ló lé wa bó ṣe bọ́yé sí bó ṣe bọ́yé sí bó bá tún di àárín méjì yóò tún wá yóò tún wá tó bá tún di parí yóò tún wá yóò tún wá lẹ́yìn ọkọ̀ kan bẹ́ẹ̀ lẹ́yìn ọkọ̀ kan bẹ́ẹ̀ la ilaha illallah inú pípò ni Allahu Akbar inú pípò ni ìgbà wo ni ò sọ́lọ́hún ìgbà wo lọ́wọ́ ọba ọ̀bẹ̀ wá ní iṣẹ́ ẹ fẹ́ pọ́n ọlọ́wọ́ ọba alẹ́ nínú Ramadan tó wá hmm. jẹ́ pé Ramadan nìkan lẹ mú kódà ọ̀dọ̀ yín nìkan kọ́ àwọn tí ń bẹ ládùúgbò tèmi náà ni mọ́sáàsì àdúgbò yàtọ̀ síbi tá a ti ń kíjìmọ̀ okun ni bámú wọ́n wọ àwọn ọ̀dọ́ kan lọ́gbẹ́ ẹ̀dá kan ṣé kò sí. kí ló kó wọn wá kí ló kó wọn wá rọmdọ́n ló kó wọn wá alhamdulilayi eh, mọ́tò ah, ọkọ mọ́tò náà ọjà ńlẹ̀ dáadáa lánàá ó kó àwọn èrò ńlẹ̀ mm, alhamdulilayi kò ní kó wa lọ pẹ̀lú mm. ògùn ọlọ́ bó ti kó wa yóò fi wálẹ̀ láwọn ṣẹ̀sìn náà lọ dáadáa ọlọ́run ó sì mọ gbà lọ́wọ́ wa lára oṣù rọmọdọ́n a rí wípé gbogbo ohun tí à ń béèrè tí ń wuni púpọ̀ rẹ̀ láti tún bẹ̀rẹ̀ sí sọ láti òru àná nínú ansámọ́ àná talẹ́ni tí ò dúpẹ́ fọlọ́ torí pé ìwọ náà ń wojọ́ tí à ń kí yí di ọdún àwẹ̀ tèṣí tomijé tomijé la fi parí tahajud lọ́dún tó lọ hmm. tìbẹ̀rù ọlọ́run tìbẹ̀rù ọlọ́run la fi jáde kó ní yídì bá a ṣe wá padà délé kálukú wá ń ṣe pé tọ́ ọlọ́njá tún dẹ̀mí o ọlọ́njá dẹ̀mí o ọlọ́njá dẹ̀mí o ah jama adẹ̀mí àbá dẹ̀mí sagbára wa ni àbọ̀gbọ́n wa ni ẹ dákun ọ̀nà wo ló yẹ ká tún gbà fi dúpẹ́ pé rọmọdọ́ọ̀nì yìí tún bá wa láyé torí pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọ sọ̀rọ̀ kan tó lé ewu púpọ̀ hmm. tá a kọ́ lọ́dọ̀ ẹ̀yin bàbá imam nínú kútùbà tó lọ tí ẹ ti sọ tá a ti gbọ́ wípé níjọ́ tí anabi ń gun mímbàrì tí màláíkà jibril ń ṣàdúà tànàbí ń ṣàmì Ah, ah, mọ̀lẹ́kà Jibril wá sọ wípé o gbogbo ẹni tí rọ̀mùdọ́ọ̀nù bá bá láyé o tọ́gbà kan tí míì tún bá láyé o tí ó bá sórí ire ń bẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ti sórí burúkú finally ẹ dákun torí Ọlọ́run ah, kí la ká tún àwọn jẹmọ wa àtàwọn mùsùlùmí tá a jọ bẹ̀rẹ̀ àwẹ̀ yìí ǹjẹ́ a lè tún jẹ́ kí wọ́n tún mọ̀ wípé ipò kan ni wọ́n náà ní lọ́dọ̀ Ọlọ́run nírú oore ìfi bá ọ o kí ló yẹ kó o mú ṣe ń bẹ́ẹ̀ ọlọ́run kó jẹ́ káwọn alákèésí. Allahu akbar. bí àwọn bá alákèésí tó sì mọnú rò hmm. yóò dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulilah yóò dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulilah rabbil alamin. àríkànú ọ̀rọ̀ kan tí màláíkà kú fẹ́ lọ bá ọ̀kan nínú àwọn ànábì rẹ̀ ànábì ọlọ́run ńgbà tí ó wá débẹ̀ ó ní ah ṣé o dé láti wá gbẹ̀mí mi ni àbí o wá bẹ̀mí o hmm. kí ló dé tó wí bẹ́ẹ̀ ó ní mi ò ní palẹ̀mọ́. Allahu akbar tó bá jásí pé o ò nípalẹ̀ mọ́ lágbájá dà. ó hmm, ti lọ. ó ti lọ. Hmm. lágbájá lọ nílé ọ̀kan kọ́ ó ti lọ. lágbájá lọ tó ń kọ́ ó ti lọ. ó wá ń sọ pé o ò nípalẹ̀ mọ́ hmm. irọ́ ló pa. ohun tí a fẹ́ mú lòun ọ̀rọ̀ yẹn ni pé ẹ̀yin èèyàn wa bọ́lọ̀ bá bá ṣí àwa tí kò pa wá tó sì pa ẹni tó wà lọ́tún wa. Hmm tó pa ẹni tó wà lósì wa tó pa wájú tó pa lẹ́yìn tó pa lẹ́yìn tó pa ẹni tó hmm. jù wá lọ tó pa ẹni tá a jù lọ tó pa dédé ọmọ tá a bí tọ́lọ́ wá sí àwa kù àfi ká fi ìbádà ká fi ìjọsìn fi dúpẹ́ lọ́dọ̀ rẹ̀. Allahu akbar. wàhálà sọ̀tà lẹ́ṣà rọ̀ǹdọ́n tó a dé yìí tó tún dé wa bá a dáadáa tó ṣe pé ó kú ọ̀la báyìí wọ́n tún lọ sìnkú ẹ̀ lómi. Allahu akbar. àwa wá ṣẹ́kù àfi ká bẹ lọ́hùn pé bó ṣe ṣẹ́ wa kù yìí tá a bá rí lè gbà dáadáa ká sì máa bá a lọ bẹ́ẹ̀. inshallah ká má tún sínú ẹni tí wáàsí ó máa kàn pé ọ̀mùdọ́nù ní ń bọ̀ ni wọ́n dé àti hmm. gbà fọ́lọ́hún àti wá ká dúró bẹ́ẹ̀ ká wá lérí fọ́lọ́hún pé ọlọ́hún o mọ jẹ n rí n tí ó tún dá mi padà sẹ́yìn tí n ní sínú ẹni tí ó tún máa yẹ mọ́ṣáláṣí lẹ́sẹ̀ mọ́ ó ti fọ̀nà bẹ́ẹ̀ mọ̀ mí jẹ́ n wà lérí bẹ́ẹ̀ àdúrà bẹ́ẹ̀ ló yẹ ká ṣe púpọ̀ ká sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ò àkíyẹ o ṣì wá lọ́nà lọ́dún tó kọjá ọdọọdún yìí má jẹ́ ká máa ṣìnà mọ́ lẹ́yìn rẹ̀ òun ló dáa jù fún mùsùlùmí lásìkò tí àwa yìí. àwa tá a jẹ́ mùsùlùmí iṣẹ́ ti bẹ̀rẹ̀ láti òru àná kálukú sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ ṣùgbọ́n nínú àwọn iṣẹ́ tí ó bẹ̀rẹ̀ lóru àná náà àwọn àkíyèsí kan ti tún bẹ̀rẹ̀ látàná náà ara Ramadan ló wà hmm. ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ká máa sọ mọ́ ń tí àwọn èèyàn wa máa gbọ́nlé ọ̀pọ̀lọpọ̀ ló mọ ọlá Ramadan ṣùgbọ́n ó fi mọ́sálásí ńlẹ̀ ó wá gba àáfàá sínú tẹ̀ráàsì rẹ̀ hmm. mọ́sálásí ń bẹ níwájú ilé rẹ̀ ṣùgbọ́n ó pé mọ́sálásí òun kí ìmáàmù bẹ́ẹ̀ sì mọ́ kí tiẹ̀ ó mú tẹ̀ráàsì ẹ̀ òun nìkan àti ìyàwó ẹ̀ láwárí ni wọ́n ń jẹ́ jàmọ́ fún ìmáàmù tí wọ́n tí wọ́n tí wọ́n fi wọ́n jọ́sìn ọ̀dọ̀ àwọn gba ìmáàmù ńlẹ̀ so àwọn àwọn àwòrán yìí pẹ̀lú ìgbàlejò Ramadan ṣé àwọn àwọn àwòrán yìí ó ti dá láwọn ìgbà kan ó ti jẹ́ ọ̀ṣọ́ láwọn ìgbà kan ẹ dákun ṣé ọ̀ṣọ́ yẹn sì tún kù lára ẹ̀ láwọn àsìkò tá a wà yìí náà àbí nǹkan ti yí padà díẹ̀ tí a pe àwọn èèyàn ṣàkíyèsí wípé ẹ jẹ́ ká yí ọwọ́ sísítẹ́ẹ̀mù yẹn kí lè rí sí bàbá wa imam. a dúpẹ́ lọ́dọ̀ lọ àkíyèsí pàtàkì lè ti ẹ pé ọmọ aráyé sí yẹn náà ẹ dákun ẹ má jẹ́ wa ṣeré ìdọ́gbọ́n fẹ́ máa fi irun ráre hmm. ni ìdọ́gbọ́n máa gbà fáàsì lè pé wá kí aṣáámú fún mi àbí wá máa fi mí kí ìwọ̀n ọ̀rọ̀ yàn ìdọ́gbọ́n máa fi irun ráre ni ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ ni pé gbogbo ohun táyé ẹ̀ kì í gbà wọ́n mọ́ṣáláṣí yóò mọ̀ gbà wọ́n lé yóò mọ̀ gbà wọ́n lé hmm. lápèjú oníṣìí tá bá ń kéwọn oníṣìí tọmọ kan bá ń ṣeré ọmọ onísunkún bẹ ẹnu òun náà wà yẹn Allahu Akbar sẹmọ pé ròyìn òní wà kò lè ṣe mọ́ṣáláṣí ròyìn òní tẹ̀lé mọ́ṣáláṣí Allahu Akbar ẹ yálàgbájá ọbẹ̀ ẹ̀kọ́ ní jóná lọ́hùn yẹn Allahu Akbar ẹ̀rí ìdọ́gbọ́n fẹ́ fi ìhun ṣe yẹ̀yẹ́ ni ìmọ̀ hmm. àgbà fà sílé. àbí ìtú wa dá ìmáàmù dúró dá ìmáàmù dúró pé alájà ò tí dé màmá ò tí dé papa ò tí ṣe tán ọjà ni wọ́n wà ń ká wọ́n wẹ̀ ẹ̀rí ìdọ́gbọ́n fẹ́ máa ṣe yẹ̀yẹ́ ni hmm. ọlọ́run ti ké ìsìlámù lónìí débi pé ládùúgbò mi mọ́sáábí mẹ́rin márùn-ún bẹ ládùúgbò mi tí ò rí jàmá tó gan. tí ò rí jàmá tó gan àwa tó wá ṣẹ̀ṣẹ̀ gbà fà sílé. sílé. àfà yẹn gan ò lè lanu sòtọ́ rẹ̀ pé alájì alájì àtẹ̀mí àtẹ̀yìn. ẹja àjọ padà lọ́hùn-ún ẹja àjọ lọ mọ́ṣáláṣí. ìrun bá ń kí mọ́ṣáláṣí ó ní ìdáàbòbò gidi ju òun tá à ń kílè lọ ilé nísì ajá ilé yóò máa gbájú yín kọjá tájà òsì gbọdọ̀ gbájú yín tí ń kírun kọjá ológbò ilé yóò máa gbájú yín gbogbo ohun tí ò yẹ gbogbo ọmọ kan pọ̀tá yìí wọ́n fẹ́ ra gíláàsì wọ́n fẹ́ ra kankan láàrin kankan kí n lọ́wọ́. ẹ mọ̀jà fẹ̀sìn ṣe ẹ̀yẹ ìdọ́gbọ́n máa fẹ̀sìn ṣe ẹ̀yẹ ni ọ̀pọ̀ èèyàn lèmi náà ò rí lásámúlànà mo gbọ́ pé ilé wọn ni wọ́n gbé ń kírun tó ìjẹ́pẹ́ àjọ kírun ní mọ́ṣáláṣí ní ọdún tó kọjá ni hmm. ẹ̀rí bẹ́ẹ̀ ẹ dákun tó lọ́run gbogbo jàmáà mùsùlùmí ilẹ̀ ti mọ́ ìgbà kan ni kíní ẹ ní ìgẹ́ bàbá dókítà sísọ ó níyì àwọn ìgbà kan ẹ ó níyì ìgbà kan hmm. nígbà tí mọ́sáàsì ò tí ì pọ̀ tí ò tí ì tó nǹkan kan tí a sì fẹ́ ṣẹ̀sìn agbàwáláyè àmọ́ lónìí nísìnyí nìkan ò gbọdọ̀ tó parọ́ mọ́sáàsì mọ́ ẹnìkan ò gbọdọ̀ parọ́ mọ́sáàsì mọ́ ìdáàbòbò irun tí sì ń bẹ mọ́sáàsì a lè rí wọn lé láyéláyé a lè rí wọn ẹ̀yin náà mọ tá à ń sọ dá ó lè jáde nínú òrun gan-an kó lọ gba pọ̀táàbù kó ní ìmọ̀mọ̀ ẹ̀ máa bá bọ̀ ń ba ilé nu ẹ̀ òun lé ọkùnrin tó sì sì kejì ìmọ̀mù yẹn <laughs> tájọ́ mm. fi ń kí jàmọ́ fún àwọn ìyàwó rẹ̀ ló jàmọ́ ò ti wó bẹ̀ ní. títí títí kírakíra mẹ́wàá fi mọ́ ọkọ ẹyọ kan yóò máa fi kọ́ ẹyọ kan ẹ sàmọ́ bínú ẹ sàmọ́ bínú ẹ̀rí bẹ́ẹ̀ ọlọ́run yóò ṣàmọ̀nà wa ẹ̀yìn ìyàwó mm. ntí ò da ọ̀dà ni. kọ́dà láàrin yẹn ọjọ́ ti lọ àrùn ìṣẹ́jú díẹ̀ náà ló kù láàrin yẹn àwọn tá a jẹ́ mùsùlùmí ẹ jẹ́ àwọ àwọn kiri yó mm. tó bá di àsìkò tí wọ́n bá ṣe ìsọjí òru àbí tó bá di ọjọ́ sunday tí wọ́n bá lọ sí ṣọ́ọ̀ṣì ọmọ ọwọ́ ọmọ ẹsẹ̀ wọn apalẹ̀ gbogbo wọn mọ́ kò lè lọ rìn wọn kó gbogbo wọn yẹnyẹn tí ò ní kẹnìkan lé tí wọn tilẹ̀kùn lé wọn tí gbogbo wọn lọ àṣé ìkíní yẹn ni wọ́n fi ń jẹ́ kí ẹ̀mí àwọn ọmọ ó ti lè mọ́ lọ́fà ló jẹ́ pé àti rí wọn já padà kó nídìí tí wọ́n wà yẹn àfà ìmọ̀ mú ìnira lọ́wọ́ àmọ́ wa nísìn bàbá ń lọ ìyá ọ̀ lọ bàbá àti ìyá ń lọ àwọn ọmọ ọ̀ lọ kí níyàn ọ̀ wá jẹ́ kí ímọ̀ọ́nì gbogbo àwọn ọmọ kó ṣèjọ́ ẹ dákun torí ọlọ́run rọmọdọ́ọ̀nù ló ti dé yìí ẹ jẹ́ àṣiṣẹ́ lára ẹ̀ ńgbà tá a ti mọ ti ń jáwẹ̀ tá a sì ti mọ báwẹ̀ ti ṣe pàtàkì tó tá a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní tí ń bẹ lára wẹ̀ tá a sì tuntun pera ni sí ọ̀pọ̀lọpọ̀ àkíyèsí tó yẹ ká tún bójú tó pàtàkì jùlọ àwa tá a jẹ́ Yorùbá lára wẹ̀ tá a sì tún pe ni sí ọ̀pọ̀lọpọ̀ àkíyèsí ẹ já gbìyànjú ká tẹ̀lé rẹ̀ ká rìn lójú ìlànà rẹ̀ bàbá imam ó kù bí ìṣẹ́jú kan kí láàwì fáwọn jàmá kó tó di wípé a padà wá ní abala ẹlẹ́kejì. a dúpẹ́ lọ́dọ̀ gbogbo ẹ̀yin tí ẹ ń tẹ̀lé wa látìgbà tí a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí mo rò pé èyí tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lára tí Ramadan mú àti kíni jẹ́ Ramadan àti ṣàlàyé ẹ̀ fúnra wa ẹ jẹ́ ká fi àsìkò yìí bẹ́ẹ̀ lọ́n púpọ̀ wípé àgbọ́yé tọ́lọ́run bá fún anú ẹ̀sìn kọ́lọ́mọ gbà lọ́wọ́ àmọ́ àìlágbọ́yé ni máa ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ èèyàn máa lọ ṣe tí ọlọ́run bá yọ́nú sí ẹ̀rí bẹ́ẹ̀ ká sì gbìyànjú Sunna TV yìí tọ́lọ́run bá fi kẹ́ wa ká jókòó tì ní gbogbo gbanú rọ̀mùdọ́n tá a wà yìí á rí i pé ọ̀rọ̀ wa púpọ̀ ó yí padà sí dáadáa torí pé àwọn olùmọ̀ tí ń gba bí wọ́n jẹ́ àwọn kan tó ṣe pé wọ́n ráàyè tíra wọ́n sì gbìyànjú láti láyà máa ṣàlàyé fún àwọn èèyàn kọ́lọ́ọ̀njọ́ ọjà rẹ̀ rọ̀mùdọ́n tá bẹ̀rẹ̀ yìí àti bẹ̀rẹ̀ dáadáa ọlọ́run jẹ́ kí àforí ẹ̀ ti dáadáa ká sì gba ọ̀pọ̀lọpọ̀ láyé káwá rí èrè jẹ tí ń bẹ bẹ́ẹ̀ láyé kárí lálùkì àmọ́ ọlọ́run jẹ́ kan ṣọ ọlọ́run tọ́ nídìí eléyìí gbogbo ẹ̀yin olùkẹ́ tí gbọ́ wa nílé àti ní gbogbo àyè tí a bá ti wà ọlọ́run ọba láàánú yóò gba Ramadan náà ní ẹ̀sìn fún ẹnì kọ̀ọ̀kan wa á wá ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé a sì gba ẹ̀san rẹ̀ ní ọ̀dọ̀ ọlọ́run gbogbo àwọn àgbàlagbà àti gbogbo àwọn àfa tí wọ́n ti kọjá lọ síwájú ọlọ́run tá a ṣàdúrà fún ká tó wọlé àtún ṣàdúrà fún wọn ọlọ́run jẹ́ kí àlùkìyámọ̀ ọ̀dà fún wọn gbogbo àwọn àfa tí wọ́n sì ṣẹ́kù fún wa àti gbogbo àwọn ìmáàmù tí wọ́n ń bẹ fún wa tí wọ́n ti tún bẹ̀rẹ̀ iṣẹ́ kitakita nínú oṣù yìí ọlọ́mọṣẹ́ àgbà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wọn rabbika rabbil izzati amma níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ mọ́lẹ̀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 ìlànà náà ìlànà àwọn gbàwẹ̀gbàwẹ̀ ni ìlànà náà ìlànà àwọn kírunkírun ni ìlànà náà ìlànà àwọn aládùúà ni ìlànà náà ìlànà àwọn olùbẹ̀rù ọlọ́run ni ìlànà náà làwa náà tún wá gbẹ́sẹ̀ lé là ń tẹ̀lé wọn yìí ọlọ́run mọ́ṣáì fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà yìí dáadáa bá a ti ṣe wá gbẹ́sẹ̀ lé tá ń kírun tá ń gbàwẹ̀ tá ń ṣẹ̀sìn gbogbo ohun tí mo ń dé ni téèyàn fi mọ́ ṣìnà ọlọ́mọdé ò débẹ́ ní kọ̀ọ̀kan wa àtàwọn àti gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lórí ilé èdè ayé káfàtà ọlọ́mọdé àṣìnà náà nínú ìtẹ̀lé tọ́lọ́wọ́n àti ìtẹ̀lé tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà ló tún mú wa lọ́sọ gbogbo wa dẹni tí ó bẹ̀rẹ̀ àwẹ̀ láti òru àná títí fi di òní tá a ti jẹ sáré tá a ń báwẹ̀ àkọ́kọ́ ń lọ báyìí ọlọ́run ọba o àti bẹ̀rẹ̀ pẹ̀lú bismillah lọ́njẹ́ ayọ̀rí rẹ̀ pẹ̀lú alhamdulillah a ṣàdúrà fún gbogbo àwọn bàbá tí wọ́n ti lọ tí gbogbo àwọn àfa tí wọ́n ti lọ àwọn ni mufasirun lánàá àwọn ni imam lánàá hmm. àwọn aláṣáájú ẹ̀sìn lánàá ṣùgbọ́n lónìí wọ́n ti sunkún bẹ́ẹ̀ àwa àmì ìlàwà mẹ́. àwọn náà gbàwẹ̀ báwa náà ti ń gba yìí o wọ́n ṣe tẹ̀fsìrì nínú àwẹ̀ bá a ti ń ṣe yìí o wọ́n ṣe wáàsí nínú àwẹ̀ bá a ti ń ṣe yìí o ṣùgbọ́n gbogbo wọn ti sunkún bẹ́ẹ̀ wọ́n ti lọ káwa náà ó lọ mọ̀mọ́ dájú wípé èyí tá à ń gbà yìí o àwa náà ó sunkún bẹ́ẹ̀ níjọ́ kan kọ́lọ̀ ń jẹ́ kí ọjọ́ ó jìnà síra wọn àwa ṣàdúrà fún gbogbo àwọn àfáà tí wọ́n rólé iṣẹ́ láwọn àyè kọ̀ọ̀kan láwọn àyè kọ̀ọ̀kan láwọn àyè kọ̀ọ̀kan gbogbo mọ́sálásí ti bẹ̀rẹ̀ tẹ̀fsíìrì báyìí àbí wọ́n ti ń palẹ̀ mọ́ àti bẹ̀rẹ̀ gbogbo àwọn àfa wọ́n ti bẹ̀rẹ̀ wáàsí lọ́lọ́kan ọ̀jọ̀kan nínú ẹ̀ náà ní Sunna TV Yorùbá làwọn náà tún bẹ̀rẹ̀ ilé iṣẹ́ náà ọlọ́mọdé òjò náà o gbogbo ẹ̀yin olùgbọ́ wa ẹ fi iṣẹ́ nìyí sórí Sunna TV nínú Ramadan yìí kẹ́ ẹ máa gbọ́ àlàyé lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan ìǹtẹ̀yìn ò ráàyè lọ kélékéw èèyàn ó kélérí imam ní eré akárí à ń bẹ pẹ̀lú wọn ní abala èkejì tí a wà ń bẹ yìí ẹ torí ọlọ́run àwẹ̀ Ramadan wọ́n ní ẹ̀san bẹ fún tó pọ̀ dáadáa tá a gbà láyé tá a gbà ní sàárè tá a gbà lọ́dọ̀ ọlọ́run díẹ̀ nínú ẹ̀ ó ti jáde nínú abala ọ̀rọ̀ àkọ́kọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ dákun ẹ bá ní kánmọ díẹ̀ lọ́mọlé àwọn ẹ̀san tí ń bẹ fún aláwẹ̀ gbogbo ìwọ aláwẹ̀ kú oríire pọ̀ ń gbàwẹ̀ o kú oríire pọ̀ ń gbàwẹ̀ máa wá tún gbọ́ kí làwọn ẹ̀san tí ń bẹ lára àwẹ̀ tá a bẹ̀rẹ̀. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillah a kí ọlọ́run fún oore ńlá tí ọlọ́run bá ṣe fún wa yìí oore ńlá ni èmi a máa dúpẹ́ rọ̀mùdọ́nù lọ́tọ̀ nítorí pé oṣù kan ni tọ́lọ́run bá fi ṣàpọ́nlé mùsùlùmí àgbáyé oṣù kan ni tọ́lọ́run fi ṣàgbéga fún wa oṣù kan ni tọ́lọ́run bá fi gbé wa ga oṣù kan ni tọ́lọ́run fi ń sọ wá dọlọ́lá ẹ̀rí ìyá mi kan máa sọ pé bí ìbá ṣe pé yóò ní gbogbo ayé lára ni àbá hmm. máa fi gbogbo oṣù fi gbà ẹ̀ àbá máa fi gbogbo oṣù ayé fi gbà ẹ̀ rọ̀mùdọ́n hmm. mo wá béèrè lọ́dọ̀ ìyá náà pé kí ló dé ó ní ṣe mọ̀ pé wájú ilé tòun wọ́n máa ń kí aṣámú bẹ̀ àwọn tán máa ń wá kí aṣámú bẹ̀ pọ̀ rẹpẹtẹ gbogbo wọn náà náà sì máa ń jẹun hmm. ẹ̀rí tán bá wá jẹun yìí lóòótọ́ máa kò sáburú kan tó ṣẹlẹ̀ ní ilé tàwọn. Allahu Akbar. ẹ̀san náà kọ́ ẹ̀san ẹ̀san bẹ̀rẹ̀ nu ẹ̀san bẹ̀rẹ̀ kọ́ ni ẹ̀san bẹ̀rẹ̀ ni ẹ. kò sáburú kan tí ó ṣẹlẹ̀ lọ́dọ̀ tàwọn rí bẹ́ẹ̀ sì ni azikì tàwọn ọ̀jọ́bà. alhamdulilah azikì tàwọn àwọn yìí náà jẹ́ ń bẹ̀ rí atukù jẹ́ ń bẹ̀. Allahu Akbar a sì jẹ́ pẹ́ ẹ̀yin tẹ́ ẹ sì ń fún wa jẹ́ náà kò ní rẹ̀ yín kò ní rẹ̀ yín inshallah. jama mùsùlùmí ẹ̀san pọ̀ fáláwẹ̀ níhìn ayé ẹ̀san pọ̀ fáláwẹ̀ lálìkìyàmọ̀. Hmm talikiyama yẹn ló wá jẹ́ papambari tó lágbára débi pé ibi táwọn yẹn ti ń sunkún àti wàlìjánà ní ìrọ̀rùn láláwẹ̀ ó ti lọ wàlìjánà. yóò mọ lọ ìsà ni yóò mọ lọ. ibi táwọn èèyàn ti wọ́n ti ń wá ẹni tí ó gbà wọ́n lẹ̀ aláwẹ̀ ó sì débẹ̀ lẹ́ẹ̀kan pé ìwọ ọlọ́run yọ̀ǹda fún mo fẹ́ ṣìpẹ̀ lágbájá mo fẹ́ ṣìpẹ̀ lágbájá mo fẹ́ ṣìpẹ̀ lágbájá wọ́n sì fún ní yọ̀ǹda bẹ́ẹ̀ ó ti ṣiṣẹ́ bẹ́ẹ̀ kalẹ̀ láyé ẹ̀san ń bẹ fáláwẹ̀ tó pọ̀ ẹ̀rí tá a bá wọnú hadisi kùrìsì kan tí anabi gbà wá fún wa anabi níṣẹ́ rí gbogbo iṣẹ́ tọ́mọ ádámọ̀ ń ṣe hmm. gbogbo iṣẹ́ tọ́mọ ádámọ̀ ń ṣe ìrun ló kí ni yájì ló lọ ni sàká ló sàrà ló ṣe ni sàká ló yọ ni tọ́mọ ádámọ̀ ni àmọ́ àwẹ̀ àmọ́ àwẹ̀ ọlọ́run ni mo fọwọ́ ẹ̀ sọ̀yà pé èmi mo ní. Allahu akbar fa innahu li. fa innahu li ọlọ́run lè ní ọlọ́run ni mo ní àwẹ̀ fa ana ajizi bihi ẹ̀ mo sì fẹ́ sẹ̀ sàn ẹ̀ jàmbá ẹ̀ wo ń bá fọwọ́ ẹ̀ sọ̀yà ntọ́lọ́mọ bá fọwọ́ ẹ̀ sọ̀yà pé òun lòun ní òun lòun fẹsẹ̀ sàn ẹ dákun báwo la mọ̀ pé sàn náà lè tó. Allahu akbar. ntọ́lọ̀ nù fẹ́ bùn èèyàn ní nǹkan ẹ wo gbogbo ntọ́lọ̀ ti dà sáyé hmm. tó sì ṣàlàyé fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo ọlá tá à ń lò láyé ó dàbí ìgbà tá a bá gbé ìdí abẹ́rẹ́ sókun ntí ìdí abẹ́rẹ́ yẹn bá gbé jáde òun ni tó dínkù nínú ọlá tóun. La ilaha illallah. káwa sọ pé wọ́n fọwọ́ sọ̀rọ̀ àníṣe pé aláàwẹ̀sẹ̀ èmi ọlọ́run ọba ni mo nẹ̀ san iṣẹ́ tí ó ṣe yẹn èmi ò fẹ́ san lọ́sàn-án kó má retí ẹ̀san ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó kírun ó ti mọ iye ládá tó fẹ́ gbà nínú irun hmm, jàmọ́ tó bá kí àbí irun àdákí tó bá kí ó ti mọ̀ hmm, àmọ́ àwẹ̀ èmi ọlọ́run ọba ni mo ní. ẹ̀san tó tóbi tó lágbára tó lájẹ ẹ̀jẹ̀ tán tí aláwọ̀ ọmọ ẹ̀jẹ̀ tí ò ní tán ó ti wà nú àwẹ̀ gbígbà lẹ́yìn wá gbà náà nínú àwọn ẹ̀san tí ń bẹ láyé fáláwẹ̀ ni pé ẹ̀ ní aláwẹ̀ kó débì kan kó kàbùkù Allahu akbar. èyí náà tó aláàwẹ̀ ipe aláàwẹ̀ ní táyé bá lè dáyà mọ́ pé ah ẹ dákun aláàwẹ̀ ni wọ́n o wọn ò dẹ ní ẹrù jẹjẹ ẹ mọ̀ rí ẹrù jẹjẹ kà lára wọn nítorí pé ahọ́n wọn ti da hún àṣẹ ahọ́n wọn yóò ti da hún wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lọ́la pé àwẹ̀ ló nira jù lọ́dọ̀ ọmọ aráyé nínú iṣẹ́ tí gbowó ọlọ́run bá rán wa. ọlọ́run sì fi ṣe sàárà fáwọn kan. ọlọ́run fi ṣe sàárà fáwọn kan. wọ́n mọ̀ ẹ́ gbà. wọ́n mọ èèyàn nísìsiyìí láti bí ogún ọdún kò ráté àwẹ̀ jeudi lundi òṣùpá kẹtàlá òṣùpá mm-hmm. kẹẹ̀ẹ́dógún òṣùpá kẹrìnlá kò kẹrìnlá kò gbọ́lọ́wọ́ ẹ̀. Allahu Akbar kò gbọ́lọ́wọ́ ẹ̀ ẹ máa kún máa fi tiẹ̀ fi jó pé ah, ọlọ́run orin ńlá tó ṣe fọ́gbẹ̀ ní ṣe fẹ́mi náà mm, ṣe fẹ́mi náà torí pé gbogbo ẹni tí bá ń gbàwẹ̀ la ilaha illallah débi pé mo ṣàkíyèsí lára ọkùnrin náà débi pé tí n bá ní bùkátà nǹkan ní ìdọ̀gbọ́n sọ pé aláyè dàgbọ́ ẹ ṣàdúrà fún wa ẹ ṣàdúrà fún wa yóò ní mo hmm. mọ ohun tó fà tó fi ṣe ẹfẹ́ jọlá ṣẹta agbẹ́dànù ẹfẹ́ jọlá lójú nìyẹn o a tó fi ṣe yẹ̀yẹ́ láàrin ara wa jama gbogbo ẹni tó lọ́n bàbá ní kó jẹ́ gbààwẹ̀ gbààwẹ̀ mo kì í kú oríire alhamdulillah wàláhì mo kì í kú oríire nítorí pé ẹ̀san pọ̀ lára àwẹ̀ tá a fẹ́ gbà láyé àkọ́kọ́ lára àwọn ẹ̀san náà ni pé àlàáfíà àlàáfíà agbẹ̀san àlàáfíà kódà dókítà kan bẹ gẹ́gẹ́ bí ọ̀tẹ́ sọ níbẹ̀ ọ̀rọ̀ yìí pé dókítà náà lọ sọ fẹ́ràn kan pé tí ń ṣe èyí tó bá ń fẹ́ kí nǹkan náà kó lọ máa lọ gbàwẹ̀ Allahu sì má sọ fẹ́ràn kan pé mo ní kó máa lọ hmm. máa lọ gbàwẹ̀ tó bá ti ń gbàwẹ̀ ó padà rí pé gbogbo ọ̀rá gbogbo ọ̀rá ti máa ń gbójú ibi tẹ́jẹ̀ fẹ́ Hmm. tí máa ń bojú ẹ̀ mọ́lẹ̀ wọ́n lè pé kòránà yóò yọ dànù ẹ̀san ni fáláwẹ̀ tí wọ́n lè sanwó ẹ̀san bẹ́ẹ̀ fẹ́ni tí ò gbà wẹ̀ hmm. ẹni tí ń jẹ láàárọ̀ tí ń jẹ lọ́sàn-án tí ń jẹ lálẹ́ tí tó mú mú kú mu sórí ẹ̀ kò lè dàbí irú èèyàn bẹ́ẹ̀ láyé lẹ́yìn wá àgbà náà àwẹ̀ tó nìkan ni pé a máa jẹ́ gàgá tá a burú bá fẹ́ kàn yàn ẹ̀san ni làwọn fi sọ pé àsọ̀wọ̀n júnatò ẹ̀san àwẹ̀ tẹ́ rí yẹn ìgàgá ni ìgàgá ni báburú bá ń bọ̀ báyìí aláwẹ̀ ọlọ́run sì ya gàgá náà kó lẹ́gbẹ̀ẹ́ yóò ya yóò ya aburú náà kó mẹ́rẹ̀ kan náà yóò gbé gàgá kan síwájú pé kó wà níwájú rẹ̀ ẹ̀sán pọ̀ nú àwẹ̀ dókítọ̀ hmm. ẹ̀sán pọ̀ àwẹ̀ gírí tó ṣe gbá bá fẹ́ máa kà á lọ àyè yìí ò ní gbà wá tán ká dá ń ló ń bẹ̀ ná. tọ́ gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí àwẹ̀ tá à ń gbà ẹ̀sán bẹ́ńbẹ̀ léyìí tọ́pọ̀ dáadáa o kọ́dà anábì tí wàá kàn mọ́lẹ̀ wípé tá a bá déwájú ọlọ́run hmm. nígbà tá a bá ṣílẹ̀kùn àlìjẹ́nà lẹ́kùn kan bẹ́ńbẹ́ tó yẹ sí pé a ṣe ní lẹ́kùn àdáyanrí pé lẹ́kùn àwọn aláwẹ̀ rè ẹ̀yin aláwẹ̀ nìkan ni ẹ gba bí ìkẹ́ fi wà lìjánà ẹ wọlé o ṣùgbọ́n tó o bá ti já láwẹ̀ o mọ̀ lọ tò síbẹ̀ tó wọ́n náà pé àwọn lẹ́kùn VIP níwájú ọlọ́run nù hmm. tó yẹ pé àwọn aláwẹ̀ àwọn dà wọ́n ti dìde nínú sáré wọn lẹ́kùn wọn ni ibi ìrìnkáwọn eléyìí máa bá wọlé yóò tún wá yàtọ̀ sí ti gbogbo anybody ọlọ́run ọba o nídìí eléyìí gbogbo bá a bá ń wo gbogbo àwọn eléyìí náà àwa tá a ti bẹ̀rẹ̀ àwẹ̀ ká máa tara ẹ̀san ńlá tí ń bẹ lára ẹ̀ ká máa tara ẹ̀ fi múra síṣẹ́ tá a fẹ́ ṣe nítorí pé nígbà míì bí èèyàn ò bá mọ èrè nǹkan èèyàn lè má fẹ́ ṣe àmọ́ ńgbà téèyàn bá mọ èrè tí ń bẹ lára téèyàn ń ṣe àtúnjẹ́ kéèyàn ò tún ṣojú kòkòrò ìtẹramọ́ iṣẹ́ yẹn dáadáa àmọ́ àjẹkára èèyàn ó yá àjẹkára èèyàn ó yá yóò tún fún èèyàn ní tergib yóò tún fún èèyàn ní pé ah kínní yìí pẹ̀lú tí wọ́n tún ní bẹ́ńbẹ́ yìí ẹ káwa náà ká tún ṣe ẹ rí àwẹ̀ Ramadan nínú àwọn àǹfààní tí Ramadan tún mú wá tá a rí wípé àwọn ẹ̀san nínú ẹ̀san àláfíà tí àwọn bàbá wa ìmáàmù mú wá lẹ́ẹ̀kan gbogbo ẹni tó bá bẹ̀rẹ̀ Ramadan lánàá kọ́lọ̀ rẹ̀ gun púà wò kó wo iye púà tó tẹ̀ lọ́ọ́ gun púà kó wo iye púà tó tẹ̀ làwọn Ramadan tó wá ń gbà lọ́yìí má wàá jẹ àjẹranjú sì mọ́ mu àmúmọ́lẹ̀ dìde níjọ́ táwẹ̀ bá wá ń parí púà tó gùn níjọ́ ansámọ́ àkọ́kọ́ òun lọ́ọ́ kọ́ síbìkan níjọ́ táwẹ̀ bá wá ń parí kó o tún lọ tẹpọ àníwò padà kó o tún lọ wo kí ni tọ́ wọn nínú méjèèjì ó rí solution táwa ọlọ́run tá a ti fi rezudu ọ̀pọ̀lọpọ̀ pọ́blẹ́mù ní ara rẹ̀ mo tún fi eléhùn fi jẹ́rìí ọ̀rọ̀ táwọn bàbá wa ìmáàmù sọ tẹ́lẹ̀ nípa pé gbogbo ọ̀rá tí ń bẹ lára rẹ̀ tí ò rí bí gbà ó sì rí tí púà yọ padà wá sí normal táwọn ẹ̀ bá ń di mẹ́ǹdógún nísìn gbogbo mùsùlùmí ni ọmọ sọ wípé ara mi sì fú ẹ ara mi sì balẹ̀ ẹ dákun torí ọlọ́run mò ń rí ìyàtọ̀ nínú organism mi ọ̀dà ṣé ṣáwọn dókítà ló tún ṣiṣẹ́ ń bẹ̀ ni ara àwọn ẹ̀san táwa ọlọ́run ti sọ wípé a san yín ọ̀kan nú ènìyàn o nínú àwọn ẹ̀san táwa ọlọ́run á tún san yín náà ni làálẹ̀kùn tẹ́tẹ̀kù náà tá a fi sára àwẹ̀ ni pé bẹ́ẹ̀ bá ti wá gbà dáadáa o tẹ́ ẹ gbà bí òfin tẹ́ ẹ sì tẹ̀lé òfin Ah, ah, nínú ẹ̀san tá a san yín ẹ̀ tún dẹni tí yóò tún ga níbi ìbẹ̀rù ọlọ́run ah, ìwọ náà bí nǹkan kan tẹ̀ sí lára àwẹ̀ yányán ìga níbi ìbẹ̀rù ọlọ́run yìí òun nípò àkọ́kọ́ nítorí pé dárájà ti ń bẹ fún gbogbo olùgbàgbọ́ òdodo níwájú ọlọ́run dárájà àwọn mútẹ̀kùn àwọn ló jù àwọn tó yẹ sí pé ìbẹ̀rù ọlọ́run wọn ó dé high level ní dẹ́ni niveau ńbẹ ló ga jù àwọn ọmọ tẹ̀kọ́ nìyẹn àwẹ̀ ló sì lè gbé ni débẹ̀ lọ́lọ́run ṣe júwe fún ọ yìí pé o ẹ gba àwẹ̀ làálàkùn tẹ́tẹ̀kù bóyá ẹ lè páyà ọlọ́run tí páyà ọlọ́run yóò wá lọ gbé yín dé ògóńgó gbogbo ohun téèyàn torí pé téèyàn bá ti dé dáràjà nì ọ parí kò sí nǹkan kan tí ó ba ẹni tọ̀hún ní ẹrù mọ́ torí pé fúnra ara ọlọ́run ló ti sọ yí pé o ala inna awliya allah la khawfun alayhim wala hum yahzanun bẹ́ẹ̀ sì ní rí wàlíyù ọlọ́run kan tí ò ní jẹ́ sí pé pẹ̀lú àwẹ̀ ni ó fi súnmọ́ ọlọ́run ni ó sì fi dé ipò ẹ torí ọlọ́run ẹ mọ oore ńlá tí ń bẹ lára àwẹ̀ tá à ń gbà yìí nínú oore ńlá tí ń bẹ lára àwẹ̀ tá à ń gbà yìí náà ni wípé gbogbo ìwọ jẹ́ mùsùlùmí ìwọ náà wọ́n máa rí wípé bọ́ ọ bá ń sùn tẹ́lẹ̀ tílẹ̀ fi ń mọ́ ẹnìkan ò ní jí ọ lásìkò yìí tíwọ náà ò fi máa jí nínú àwọn oore tí rọmọdọ́ọ̀nù nínú bí ńgbà tá a ti kíáṣámú lóru àná ẹni tí ì jí tẹ́lẹ̀ tí wọ́n máa ń jí lásùbà ó lè jí tó gbà mẹ́ta kílẹ̀ ò tó mọ́ lónìí ní lára àwọn oore tí ń bẹ lára rọmọdọ́ọ̀nù ni kìyàmù léyìí tẹ́nìkan ò tún ṣe látọdún tó lọ mọ́ rọmọdọ́ọ̀nù ti dé ó sì ti ti yí system gbogbo system ara wa ló ti yí padà báyìí lẹ́ẹ̀kan náà tó ti dé báyìí ó ti yí gbogbo system padà ìsọ̀rọ̀ sí mùsùlùmí ti yàtọ̀ ìrìn sí mùsùlùmí ti yàtọ̀ bí mùsùlùmí ti ń jẹun ti yàtọ̀ bí mùsùlùmí ti ń sùn ti yàtọ̀ bí mùsùlùmí ti ń ṣe ó ti yàtọ̀ gbogbo eléyìí náà odidi oore kan ni odidi ẹ̀san kan ni lára Ramadan Ramadan ti ń fira ẹ̀ ó ti ń san wá lẹ́san táwa náà ti ń tilẹ̀ ayé ń bì tá a ti ń rí ẹ̀san lára Ramadan ká tó wá bọ́ sí ẹni tí ó náwó ká tó wá bọ́ sí ẹni tí ó fòúnjẹ ṣe sàárà ká tó wá bọ́ sí àwọn àfáà tí ọmọ ṣe wá sí lọ́tún lọ́sì à oore pọ̀ lára Ramadan o a lè kà jàmá a lè kà á tán àwọn bàbá wa imam gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ fún wa adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tí a bá tún fẹ́ wò nú àwọn oore tí ń bẹnu Ramadan ẹ wo bọ́lọ́run ṣe fẹ́ràn wa tó ńgbà tọ́lọ́run bá ń yọ àwọn àgbààgbà tí ò lè gbàwẹ̀ kó hmm. tí ń yọ àwọn tó wà lórí ìrìn àjò tí wọn ò lè gbàwẹ̀ kó ó wá lọ títí ó tó wá padà sọ pé wa an tasumu khairun lakum in kuntum ta'lamun in ta'lamun ó lẹ́yìn èèyàn tẹ́ ẹ bá mọ oore tí ń bẹnu àwẹ̀ gbígbà tẹ́ ẹ bá mọ oore tí ń bẹnu àwẹ̀ gbígbà tẹ́ ẹ sì mọ èrè tí ń bẹ́ńbẹ̀ kẹ́kọ́ gbígbà wẹ̀yìn ó pé fún ìlú kẹfà àwọn ẹlẹgbẹ fẹ́ máa fún yàn lóúnjẹ lọ Allahu Akbar kẹ kúkú gbàwẹ̀ yẹn kẹ gbàwẹ̀ yẹn kó jẹ́ pé nǹkan tẹ́ ń bẹ̀rù pé kó má ṣe yín kẹ kúkú gbàwẹ̀ nǹkan náà lè má ṣe. bẹ́ẹ̀ ni pẹ̀lú òkú Ọlọ́run. ẹni tó bá bá obi tó lọ parí àyà yẹn sí pé nkún tún tàn làmú tẹ ẹ bá mọ̀ àmọ́ là ń pẹ́ ẹ̀ mọ̀ àìmọ̀ ní <laughs> ṣe ní àìmọ̀ ní ṣe ló jẹ́ kẹ́ máa parọ́ pé ní ìrìnàjò ní hmm. ló jẹ́ kẹ́ máa parọ́ pé ara yín ò yá ló jẹ́ kẹ́ máa parọ́ pé ẹ ti dàgbà ló jẹ́ kẹ́ máa parọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní parọ́ lónìí. iṣẹ́ gbogbo àwọn ara ẹ ló ń ṣe àfọlá àfọlá àfọlá làwọn fi tọrọ fún ẹ pé kọlọ́n kó dá ẹ padà sí rí ọ̀nà dáadáa aláàwẹ̀ èrè pọ̀ nbẹ̀ dọ́kítọ̀ èrè pọ̀ lára wẹ̀ èrè pọ̀ nbẹ̀ kódà nú àwọn èrè tí mo tún lọ rí kà òun ni pé tálàwẹ̀ bá fẹ́ pàdé ọlọ́run níjọ́ gbẹ̀ndà kíámà ìdùnnú ni ó fi pàdé ọlọ́run insha Allah ẹ̀yin náà tún wo nínú àwọn èrè tọ́lọ́run bá bó bá wo ọlọ́run bá tẹ́lẹ̀ ó lè ní ká fodidi òru kan ọ̀sán kan ká kó má sọ̀rọ̀ ìpinnu ṣíṣe ń bẹ̀ àmọ́ tá bá ń gbà ẹ̀ títí tásìkò tí inú ń lọ tó báyìí ẹ wo ìdùnnú tí wọ́n bá yàn. Allahu akbar nínú àwọn oore náà ni. nínú oore náà ni. Allahu akbar ìdùnnú ńlá ni pé ah alhamdulilayi àsìkò náà fẹ́ tó. àrítè nígbà ẹ kọ́kọ́ fún mi ní nǹkan kan kí n kọ́kọ́ fi sínú náà ká tó àlọ́ sọ ti aṣámú oore pọ̀ nbẹ oore pọ̀ nbẹ ní Ramadan owó pọ̀ nbẹ gan kódà nínú àwọn oore náà nínú aṣámú tọ́lọ́mọba gbé wá tí ò sínú oṣù kan. Allahu akbar àbí ní gbogbo oṣù mọ́kànlá tó kù ìran sáàmù kan wà ní kò sí kò sí ọlọ́run wa gbé wá sínú rọ̀mùdọ́nù oore ńlá ni fún wa pé bóyá o ràdù àṣẹ lọ́sàn-án hmm. bóyá o ràdù àṣẹ láàárọ̀ o hmm. ràdù àṣẹ lálẹ́ o ràdù àṣẹ lálẹ́ oore ńlá ni ansamu kìkì jẹ́ eh, nínú rọ̀mùdọ́nù ẹ̀san ni ẹ̀san ni ẹ̀san ni tọ́lọ́run fi sa mùsùlùmí lẹ́san pé bóyá ó lè wà nù wa tẹ́lẹ̀ kó mọ̀ mọ̀ yaná fìlà alẹ́ bẹ́ẹ̀ ni yóò máa kúnra wọn yóò máa kúnra wọn ìwọ tó wá tún rí eléyìí náà tó tún fi lẹ̀ Hmm. lọ́mọ òun ní mùsùlùmí tó yẹ pé ah, ansamu kíni kò sí náfìlà kan kò sí irun kan kò sí nǹkan kan gbà tá a ti gbàwé a ti gbàwé tán ni bí wọ́n bá ya ọ̀lẹ mọ́ kó àwọn èèyàn lọ́lẹ̀ jẹ́ káwọn èèyàn ó tún jí lóru kí wọ́n bẹ lọ́hùn kìyàmù léèlì náà sá ń bẹ nígbà tí kìyàmù léèlì bá ti ń bẹ jẹ́ kó lọ ṣe kìyàmù léèlì kó ṣe tàràwíw kó ṣe jẹ́ káwọn èèyàn ó ṣe mọ́ di àwọn èèyàn lọ́nà pé kí ni wọ́n lọ ṣe ń bẹ̀ kí ni wọ́n tún kí ń bẹ̀ ṣe bẹ́ẹ̀ ti kíṣà yìnyín ẹ̀ mọ́ lọlé àà àwọn èèyàn ti tẹ́lẹ̀ wọn ọ̀rá yìí kí sáfìrì gan wọn ọ̀rá yìí kí wítìrì gan tá ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó sì ṣe wá lójú kòkòrò wípé ká jí lóru ká yànnà fìlà ká bẹ lọ́hùn sulusulẹ́lì akhir ká pe ọlọ́run ọba ń bẹ̀ ńgbà tí rọmọdọ́ọ̀nù bá ti wá dé ká ṣiṣẹ́ lọ́sàn-án ká ṣiṣẹ́ lóru nínú rọmọdọ́ọ̀nù lọ́fà ló fi jásí pé nẹ́fìlà yẹn gangan ìdúnímọ̀ gan kọ́dà bó o bá bá wọn kí onímẹ̀wàá tán bágbára bá tún bẹ fún ọ gan tuntun dìde lóru kó tuntun ṣe fi kún gbogbo iṣẹ́ téèyàn bá ṣe nínú oṣù yìí àní dọ́bùlù dọ́bùlù ni mọ̀jẹ̀ ọ̀rẹ́ ọ mọ̀jẹ̀ ọ̀rẹ́ imam shafi'i rahimahullahu ta'ala àwọn àfáà jẹ́ oyé wa pé tí ramadan bá dé imam shafi'i quran kíka rẹ̀ sí tíìnì ní mọ̀ọ́kà ẹyọ̀kan nínú àhárẹ̀ ẹyọ̀kan nílé yìí yọ parí ọ̀kan lọ́sàn-án yọ parí ọ̀kan lóru yọ wá parí odidi alukur'an nígbà sixteen soixante four ni ó fi parí alukur'an tẹ̀sán kó gbogbo gbà yẹn kò sáyé wọ́sọ̀pù kan dààmú ẹnìkan kò sáyé tẹlifóònù kan lẹ́nìkan káàkiri kò sáyé tẹlifíṣàn kan gbogbo àwọn eléyàn kan tẹ́lẹ̀ wọn ò rán nǹkan kan ju kí wọ́n tẹ tíra lọ tó ń gbà tí Ramadan bá dé wọn wá dátà àlífù dúró kùránì tí wọ́n fẹ́ ké gan tẹ́lẹ̀ ó ti ń bẹ lórí wọn ilé wọn mọ́sálásí wọn ni ọ̀dẹ̀dẹ̀ wọn mọ́sálásí wọn ni wọn ò gbọ́ mísíkì kan wọn ò rẹ nìkan ọ̀rẹ́ nìkan ń ṣẹ́ wọn ò rí mọ́tò kan ló gbé lọ́ọ̀bì kan wọ́n sì wà lójú kan bẹ́ẹ̀ àyè ìbáàdà wà fún wọn tí wọn ó ṣe tààrà nínú oṣù náà wọ́n ṣe ìjọ lọ́hún sanwó ẹlẹ́sàn rẹ̀ àbẹ́ sanwó ẹlẹ́sàn rẹ̀ so gbogbo àwọn àyímọ̀ yìí ta ni ó sọ̀rọ̀ wọn lónìí nísìsiyìí tí ò ní dárúkọ wọn nínú tírà nínú mímọ̀ títí ayé ó fi parẹ́ bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ ọ́ lọ ẹ dákun torí ọlọ́run ẹ̀san tí ń bẹ lára Ramadan ẹ̀san tó tóbi ni ẹ jẹ́ káwa náà máa ronú wo ẹ̀san yìí ọfẹ́ kọ́ ọmọ rẹ̀ ó yè dúnni máa wẹ̀ kó o sì gbá dáadáa ọfẹ́ kọ́ ọ̀rọ̀ náà àbáyọ nínú ìrìn àjò rẹ̀ láyé dúnni máa wẹ̀ kó o sì gbá dáadáa ọfẹ́ kí inú rẹ̀ ó dùn láàárọ̀ ọjọ́ lọ́sàn-án ọjọ́ kan alẹ́ ọjọ́ àfa dúnni máa wẹ̀ ìwọ náà inú rẹ̀ ó sì máa dùn látàyé ń bì títí lọ dálkìyàmà gbogbo àwọn gbàwẹ̀gbàwẹ̀ wọn ò sunkún kú o gbogbo ah. àwọn agbáwẹ̀gbàwẹ̀ wọ́n rẹ́rìn fi lọ pàdé ọlọ́wọ́n ọba ni ilé wọn ò sì bàjẹ́ ńgbà wọn ti lọ àwọn ọmọ wọn ò sì bàjẹ́ ńgbà wọn ti lọ kọ́dà gbogbo ẹrù tí wọ́n fi ilẹ̀ tí wọn ò rẹ́nìkan fi fún sọ pé tọ́ ọlọ́run ìwọ la fi ilẹ̀ fún o ọlọ́run bá wọn bójú tó gbogbo ẹ̀ tí kan nú ọ̀dàrú síra wọn nídìí eléyìí àwa náà tá a jẹ́ mùsùlùmí àwẹ̀ ti dé ẹ̀san àtòore tí ń bẹ lára àwẹ̀ tọ́ ọ bá fẹ́ mọ̀ á nínú àlàáfíà rẹ̀ ó rí ẹ̀san nínú gbígbàdúrà ó rí ẹ̀san káwa dún ní mọ́ oṣù náà dáadáa ká di oṣù yìí mú ká má fi oṣù náà fi ṣeré o torí ẹni bá fi oṣù yìí fi ṣeré yọ pàdánù oore tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sì pàdánù rẹ̀ èyí tí ń bọ̀ tani ọba nínú wa tani ọba nínú wa à ń dúpẹ́ pé léyìí ti bá wa gbogbo àwa tá a jọ bẹ̀rẹ̀ léyìí kọ́ la a jọ parí ẹ̀ súnà ọlọ́run lórí ilẹ̀ ni gbogbo àwa tá a jọ bẹ̀rẹ̀ kọ́ la a jọ parí ẹ̀ ṣùgbọ́n àwa ọmọ bẹ́ẹ̀ lọ́hùn pé a ti bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìlá kọ́lọ̀ ń jẹ́ kí ayọ̀rí ẹ̀ pẹ̀lú alihamudulilayi baba imam ẹ mú wákà kan wálẹ̀ kan mo sì rí i pé wákà yìí náà ó ń ṣe déédéé mọ́ àwọn eh, ẹ̀san tí ń bẹ lára Ramadan wípé àkọ́kọ́ Ramadan ìkẹ́ ìgẹ̀ àárín rọ́mọdọ́nà àforíjì ní ìparí rọ́mọdọ́nà àṣẹrú ẹ dákun ṣé àkọ́kọ́ rọ́mọdọ́nà ṣé ìkẹ́ náà nìkan lọ́wọ́ àmì ṣé kò sáforíjì mbẹ̀ ni kò sí kò sí kò sí ìṣẹrú dọ́mọ mbẹ̀ ni àbí àlàyé wo la lè ṣe fáwọn jàmáà wa pẹ̀lú àwọn wákà yìí pé kí wọ́n bá ní tún wákà yìí ṣe tí ó ti wà dáadáa. àkí eh, àwọn bàbá wa pé wọ́n kú lákà yìí àkí àwọn bàbá wa gidi wípé wákà yẹn tí wọ́n kí àwọn èèyàn lẹ́yìn àwọn èèyàn lẹ́yìn wọ́n sì fi ń kí wọ́n fún aláki ọkàn kán lè mọ̀ pé nǹkan ọ̀kan kọ́ ni rọ̀mùdọ́nù mú dání. mú dání orí pọ̀ bẹ́ẹ̀ ramadana ìkẹ́ ìgẹ́ni àní ramadana àforíjì ni ìgbà ramadana àṣẹrò dọ́mọ. nígbà tí mo bi ẹ̀kan náà àwọn àgbààgbà nílọrin ẹ̀túnmọ̀ náà fún mi hmm. wọ́n ní tí ramadan bá kọ́ bẹ̀rẹ̀ a máa ń wà nù kẹ́ hmm. a máa ń wà nù ayọ̀ ara wa ẹnu wa máa ń dùn ara wa etí ilé ìjó. Allahu akbar. ẹ̀rí a máa ń kù lérí àwọ̀ bá a ṣe bẹ̀rẹ̀ ramadan àmọ́ bàbá ń lọ dé àárín méjì hmm. ọlọ́run ti máa ń bẹ̀rẹ̀ sí gbà foríjì wa. Allahu akbar ara ó ti máa jó ara ó ti máa jó. jalabiya ó ti máa yóò ti máa gbọ̀n lọ́rùn yóò ti máa yẹ̀ lọ́rùn. alukumla ẹ sikiri dáadáa. tí bá wà ń lọ parí ṣe tí bá ń lọ parí èèyàn ó ti máa di pé kò sẹ́ṣẹ̀ kan lọ́rùn mọ́. Allahu akbar. kò síyà kankan mọ́ ó ti di oníládá pípọ̀ ó sì ti di ọmọ àlìjánà bẹ́ẹ̀. Allahu akbar. bí bàbá náà ṣe ṣàlàyé ni mo ní a ah, jẹ́ pé lákòókò tẹ ọlá foríjì wa. àforíjì wa náà àforíjì wa lákòókò ìkẹ́ wa náà ìṣerúdọmọ wà lákòókò náà. àmọ́ hmm. àwọn pin bẹ́ẹ̀ wọ́n lè mọ̀ pé iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tí rọ̀mùdánù bá bẹ̀rẹ̀ iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni táwọn bá bá dáàrin méjì àforíjì ó ti bẹ̀rẹ̀ sí wọlé hmm. tóun náà ti mọ̀ rí pé ah ẹ pọ́ àmì swasap ní tẹ́lẹ̀ ó ti ń di sẹ̀kántó ó ti ń dínkù tó bá ń lọ parí ẹ̀rí pé yóò ti wá wà lórí gẹ́gẹ́ bó ṣe yẹ kó wà nínú ìgbésí ayé ẹ̀ tó bá jẹ́ nìkan tó lákèésí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti jáwọ́ nú ẹ̀ tẹ́lẹ̀ tọ́lọ́run ti foríjì yẹn kò gbọdọ̀ dé díẹ̀ mọ́ kò gbọdọ̀ dé díẹ̀ mọ́ kó lè máa lọ lórí bọ́lọ́hún ọba ṣe sẹ́ẹ̀tì ẹ̀ sí nígbà tí rọ̀mùdọ́nù dé òun ló hmm. dáa jù púpọ̀. nígbà tá a bá sọ yí pé rọ̀mùdọ́nù ìkẹ́ ìgẹ̀ ìbẹ̀nbẹ̀ magfira wa rahma wa rahma àtàforíjì ó ń bẹ̀nbẹ̀ wàlẹ̀ ẹ̀tìkù mi nà náà ẹ dákun ìkẹ́ kí ni tá à ń pè ní kẹ́ náà ga. ìkẹ́ ẹlòmíì ọmọ ti ń jẹ́ kẹ́ kí ni tí tá a lè pè ní kẹ́. ntí mo rí kà nínú a bàbá kan tá à ń pè ní òun ni wípé ẹni tọ́lọ́run bá ní kó mọ ìtumọ̀ ayé tó gbọ́ àgbọ́yé ẹ̀sìn hmm. ẹni tó bá gbọ́ àgbọ́yé ẹ̀sìn tó mọ̀ pé ọlọ́run ní mú ni ọlọ́run ní tán ni ọlọ́run ní mọ́ ní kó dọ́gba ọlọ́run ní mọ́ ní kó má ti dọ́gba torí kò sẹ́nìkan tí nǹkan ò ní dọ́gba fún láyé yóò dọ́gba fún ara wa ju ara wa lọ bí a bá máa bẹ́ẹ̀ yóò máa rìnrìn bẹ́ẹ̀ yóò bẹ̀rù ọlọ́run yóò yayọ ọkàn hmm. kò ní máa ṣojú kòkòrò kọjá bó ti yẹ àlà hmm. tó bá wà bẹ́ẹ̀ wọ́n bá ń tí ó mọ̀ fi ṣayé pẹ̀lú àwọn ọmọ rẹ̀ àwọn ìyàwó rẹ̀ àmọ̀ yọ̀ǹda fún lábẹ́ ẹ̀bẹ̀rù lábẹ́ ìgbàgbọ́ ọlọ́run ohun tí ń jẹ́ kẹ́lì yẹn. magfira àforíjì ọ̀dà ṣé gbogbo ẹ̀ṣẹ̀ yányán ni wọ́n forí ẹ̀ jìnnì nínú Ramadan àbáwọn ẹ̀ṣẹ̀ kan wà tí kò ní lọ. tó bá jẹ́ pé àníyàn kọ́lọ̀ ń feré gbogbo ẹ̀jìn èèyàn lèèyàn gbé wá gbogbo ẹ̀ ní ò lọ. Insha ẹ̀rí àwọn ẹsẹ̀ kan tí ó kàn fẹ́ kù mbẹ̀ ni pé nǹkan ní nǹkan tó bá tún kù lọ́wọ́ ẹ̀ ní nǹkan tá a lè dá padà bọ́lọ̀ wọn bá gbà láyè pé tó lágbájá rọ̀mùdán la fẹ́ wọnú ẹ̀ yìí o kẹ̀kẹ́ ẹ̀ kan tó sọnù jọ́nà lọ́hùn hmm. èmi ni mo gbé ni mo yọ̀dà rẹ̀ padà ò máa mọ́ ẹ̀rí torí ẹni tá a gbé nǹkan yẹn yóò tún máa kórora ara ó máa ní ẹ̀rí bẹ́ẹ̀ ìwọ wá rí pẹ́tọ̀ o ò fẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọn yẹn kankan kó tún kù lọ́rùn ẹ mọ́ tó bá láyà láti lọ́ọ́ gbé bá pé tọ̀ ọlọ́run ló kúkú rà fóun náà bẹ́ẹ̀mi náà bá ṣe báyìí ọlọ́run lè rà fẹ́mi náà ẹ̀rí bẹ́ẹ̀ o wá lọ dá padà ẹ̀ṣẹ̀ yẹn ò ní kù lọ́rùn ẹ mọ́ ẹ̀ṣẹ̀ yẹn ò ní kù lọ́rùn ẹ mọ́ hmm. àwọn nǹkan pọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi kébì àwọn kàbáyìrí tó ṣe pé rọ̀mùdọ́nù máa ń nùnù àwọn kan ká sọ pé èèyàn ti pààyàn sẹ́yìn àbóǹtọ̀hún ó ti dẹ́bọ jìnnà àwọn tẹ́bọ ẹ̀ ń ṣèyí tẹ̀ jẹ́ṣẹ̀ láàrin wọn pẹ̀lú ọlọ́run hmm. tó bá ti ló ò ṣe mọ́ ò ṣe mọ́ náà ni ó ti padà sẹ́yìn ẹ̀rí magifira magifira anabi gan la ìrú wákàtí sí wákàtí àforí èjìyàn tí kaba ìrí ò bá sínú ẹ̀ ẹ̀rí ó jẹ́ pé àwọn àlàmọ́mọ́ àwọn pẹ́pẹ́pẹ́ yóò máa nùnù hmm. ńlá gangan ó lè nùnù tíyàn bá mú ọwọ́ tuntun bá rárá pé mo tún bá táwọn bàtà nà sóhà ń pè ń ṣe mọ́ kó a máa sunkún sọ́lọ́run ọba ọlọ́run pé ọlọ́run mò ń fẹ́ mọ́gí fìrà ni mo fi ṣe báyìí o hmm, ṣàmànà mi. torí pé fúnra ara ọlọ́run náà níbi kan sọ pé inna Allah yaghfiru dhunuba jami'an gbogbo ẹ̀ yányán mo lè gbọ́dà mo lè gbọ́dà tẹnìkan ò lè bí mi tẹnìkan ò ní bí mi tẹnìkan ò ní bí mi pé kí ló tó gba ilé inú ẹ̀rí bẹ́ẹ̀ yóò wà lọ́wọ́ ẹni tí ń tọrọ àforíjì ni eré ọwọ́ tó bá fi mu wá pé eléyìí ò hmm. táwọn bàtà nà sóhà ni o torí èèyàn tọ́ba tó ń ṣe muhakat ni wọ́n máa ń ṣe nínú ramadan allahu akbar wọ́n ṣe nasuha allahu akbar ẹni tó filé ọtí rẹ̀ tí ò lọ ramadan ló yẹ fún ramadan ló ń sáwọn ẹni tó fi ṣìnà rẹ̀ tí ò ṣe ramadan ni lọ́jọ́ ọdún gangan làwọn ṣàìtọ́ọ̀nì ti gbé irinṣẹ́ tí ó tún lọ fi ṣe ṣìnà padà síbẹ̀ lọ́jọ́ ọdún gangan ni wọ́n ti ṣe pé àwọn ọmọ tí wọ́n sásìkùn tí ramadan bá ń bọ̀ tọ́dún bá ń bọ̀ yẹn làwọn kiri yóò máa ń tún bíbẹ́ tí wọ́n kù àsìkò titun yá. láti gbàlejò àwọn tí ò gbọ́ àgbọ́yé ẹ̀sìn tẹ́lẹ̀ kan tó lọ chẹ́sìn wọn a máa ka rọ̀mùdọ́nù kún pé ìsinmi làwọn gbà náà níbi ìsinmi pose lọ́gbọ́lódé <laughs> lọ́gbọ́lódé náà ni irú wọn nísìnyí wọn ò lè rí màgífẹ́rẹ́ àti ibẹ̀ nínú rọ̀mùdọ́nù tó pé hmm, wọ́n fẹ́ láwọn fẹ́ tan ọlọ́run ni ọlọ́run sì ti jẹ́ kéde o ó ti mọ àwọn náà kò sáforíjì fún wọn jù bẹ́ẹ̀ náà lọ. ọ̀dà bàbá imam àwa ṣàkíyèsí pé ẹ̀san àti àwọn èrè ń tá a jẹ Ramadan fúnra ara anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ọjẹ́ àmọ̀ wípé dáràjà yẹn báwo ẹ̀ bá ṣe bẹ̀rẹ̀ ni ọmọ bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ táwọn ẹ̀ bá wa ń lọ sí paríhùn ẹ̀san yẹn yóò tún wá tún gbéra lẹ̀ tí yóò tún wá kẹnu gidi ló ló fi ń jẹ́ sí pé bí Ramadan bá ń lọ sí ìparí iṣẹ́ tí ń bẹ lọ́wọ́ ìparí yẹn a tún wá pọ̀ ju lágbára a tún wá pọ̀ ju iṣẹ́ tá a fi bẹ̀rẹ̀ lọ lágbára so a jẹ́ sí pé itku mina nar ìbọ́kùnnákò lọ́rùn ẹni yẹn mo rò pé pàtàkì tiẹ̀ gan níbi oore yìí tá à ń wá nínú rọmọdọ́ọ̀nì ọ̀fẹ́ lè jẹ́ sí pé òun náà ní pàpín oore gbogbo ẹ̀ torí béèyàn rí kẹ́ tó róore tó ráforíjì kò sí téèyàn ń fi gbogbo eléyẹn náà fi wá tẹ́lẹ̀ o ju wípé kí wọ́n bọ́kùnnákò lọ́rùn èèyàn o torí pé bí wọ́n bá gbéyàn sí dúró nísìnyí tó bá náà dáa ó rí kẹ́ ṣùgbọ́n ó rí ná anakunmọ́ra ah. ah, o. òun làwọn Yorùbá ń pè ní ọlọ́run kẹ́ kò gẹ́. ọlọ́run kẹ́ kò gẹ́ tó kárí kẹ́ kárí gẹ̀ kó kẹ́ wa kó gẹ̀ wa kó sì jẹ́ wa kó kángun sí alijanna ní ọ̀dọ̀ rẹ̀ ajá sí pé oore àwẹ̀ àti àwọn tá à ń retí ń bẹ òun nìkẹ́ ìkẹ́ òun làwọn bàbá ìmáàmù ti ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan àlàáfíà tó ń gbé káàkiri nínú ìkẹ́ni o ìkẹ́ni bó o ti ń lọ́jà tó ń ta ìbá tó ń tà náà tó ń padà wálé ìkẹ́ni o ẹlòmíín wà láàfíà kiri o ẹlòmíín lọ ọjà ìbá ẹlòmíín kọ́kọ́ ẹlòmíín ẹlòmíín ò rí bìkan lọ ná hmm. ìwọ tó ń rí lọ ìkẹ́ni so o tún o tún ráyè sílẹ̀kùn o ní nǹkan kan nù tiẹ̀ tó o tún jòkó tì ìkẹ́ni o bí wọ́n ti ṣe bímọ ẹlòmíín ò tí ì bí o ìkẹ́ la fi ṣe fún ọ ojú rẹ ìkẹ́ni o imú rẹ ìkẹ́ni o ìṣẹ́nusọ̀rọ̀ rẹ ìkẹ́ni o etí rẹ ìkẹ́ni o ọkàn rẹ ìkẹ́ni o kẹ́mi ó tún kù lára rẹ tó ń wò lára rẹ yìí ìkẹ́ la fòun náà fi ṣe fún ọ gbogbo eléyìí ìkẹ́ tí rọ̀mọ̀dọ́ọ̀nù kó dé yìí gbogbo ohun tí ń bẹ lára rẹ àti inú ìgbésí ayé rẹ ìkẹ́ la fi rọ̀mọ̀dọ́ọ̀nù fi ṣe fún ọ má wàá fi oṣù náà fi ṣeré rárárárá má fi oṣù náà fi ṣeré túnra rẹ ṣe fún Ọlọ́run túnra rẹ ṣe fún àwọn ènìyàn túnra rẹ ṣe fún bàbá àtìyá túnra rẹ ṣe fáwọn ọmọ rẹ láti ibẹ̀ kí gbogbo oore tá à ń kà ní rọ̀mọ̀dọ́nì kó lè tó ọ náà lọ́wọ́ nítorí wípé bí rọ̀mọ̀dọ́nì bá dé tó o bá túnra rẹ ṣe fún bàbá rẹ àti ìyá rẹ gbogbo oore tá à ń kà yìí ó lè mọ̀ dọ́dọ̀ ọlọ́run o bá o bá túnra rẹ ṣe fún ọlọ́run gangan fúnra ẹ̀ òun ló tẹ̀ kọ́kọ́ fẹ́ fún ọ lóore náà tẹ́lẹ̀ bó o bá túnra rẹ ṣe fún ọlọ́run gbogbo ohun tọ́lọ́run lóhun ò fẹ́ ká jìnnà sí ká yẹra fún un nìyẹn ní jẹ́ sí pé Ramadan oore ń pọ̀ lára rẹ̀ o tá a mọ̀ ká tá a mọ̀ ká òun náà títí tí a nílé tí a nílé kà tán. ẹ dákun bàbá wa imam abala tí ìjókòó yìí tó ń kángun lọ síbẹ̀ ni wípé Ramadan fúnra rẹ̀ ipò ẹ̀ ayé ẹ̀ lọ́dọ̀ ọlọ́run nínú ẹ̀ náà àwọn kan ti jáde lọ lẹ́ẹ̀kan tá a ti sọ́mọ́ àwọn ọ̀rọ̀ ṣùgbọ́n ká wá mu wá nísìn ní odidi àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ gbogbo ohun tí bá ń kù nínú àsìkò wa ká tún fi pe àwọn èèyàn sí àwọn àkíyèsí àti àwọn ìdájí tí ó bá yẹ ẹ dákun Ramadan ipò aláwẹ̀ gangan lọ́dọ̀ Ọlọ́run ǹjẹ́ aláwẹ̀ ǹjẹ́ ó nípò kan lọ́dọ̀ Ọlọ́run. ọpẹ́ ní fọ́lọ́run alhamdulillah a ti sọ pípọ̀ tẹ́lẹ̀ àmọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé ká tún padà mẹ́nu àkọ́kọ́ aláwẹ̀ ọ̀rẹ́ ọlọ́run bá nọmba one ni. inshallah inshallah. nítorí pé àwẹ̀ gangan ọlọ́run ló fọwọ́ ẹ̀sán ẹ̀ sọ̀yà. bẹ́ẹ̀ni. ó fi hàn wípé ó yàtọ̀ sí irun kíkí. bàbá wa wo ntọ́lọ́run wá ṣe fáwẹ̀ tó lágbára ni pé ó tún yan irun kan lọ́tọ̀ tó gbé pẹ̀lú ẹ̀. Hmm. kíkí irun kírun má bàa lérò pé. ó ti tán. ó ti tán lọ́la pé èèyàn ò lè mọ sọ̀rọ̀ àwẹ̀ kírun mọ́ wà nù ẹ̀. bẹ́ẹ̀ni ọlọ́run wá gbé àwẹ̀ sáyè kan tó ṣe pé gbogbo àwọn orígun tó kù gbogbo àwọn orígun tó kù inú gbogbo wọn náà lọ́run tó fàwẹ̀ sí. àbẹ́ ẹ̀kọ́ lápèjúwe nísì ẹni tó bá búra nísì hmm. tó búra sórí irọ́ àwẹ̀ wà ń bẹ àwẹ̀ wà ń bẹ tí ó fi jẹ́kìnì tí ó fi tán ara ẹ̀ ẹni tó bá lọ hajj bẹ́ẹ̀ni tí ò rówó láti pẹran àdáyà àwẹ̀ wà ń bẹ tí ó fi yanjú ara ẹ̀. àwọn orígun gbogbo tó kù ò ní wọn ní fàárí pípọ̀ kan tán fẹ́ ṣe sí àwẹ̀ torí pé àwẹ̀ jẹ́ mẹkáníìkì Hmm. tí máa ń tún wọn ṣe àwẹ̀ jẹ́ mẹkáníìkì tí máa ń tún wọn ṣe ibi tí irun kíkí ò bá gbérí fáàrí ṣe sára àwẹ̀ ni pé ọlọ́run tún gbé tàràwìhì ó tún gbé sínú àwẹ̀ ó tún fi kún sínú àwẹ̀ ó fi ń ṣe gáàdì ó tún fi ń ṣe ó tún fi ń ṣe gáàdì fáwọ̀ wípé èmi náà tún ní irun kíkí tó bá mi wá lọ́tọ̀ mo ní àwẹ̀ ipò tọ́lọ́run bá gbé àwẹ̀ sí ga débi pé tá a bá ṣàkíyèsí gbóhùn tá a sọ irun kíkí wákàtí márùn-ún kò nílẹ̀kùn ẹ̀ṣà tá a fẹ́ gbà ọbẹ̀ wọnú àlìjánà hajj lílọ kò nílẹ̀kùn ẹ̀ṣà tá a fẹ́ gbà wọbẹ̀ fi wọnú àlìjánà àmọ́ ààwẹ̀ lọ́la abi tó lágbára dé dr abdulrahim eh, dr abdulmumin ẹ̀yin náà níta láì mọ̀ pé àwẹ̀ lé o ah, ah, ah, àwẹ̀ lé àwẹ̀ lọ́kọ́ tí ń gbà o ẹ̀rí bẹ́ẹ̀ ń gángan lọ́gá ìdí nìyẹn tọ́lọ́run bá fi ṣẹ̀ṣà lẹ̀kùn wípé mo mọ̀ ṣe táwọn lè ṣe ọlọ́run ló sì mọ̀ gbàwẹ̀ gbàwẹ̀ ọlọ́run ló máa gbàwẹ̀ gbàwẹ̀ ọlọ́run ló máa gbàwẹ̀ gbàwẹ̀ bá a ti wà ń gbòòrò yìí sí ọlọ́run ló máa gbàwẹ̀ gbàwẹ̀ ọlọ́run ló máa gbàwẹ̀ gbàwẹ̀ ẹ̀rí kódà àwọn àwọn àwọn ẹ̀gún pòwe Hmm. tí òwe náà máa pa mí lẹ́rìn gbà mí pé ayọ́nugba ọmọ mi tán máa wẹ̀ jẹ́rìí kí náà sọ gbàgbé ni pé aláàwẹ̀ gbà kò mí tán ọlọ́run ló hmm. jẹ́rìí táwọn ọmọ pé tọ́yìn ò kò kò bá kankan jẹ́ ẹ̀rí ìtọ́fẹ́ sọ gbàgbé ni pé aláàwẹ̀ tó bọ́ sí kọ̀rọ̀ tó jẹun. tó jẹun ta ló mọ̀. ta ló mọ̀ ọlọ́run nìkan ló mọ̀. ọlọ́run ti ní òun lòun ní. òun lòun ní. Hmm. òun lòun mọ̀ kọ̀rọ̀ aláàwẹ̀. òun lòun mọ̀ gbangba ẹ̀. òun lòun mọ̀ àlọ́ ẹ̀ òun lòún mà bọ́ hmm. ẹ̀ òun lòún mà ní ẹ̀ sóhun ọlọ́run òun lòún mà ní ẹ̀ sóhun ọlọ́run táwọn ẹlẹgbẹ́ rẹ̀ tó jẹ́dá ọba tí ẹ̀ mà òun ọlọ́run bá òun mà ipò táwọn ẹ wà lọ́dọ̀ ọlọ́run ti lágbára jù ó lágbára jù débi wípé kódà àríkànú ọ̀rọ̀ ànábì náà mẹ́ta tánábì chà tó ṣàlẹ́ṣà wípé ànídàdúrà àwọn padà aláwọ̀ ìlànà mi fi síwájú ẹ̀rí àwọn èèyàn mẹ́ta tá ànídá àdúrà tán bá ṣe tá à ní dá padà fún ẹ pé adá àdúrà tó ṣe adá padà fún ẹ hmm. àdúrà yẹn ò wọlé aláwẹ̀ là kọ́kọ́ kó tó a kan ẹni tá a ṣàbòsí fún ẹ̀rí kan báyìí nísì kó tó akẹ́ni tá a ṣàbòsí fún kó tó akẹ́ni onírìn àjò ibẹ̀ láti gbé mọ̀ wípé ààwẹ̀ ipò ẹ̀ ó lágbára lọ́dọ̀ ọlọ́run ó bá lágbára lọ́dọ̀ ọlọ́run àwọn èèyàn mọ́jà fi ṣeré torí bá a ṣe ń kígbe àwẹ̀ àwẹ̀ tó yìí náà ẹ ti sọ lẹ́ẹ̀kan hmm. yóò tún wà nú àwọn èèyàn tí ò ní kà kúgbà àwẹ̀ ó náà ń gbà àwẹ̀ ó náà ń hmm. gbà ìbẹ̀rẹ̀ ọlọ́run tèmi àyà ń bílọ̀wà kò dìgbà tí ń bá gbà wẹ̀ ara ẹ̀ ló ṣe ó pàdánù ó ti pàdánù tá a lè fẹnu ṣàlàyé àdánù tó pa nítorí pé bá a ṣe gbà wẹ̀ yìí ibi táwẹ̀ lágbára dé tọ́lọ́run bá fẹ́ràn àwẹ̀ dé ẹ wò ó lásìkò tá a wà yìí gbogbo ẹnu aláwẹ̀ ti gbọ́dọ̀ yí òórùn ẹnu aláwẹ̀ ti gbọ́dọ̀ yí padà ó gbọ́dọ̀ ti yí padà nítorí pé oúnjẹ ò ní kúrò dídí nínú mọ́ oúnjẹ ti oúnjẹ machine ti ṣiṣẹ́ oúnjẹ ó ti gbé òórùn bí a bá gùnfẹ́ nísìnyí kò ní gùnfẹ́ tó jẹ lásùbà mọ́ òórùn míì ni ó gbé jáde kó mọ́ bá àwádìí yẹyẹ lọ́dọ̀ àwọn ọmọ ará pé ẹ̀wò bẹ́ẹ̀ nu lágbájá ti ń rùn ẹ wo bẹ́ẹ̀ ni lágbájá ti ń ṣàyàn ẹ wo bẹ́ẹ̀ ni lágbájá ọlọ́run ni mm, mm, mm. òun ti ń jọ lọ́dọ̀ tí yẹn mísìkì hmm. ló jẹ́ lọ́dọ̀ tí ọlọ́run níbi táwọn ẹ̀ lágbára dé lọ́dọ̀ ọlọ́run lọ́lọ́run ní kànáàbì ní kí ọ̀rọ̀ bẹ́ẹ̀ kó jáde kó ka àwọn aláwọ̀ ẹ̀ lè máa balẹ̀ pé òun ti ń pa àwọn èèyàn yìí àti òun mísìkì lọ́dọ̀ ọlọ́run àti òun dáadáa ni Allahu Akbar àjẹsí hmm. pé àwẹ̀ aláwẹ̀ ipò rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ipò tó ga jù ló wà. ipò tó ga ló wà ǹjẹ́ sí pé ìwọ tó ń gbàwẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìwọ náà mọ̀ mọ̀ wípé o ti bọ́ sí o ti bọ́ sí mọ́láyì làálà hmm. o ti bọ́ sí àyè tó ga lọ́dọ̀ ọlọ́run béèyàn bá sì ti wà láyè tó ga lọ́dọ̀ ọlọ́run ìwọ náà pé nílé ayé a máa ń sọ pé gbogbo ẹni bá ti ga àfi kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àfi kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ńgbà tó o ti wá gbàwẹ̀ tí o ti ń fi àwẹ̀ yìí fi ń súnmọ́ lọ́hùn ìtọ́ ẹnu rẹ̀ ó ti ó ti ń di àlìmísìkì lọ́dọ̀ ọlọ́run hmm. ìyẹn ni pé àwọn parfum tó jẹ́ olóòórùn gidi tó o bá ráwọn ti ń ta parfum olóòórùn gidi béèrè turari àlìmísìkì àbí láfíńdà àlìmísìkì lọ́dọ̀ wọn original hmm. wọn náà rí i pé tí wọ́n bá kán ẹ̀yọ̀ kan lẹ̀ báyìí à fóṣù kan fọ́sẹ̀ kan ó sì kù nínú nínú aṣọ rẹ̀ tí ó tún mọ tí ó tún mọ ọ̀run dáadáa táyé sì nù tọ̀dọ̀ ọlọ́run wá ń kọ́ tọ̀dọ̀ ọlọ́run wá ń kọ́ nígbà tọ́lọ́run bá ti wá ròyìn nǹkan dáadáa ìdérú ipò yìí a jẹ́ sí pé àwa náà àfi ká tẹra mọ́ ọ̀dà àwa rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òbí mi nísìnyí tó yẹ sí pé ọmọ ń dà níyàn wípé òun fẹ́ gbìyànjú láti gba àwẹ̀ náà tí bàbá rẹ̀ ń sọ yìí pé àwẹ̀ kí ni wọ́n fẹ́ gbà àbí tí ìyá rẹ̀ ń sọ yìí pé àwẹ̀ kí ni wọ́n fẹ́ gbà àwẹ̀ ò tí ì kan ẹ̀yin ẹ̀yin ẹ̀ tí ì lọ́dún àwẹ̀ ẹ dákun ṣé èèyàn máa ń lọ́dún àwẹ̀ ni àbí a nídìí láti máa fi kọ́ra díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ títí tí yóò fi mara. gbogbo ohun tí máa ń jáde lẹ́nu ẹlòmíì àìgbọ́ ẹ̀sìn yìí náà Allahu akbar kí lànà bí sọ fún wa nípa ẹ̀rún kíkí Ànábì ní múru awladakum lisabi sinin ọmọ yín bá ẹ bẹ̀rẹ̀ sí kọ́ wọn ni pé fáìlà kírungbà fáìlà kírungbà fáìlà kírungbà kódà ilé míì tọmọ bá gbé gbẹ̀kọ́ tí ìyá ọmọ bá máa ń kírun lé mi ẹ rọ ọmọ ọlọ́dún mẹ́ta ọmọ ọlọ́dún méjì tí ó lọ gbé àgé àlọ́ àlá pé òun fẹ́ ṣàwọ̀lá lọ́la kíni ìmọ̀ rí ìyá rẹ̀ tí máa ń kí ẹ̀rí bẹ́ẹ̀ bọ́mọ bá jẹ́ bá jẹ́ pé inú ẹ̀sìn wa látọdún méje náà ti ní ká ti bẹ̀rẹ̀ sí pa ọmọ aláṣẹ ká máa kírun hmm. tọmọ bá ń lọ ní bọ́ọ̀dù méje bẹ́ẹ̀ tó gbé ọmọ ẹjẹ́ mi náà ń sáré mo fẹ́ gbà ẹ̀ má kọ̀ fún nǹkan dáadáa ló fẹ́ bẹ̀rẹ̀ látàgbọ́n bó fẹ́ bó fẹ́ gbá tiẹ̀ gbá torí bọ́n ṣe kó láwẹ̀ òun sọ yìí a lọ́dún yẹn ni ẹ gbà dágo mẹ́wàá ni o nígbà mgbata a tún lọ díẹ̀ ẹ méjìlá ni o nígbà ní bí ọdún méjìlá ni mo sọ pé ẹ wo à ń méjìlá kẹ̀mí o nígbà wo ẹ̀lẹ́ oṣù hmm. nígbà tí mo dátà kọ́ mo dá ah, kẹ́kẹ́ wọn ṣe yẹn ó parí ẹ̀yin òbí abẹ nítorí tọ́lọ́hún hmm. gbogbo nǹkan lẹ́ máa fẹ́ fi ṣe tàkọ̀wé. àánú àánú ah, ọmọ yìí ṣe ọmọ yìí wà lọ́rùn tó dá láìsàn hmm. lópin ìgbà tó jẹ́ pé ààwẹ̀ ń wo àgbàlagbà sàn àgbàlagbà tégungun ẹ ti gbó tí fún ẹ ti yí tí ọ̀rá ti bò fún mọ́lẹ̀ fún lókùn ìgbà táwọn ẹ bá ti ń worú wọn sàn kí ló fẹ́ ṣe fún ọmọ kékeré àfi jẹ́ kára wọn tún le torí pé àwẹ̀ a jẹ́ kára le kẹsẹ̀ ó múlẹ̀ dáadáa oyè òyìn kọ́ láàwẹ̀ àfi tárùn kan bá ń bẹ lára ẹ̀ tẹ́lẹ̀ tí bá ti ń ṣe káwẹ̀ tó dé ẹ̀rí bẹ́ẹ̀ ìdí nìyẹn àbẹ̀wá àbẹ̀ àwọn òbí ẹ fà wọn mọ́lẹ̀ táwọn ọmọ bá jí ń sàrí pé àwọn fẹ́ bá yín jẹun ẹ jẹ́ kán bá yín jẹun ẹ jẹ́ kán kọ́ àwẹ̀ gbígbà láti ìgbà ti wà kékeré kó lè jẹun tí ó mọ wọn lára tán bá dàgbà. tí àwọn náà ó sì fi wá fi nípò tó dáa látayé fi wá lọ dépò gíga níwájú Ọlọ́run torí pé bá a bá ti ń ṣe òun la sọ lẹ́ẹ̀kan àwọn tó bá jẹ́ sí pé àwọn kiri yóò ní nísìn ẹ rí wípé àtọmọwọ́ àtọmẹsẹ̀ gbogbo wọn ni wọ́n kó wọn sínú àwẹ̀ mọ́lẹ̀mọ́lẹ̀ láàárọ̀ ló lásùbà sàárì nísìn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni ò jí àwọn ọmọ ẹ̀ pé rárá kò nídìí láti gbàwẹ̀ kan ẹlòmíì afọmọkùnrin lẹ̀ ẹlòmíì afọmọbìnrin lẹ̀ káwa náà ká kọ́ wọn pẹ̀lú àlàyé táwọn bàbá wa ìmáàmù ṣe yìí ọ̀dà ẹgbàá tó bá ti di aago bíi mẹ́wàá ìjọ méjì aago mẹ́wàá ni ọ̀dà títí lọ di midi ọ̀yà títí lọ di quatorze títí lọ di seize bó bá sì ń dé wọ́n ah tọ́ bá yarí kalẹ̀ tọ́mọ bá ti wá yarí kalẹ̀ pé ẹ wá o mi ò lé ẹ̀fún ló ń jẹ ẹ̀fún ló ń jẹ kọ́ yẹ òun wà lọ́ntrẹ̀ nù mọ́ ni so ẹni tó bá sì wà lọ́ntrẹ̀ nù mọ́ ẹ̀ níjọ́ tó bá sọ pé ọ̀rẹ́ òun àdàdúró ni nígbà tá àti tí ò tí ì wọnú ẹ̀ àmọ́ tá a bá máa fi kọ́ wọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan tí mo kà láìpẹ́ yìí tí àwọn ẹnìkan ń ṣàlàyé wípé àwọn ìyá tí wọ́n dé lónìí àti àwọn bàbá tí wọ́n dé lónìí gbogbo ohun tí àwọn ṣe wàhálà tí wọ́n fi fi wàhálà fi kọ́ ní kékeré lónìí wọ́n ń wò wípé wàhálà táwọn fi kọ́ yẹn wọ́n ń rí wàhálà yẹn sí ìnira fáwọn ọmọ tòní. àyà ìlọlọ. wọ́n ń rí wàhálà táwọn wàhálà táwọn ṣe ńgbà yẹn tí wọ́n fi mọ̀ bá tí wọ́n mọ̀ nígbà yẹn. táwọn fi yè tí wọ́n yanjú. tí wọ́n fi yè tí wọ́n yanjú ẹni bá fẹ́ wá ṣe sọ pé kọ́mọ ó ṣerú wàhálà yẹn lásìkò yìí wọ́n ti gbà wípé ó ń fìyà jẹ ọmọ ni ni arákùnrin yẹn ń sọ nínú ọ̀rọ̀ náà níjọ́nà wípé ọ̀dà láwọn ìjẹta àtẹni lọléwé àtẹni lọlékéw ẹni tí ò ní kàyé lọ́pọ̀ ẹni tí ò ní bíkì lọ́pọ̀ ẹni tí ò ládùázì lọ́pọ̀ kò sì sẹ́nìkan tó ní mẹ́tẹ̀ẹ̀tìdì ká wá wo àwọn tí wọ́n wá kàwé tí wọ́n kéwú ń gbà yẹn ká ohun tí wọ́n dà lónìí ọ̀dà àwọn tòní tá à ń fi mọ́tò gbé lọ léwe hmm. ah, tá a gba ah. kẹ̀kẹ́ fún tí ọmọ gbé lọ fóṣù kan tá a gba mẹ́tẹ̀ẹ̀tì di olóṣù kan fún gbogbo kàyé lóní gbogbo líìfù lóní oúnjẹ tí ó jẹ lọ́sàn-án ti ń dúró de gbogbo nǹkan wà ńlẹ̀ tí ó ti ṣùgbọ́n ihun tí wọ́n mú jáde ihun táwọn ọmọ tá a ṣe gbogbo eléyẹn fún ihun tí wọ́n mú jáde ihun tí àtẹ̀bù àwọn gan tá a bí wọn àbùkátà sí so ló fà ló fi jẹ́ sí pé ká má wo ìmọ̀ fẹ́ mọ̀ gbàwẹ̀ tá a fẹ́ fi kọ́ àwọn ọmọ wa ká mọ̀ wò bí ẹni fìyà jẹ wọn ká mọ̀ wò bí ẹni fara ni wọn ẹ̀kọ́ ni bá a bá sì ti fi kọ́ wọn tó bá ti débi tí ó dé nísìn fúnra ara wọn ni wọ́n mọ̀wọ́ gbogbo ẹ̀ tí wọn ò tún ní ṣe wàhálà kan nírú ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ òbí mi nísìn igbe ni òkè káwọn ọmọ rẹ̀ tó kásùbà ìwọ náà ló ti fi kọ́ wọn gba ọ̀nà tó dáa wàhálà míì lòbí mi ò ṣe kọ́mọ rẹ̀ lásán kó tó lọ lé kéwú ìwọ náà ló ti fi kọ́ wọn gba ọ̀nà tó dáa nítorí pé ọ̀bọ̀mọ bá ń bẹ lásán lànà bí fi sọ yìí látọdún méje ni ẹ ti mọ̀ pa wọ́n láṣẹ rẹ̀ ní tí wọ́n máa ń pààyàn láṣẹ rẹ̀ látọdún méje tí wọ́n fi ń lọ dọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó ti dàgbà di ẹ̀hún náà ó ti mọ̀wọ́ ẹ̀ nídìí eléyìí ńgbà tá a ti mọ bí àwẹ̀ yìí ṣe pàtàkì tó lọ́dọ̀ ọlọ́run ẹja fi rè kọ́ àwọn ọmọ wa láti kékeré ọ̀dà bàbá wa imam à ń rí àwọn ẹlòmíì pàtàkì jùlọ láwọn obìnrin wa tó jẹ́ sí pé ààwẹ̀ ẹlòmíì kò ṣe nǹkan oṣù ó ní nǹkan oṣù lòún wà ẹlòmíì ní òun ti bẹ̀rẹ̀ ó ń parí lọ ni tí èyí parí tó sì já sí pé kò ṣe nǹkan kan gbogbo ẹ̀ tó ààwẹ̀ yẹn ó ń ní lára irú àwọn eléhùn nìyí ṣé ipò tá à ń sọ pé e, e, e, aláwẹ̀ fẹ́ rí lọ́dọ̀ ọlọ́run yìí àbẹ́yìí tó yẹ sí pé gbèsè àwẹ̀ tó bá jẹ kì í san ṣe irú àwọn eléyìí ṣe àyè tá à ń sọ pé aláwẹ̀ ò ní lọ́dọ̀ ọlọ́run ṣe irú wọn ò sì rí irú àyè yìí gan. ọlọ́run máa ṣe wá ní amaniṣe ni Allahumma àmín ọlọ́run máa sì ṣe wá ní mo mi Allahumma àmín ilẹ̀ tó mọ́ lónìí nísìnyí tabatunko tó ń rí nínú àwọn obìnrin wa ti ń tanra ẹ̀ ara ẹ̀ ní ṣe Allahu ti di tó yé gbogbo èèyàn lónìí Hmm. kódà bí tọ́lọ́run mú ìrọ̀rùn dẹ́sìn báyìsìn yìí dé bí tọ́lọ́run mú ìrọ̀rùn báyìsìn yìí dé ni pé gbogbo àdúgbò mọ́sálásí ti wà ń bẹ̀. Allahu akbar. tí wàá sísè ń lọ ọlọ́kan òjọ̀ kan. Allahu akbar. kódà àwọn ẹlòmíì wọ́n dá rèzó sòsíò lẹ̀ hmm. tó jẹ́ pé gbogbo ń tán fẹ́ máa ṣe ń bẹ̀ wàá sí ni. wàá sí ni ah ọlọ́run bá ní sanwó lẹ́sàn-án rí o. ọlọ́run sanwó lẹ́sàn-án rí. sanwó lẹ́sàn-án rí o. kátó aṣọ aṣọ Sunna TV yìí náà. Allahu akbar. tó tí ò fìgbà kan tí ò fìgbà kan mọ́ ṣàlàyé ẹ̀sìn fún wa ah, bàbá tó a rí kan nínú àwọn obìnrin wa lónìí tí ń tanra ẹ̀ ó ń ba nǹkan jẹ́ fúnra ẹ̀ ni hmm. nǹkan oṣù tí ń parọ́ mọ́ ọlọ́mọ jẹ́ kó jẹ́ pé kò ní wá já lára ẹ̀ tó fi jáde láyé Allahu Akbar torí pé èèwọ̀ ni hmm. ká máa parọ́ ohun tí kò ṣẹlẹ̀ fi máa fi gbayì Allahu Akbar àbí fi máa fi wá ìdáàbòbò ẹ̀rí ẹlòmíràn ní ara mi ò yá kankan ò sì ṣe kó má ba àárẹ̀ mọ́ rẹ̀ kó má ba àbá wọn lọ àbí kó má bàa ṣàǹfààní fún àwọn ọmọ aráyé ló fi parọ́ bẹ́ẹ̀ tí ẹ̀ bá wá ń parọ́ bẹ́ẹ̀ tí ń parọ́ bẹ́ẹ̀ tí ń parọ́ bẹ́ẹ̀ yóò wá di ẹni tí nǹkan ti ń pè mára yẹn yóò padà máa wá ṣe. lórí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin obìnrin wa tẹ́jọ́ obìnrin lọ́dẹ̀dẹ̀ mùsùlùmí ẹ̀ mọ̀ tàn ra yín hmm. àwẹ̀ wá láti wá bá ti ń jẹ́ o insha Allah àwẹ̀ wá láti wá dọ̀rọ̀ irú o insha Allah ọlọ́run gbé àwẹ̀ wá láti wá tó nǹkan ṣe lára wa ni insha Allah láti wá fọ́n tó dọ̀tí mọ́ lára wa láti wá lékún azìkí wa láti wá lékún àlàáfíà wa láti wá lékún ìbẹ̀rù ọlọ́run ọba wa láti wá lékún ìmọ̀nà wa láti wá lékún ọlá wa táwẹ̀ wá ṣe lára wa nìyẹn káwẹ̀ wá dé kí wọ́n má bàa gbébi kí wọ́n má bàa wá máa wá rí ìnira hmm. pé tí èèyàn bá ń gbà wọ̀ èèyàn máa ń wù ní kọ̀pìlọ́sì hmm. mi yóò bàjẹ́ hmm. fọ́ọ̀mù mi yóò bàjẹ́ la ilaha illallah ta ni ọ́ ta ni fọ́ọ̀mù. ta ni ọ ta ni fọọmù àwọn kòkòrò jẹ la ilaha illallah ọba afàwẹ kẹwọ tó o gbàwẹ nítorí kí fọọmù má bàjẹ́ hmm. àrùn lè gbáwájú yọ Allahu akbar o gbàgbé Ọlọ́run ni àrùn lè yọ hmm. wọn náà máa rí pé tó ti máa tẹ́lẹ̀ èyí tó dé tí lọ yìí àbí o gbàgbé pé diabetes wà wájú tó lè mú ẹ tí ó yí ẹ láwọ̀dà lẹ́sẹ̀kẹsẹ̀ ó gbàgbé pé tension lè yí ẹ láwọ̀dà lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n tó ń fẹsẹ̀ méjèèjì rìn tẹ́lẹ̀ ò lè rìn mọ́ hmm. àbí àbó gbọ́ pé nǹkan kan yìí ṣe obìnrin ni hmm. àbó gbọ́ pé obìnrin bọ́ níbi wàhálà ọlọ́run ni hmm. àwẹ̀ wá dé ìwọ́ wá ń purọ́ máwẹ̀ ò fẹ́ gbàwẹ̀ o tún fẹ́ jí àwọn ọmọ rẹ obìnrin kan gbàwẹ̀ wọn sara ni bàbá wọn pé bàbá ẹ jẹ́mọ̀jà da àwọn ọmọ yìí láàmú ẹ sáà mọ̀ mm. pé obìnrin ni wọ́n ẹ̀sìn obìnrin ò sáà pé bí ìtawẹ̀ kọ́ mm, obìnrin bá jẹ gbèsè àwẹ̀ ó gbọ́dọ̀ san ni kò bá jáwẹ̀ ẹgbẹ̀rún ọdún bá ń bẹ lọ́rùn ẹ̀ tó bá ti ẹgbẹ̀rún ọdún láyé ó gbọ́dọ̀ bí ò bá san á bí lálẹ́ kíyámà èrè táwọn aláwọ̀ ẹ̀ ń rí táwọn fẹ́ gbẹnu rọ̀ ìyá ní ẹnu ọ̀nà lẹ̀kùn rọ̀ ìyá ní òun àlùjánà èmi ò ní sọ pé kó wọná àmọ́ ọlọ́run bá mọ bí ó ṣe ṣe ọ̀rọ̀ ẹ̀ tọ́ba ti dọ́ọ̀hún yóò fi ọ̀rọ̀ rẹ̀ àmọ́ yóò lálàsé rẹ̀ díẹ̀ yóò lálàsé rẹ̀ ọlọ́run lálàsé rẹ̀ nídìí eléyìí ká náà lálàsé nǹkan gidi ọ lálàsé nǹkan gidi nídìí náà ká yíra padà pàtàkì jùlọ àwa tá a nínú Ramadan obìnrin ó lè tètè rí pò lọ́dọ̀ ọlọ́run ju ọkùnrin lọ tí rọmọdọ́nù bá dé. bẹ́ẹ̀ni dókítà bẹ́ẹ̀ni. nítorí nítorí àwọn àsìkò méjì kan ń bẹ tá a fi lẹ̀ ń bẹ nínú rọmọdọ́nù tí ń júwe gbogbo ohun tá à ń wá nínú oṣù náà nínú ẹ̀ ni àdúrà tá a bá ṣe lásùbà àka tó jẹ sààrì àti hmm. mọ̀ tẹ́lẹ̀ wípé hadisi kudusi ti sọ fún wa wípé lóró òru ni ọlọ́run sọ̀kalẹ̀ sí sánmà ayé ní sulusu akhir àkìr tí ọmọ béèrè wípé talẹ́ni ti ń pè mí o tí màá dáhùn ẹlẹ́yìn tọrọ àforíjì o kí lẹ̀ ń fẹ́ sọ̀hún tẹ̀ ń fẹ́ ká ṣe fún yín àsìkò ẹni ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa ni wọ́n sì jíjẹ ni wọ́n ní àwọn ń dáná la ṣe ń bẹ ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ baálé wípé Ramadan kì í ṣe oṣù oúnjẹ o kí kálukú lọ yẹ̀ mí pé bá a jẹ àmàlà bí wọn ò gúnyán lóru bí wọn ò ṣèṣe mọ́ à mo gbọ́dọ̀ jẹun kínú mi ó yó gidi gbígbóná ni mo sì gbọ́dọ̀ jẹ Ramadan ọ̀pọ̀ wàhálà tó bẹ́ẹ̀ bọ́ ọ bá jẹ́ bẹ́ẹ̀ náà gan lágo márùn-ún àṣùbà tí bá ti ń lo aago mẹ́sàn-án àárọ̀ ntọ́ba mú ẹ lọ tó wà lẹ́tì lọ́ọ́ gbọ̀nsẹ̀ ó ti jẹ́ tán nù ọ̀ya ọba pé kí wọ́n tún fún ọ ní mi ìjẹ́ lágo mẹ́sàn-án kò lè ṣeé ṣe so ìbá díẹ̀ ní ká fi jẹun yìí ká lè jẹ́ kí àwọn ìyá yìí náà orí ìbáadà ṣe la fi ń tibẹ̀ sọ fún gbogbo ẹ̀yin ìyá wa pé Ramadan bẹ́ẹ̀ bá ti jí lóru àlùalá ni ẹ kọ́kọ́ ṣe bí náfìlà méjì ni ẹ ṣe tẹ̀lé ẹ̀ kẹ́ ẹ̀ tó bọ́ síbi tẹ́ ẹ̀ mọ̀ gbóná omi tẹ́ ẹ̀ mọ̀ ṣe oríṣiríṣi tẹ́ ẹ̀ bá ṣe ẹ sì má jẹ́ kí àzìkárò kò lẹ́nu yín níbà àsìkò tẹ́ ẹ bá fi ń ṣe tẹ́ ń ṣe yìí náà gbogbo àsìkò tẹ́ ẹ fi ń ṣe tẹ́ ń ṣe yìí náà ẹ tún lè máa ṣàdúrà ẹ tún lè máa pe ọlọ́run gbogbo eléyìí náà tẹ́ ẹ bá ṣe lásìkò yìí kó máa já sí pé wàhálà àṣẹ àṣọ àṣẹ àṣọ lẹ́wà nídìí ẹ̀ títí ẹ ní rí náfìlà kan kọ́dà ẹlòmíì nù wọn gan kò tún lọ kásùbà níjàmbá kò tún ní kírun àsùbà eléyìí ti tẹ̀lé ara wọn ìwọ náà fúnra ara rẹ lóbìnrin gbìyànjú kó kó káàṣì ìṣẹ́jú díẹ̀ láàrin òru yẹn kó tó di pé ọ̀jẹ̀sàrì tó fi rí náfìlà méjì mú wa tó fi rí náfìlà mẹ́ta mú wa tíwọ náà ó fi bẹ lọ́hùn tó fi dárúkọ lọ́hùn kẹ́ tó ṣe wàhálà ọ̀rọ̀ olóúnjẹ dé àkọ́kọ́ nù àwọn obìnrin tètè máa ń rí imú jọkùnrin lọ nítorí pé obìnrin ní òkòkò máa sáré ní tá a fẹ́ ṣe obìnrin ọkọ ọmọ wo pé kò sí ní tó kẹ̀mí tó ń jẹ bá ti dọ́gba kẹ́ pè mí hmm. òun ó bá tún máa sùn lọ òun lè sùn títí lọ di aago márùn gan ló jágo márùn-ún ẹni wọ́n ṣẹ̀ṣẹ̀ jí ni ó mọ̀ wá mọ̀ lọ ṣe búrọ́ọ̀sì ẹnu tóbìnrin sì ti jí látago mẹ́ta ọbẹ̀ yọ̀ lágo mẹ́ta omi ọbẹ̀ lágo mẹ́ta lágo mẹ́ta òru ẹ̀ náà ni wọ́n dẹ́ja lágo mẹ́ta ẹ dákun gbogbo àwọn tá a jẹ́ baálé ká ràn wọ́n lọ́wọ́ kí iṣẹ́ yìí ó dínkù díẹ̀ kí iṣẹ́ yìí ó dínkù díẹ̀ èyí tó wáyé sí pé dandan ó jẹ kà náà ni kò sí wàhálà àwọn gíláàsì ẹ̀ kúlà oríṣiríṣi ti wà láwọn tí ó conserve gbígbóná ẹ̀ náà láti alẹ́ mọ́jú kí wọ́n conserve ẹ̀ fún ẹ táwọn náà fi ráàyè ṣe ìbáàdà díẹ̀ torí pé tó bá yẹ pé wàhálà àṣe àṣọ àṣe àṣọ nìkan náà ni wọ́n bá bá yí nínú oṣù yìí ah oṣù yìí àlùbáríkà rẹ̀ ti ju ká wá ṣe bẹ́ẹ̀ lọ ó ń bẹ bẹ́ẹ̀ ní sárì ká tó wá sọ àsìkò sínú bá gbogbo òsínú náà bá tún súnmọ́ táwọn gbogbo òsínú bá ń ku bíi bíi quinze minutes vingt minutes sí trente minutes wọ́n ní gbogbo aláwẹ̀ ó gbọ́dọ̀ lọ tẹ́wọ́ rẹ̀ lẹ́ni tí ó máa ṣàdúà kó kó sa kó tẹ́wọ́ báyìí kó mọ̀ ṣàdúrà kódà wọ́n ní ibi tó ibikíbi tí ó bá wà kò gbọ́dọ̀ ṣàròyé mọ́ tí bá ń wa mọ́tò gẹ́ kò gbọ́dọ̀ ṣàròyé àdúrà ni kó mọ̀ ṣe tí bá ń gun kẹ̀kẹ́ kò gbọ́dọ̀ ṣàròyé àdúrà ni kó mọ̀ ṣe tí bá wà ń bẹ́ ńlé rẹ̀ à tẹ́wọ́ kó mọ̀ bẹ́ lọ́hùn mú gbogbo ìgbà yìí náà àwọn ìyá wa kù ń dì iná ń dì iná ni wọ́n ti sínú gbogbo eléyìí káwa obìnrin ká tún lè mọ̀ pé àlùbáríkà tí ń bẹ nínú oṣù yìí o àyè ń bẹ ń bẹ fún wa o ṣùgbọ́n ká lo opportunity àyè náà kọ́mọ jẹ́ sí pé wàhálà ṣíṣe wàhálà sísọ láàgbébẹ̀ àníkẹ́ fi bí pa àwọn baálé yìí o ẹ̀ sóúnjẹ ìṣínú fún wọn o ẹ̀ sì sóúnjẹ tó dáa fún wọn o àmọ́ ẹ̀ kúrónomitire gbogbo ẹ̀ tá a fi rí àsìkò náà lò nínú oṣù Ramadan Ramadan ti dé àti bẹ̀rẹ̀ àti ń bá a lọ ọlọ́run ó jà gúnlẹ̀ rẹ̀ láyọ̀ o ọlọ́run ó jẹ́ agúnlẹ̀ rẹ̀ láyọ̀ o ọlọ́run ó jẹ́ kí agúnlẹ̀ rọmọdọ́nù yìí láyọ̀ o insha allah ta'ala baba imam ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nínú rọmọdọ́nù tí àwẹ̀ bá ti bẹ̀rẹ̀ báyìí ara máa ń yá kálukú ọmọ sáré ọ̀tún ọmọ dùwà òsì ọmọ dùwà tẹ bá dé mangiribi lónìí nísìn bẹẹ dé anṣamu lónìí gbogbo oorun wákàtí márùn-ún nísìn ó rí i pé ẹsẹ̀ jàmọ́ ó jọ gbogbo nǹkan ó kùn tí bá wà ń lọ di mẹ́wàá mẹ́ǹdógún kí ni ń fa àwọn ìfàsẹ́yìn yẹn tá a sì mọ̀ yí pé ipò oṣù yìí ó tóbi. ẹ kò gbọdọ̀ má rí bẹ́ẹ̀. Allahu Akbar. kò gbọdọ̀ má rí bẹ́ẹ̀ wọ́n ní pípọ̀ la pè. Hmm. díẹ̀ ni ó dáhùn. díẹ̀ ni ó dáhùn nínú àwọn díẹ̀ náà á tún tiriye wọn ni. á tún tiriye wọn ni Allahu Akbar. sẹ́rí tí máa ń ṣẹlẹ̀ ni pé pàtàkì jùlọ nílẹ̀ yorùbá tí wọ́n bí ta mọ̀ hmm. dáadáa òun ni pé ẹ̀mí ẹ̀sìn òdodo ò la ilaha illallah ẹ̀mí ẹ̀sìn òdodo ìmánì yẹn ò tó lẹ̀ kò tó lẹ̀ àǹfààní tí ń bẹ́ńbẹ̀ la fẹ́ wá rí àǹfààní tí ń bẹ́ńbẹ̀ la fẹ́ wá rí tá a bá sì rí àǹfààní náà báyìí a tó padà sẹ́yìn ìmánì òdodo tá à ń fi sin lọ́hùn tá à ń fi gbà pé gbogbo ìgbà lọ́lọ́run bá wà gbogbo ìgbà la sì gbọ́dọ̀ dúró tì gbogbo ìgbà la gbọ́dọ̀ máa ṣe tiẹ̀ kò í sí lọ́dọ̀ ọ̀pọ̀ èèyàn àwọn tó jẹ́ pé rọ̀mùdọ́ọ̀nì náà rọ̀mùdọ́ọ̀níyà ni wọ́n àbú hmm. rọ̀mùdọ́ọ̀nì yóò náà ni wọ́n lọ́dọọdún lọ́dọọdún làwọn wà fún rọ̀mùdọ́ọ̀nì ẹ rí i pé àwọn ni hmm. wọ́n máa fàkù díẹ̀ díẹ̀ wọ́n máa fàkù díẹ̀ díẹ̀ tí ó wàá kó àwa tá a ti máa ń lo mọ́sálásí tẹ́lẹ̀ ẹ mọ owó Jímọ̀ tí ń bọ̀ wá nísìnyí tí ẹ bá múra kẹ ìmọ̀mù oníráyè jókòó ìmọ̀mù oníráyè wọlé ẹ fẹ́ tẹ̀ wọ́n mọ́lẹ̀ ní kọjá lọ. ẹ wà béèrè pé ìlú ti kó. ni wọn kó wọn fi lọ fún ọfin mọ́tò wọn wá ní àbí àbí nǹkan kan ló ṣẹlẹ̀ ni wọ́n tú wọn lẹ̀. Hmm. ẹ̀rí irú wọn àǹfààní ti ń bẹnu rọ̀mùdọ́n ni wọ́n wá wá wọn àwọn ọlọ́run àwọn ni máa ń ṣe tàkọ́kọ́ gẹ́gẹ́ bí onítakun tẹ́lẹ̀ àgbóyè lómìn ni pé tá a bá ti lọ ta kọ́kọ́ ká lọ ta rí ká lọ parí a ti rí nǹkan tá à ń wá hmm. kò dìgbà tá a bá gba gbogbo ẹ̀ kò dìgbà tá a bá kí gbogbo aṣámú kò dìgbà tá a bá kí gbogbo jimoh nù ẹ̀ ẹ̀rí ẹ má jẹ́ àtàrà wa ìgbàtà bá yan náfìlà ìgbàtà bá yan náfìlà tàájúdù kí ni kí la tún lọ tà ń bẹ́ẹ̀ àìsùn láwì àti gbogbo ẹ̀ ń lé mẹ́jẹ kẹ́rin kan ṣe àìsùn. wákàtí kọ̀ọ̀kan ìṣẹ́jú kọ̀ọ̀kan ní rọ̀mùdọ́nù oore ni oore ni Allahu akbar oore ni tá a lè ríru ẹ̀ lóṣù kankan gbogbo oṣù kan ló lọ́lá àmọ́ṣù tí ń bẹ ní rọ̀mùdọ́nù yìí yàtọ̀ ọlá tí ń bẹ ní rọ̀mùdọ́nù yìí sí gbogbo oṣù ó yàtọ̀ gidi ẹ̀rí bọ́lá bá tó wà lọ fìyàn ṣe kò ń gẹ́ ibi tí òye káwọn èèyàn gbé sá hmm. ibẹ̀ náà mọ́ ń sá Allahu akbar. táwọn ẹ̀ bá ń lọ dogun tí ò yẹ kí wọ́n sá gbogbo èrè ẹ ti sọ tẹ́lẹ̀ pé gbogbo iṣẹ́ tó wà ní Ramadan ibi mẹ́wàá àgbẹ̀yìn lọ́lọ́run lọ gbé sí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ibẹ̀ lọ́lọ́run bá lọ gbé sí ẹ wà ní gbàyìn gan ni mọ́sáàsì máa fà. la ilaha illallah. mọ́sáàsì máa fà abáwọn kan tiẹ̀ ń bẹ kẹ́ hmm. bí àkíyèsí kèé tá à ń ṣe torí pé abájẹ́ ìmọ̀mọ́ yẹ ká máa tọ́ wọn. bẹ́ẹ̀ni àkíyèsí kan tá a tún ṣe ni pé ẹ rí i pé ọ̀pọ̀ èèyàn wọ́n ti múra láti lọ múra mọ́kà abẹ́ẹ̀kọ́ wọn ò ní lọ níbẹ̀rẹ̀ báyìí o wọn ní lọ níbẹ̀rẹ̀ rọ̀mùdán báyìí hmm. wọ́n lọ tí àwẹ̀ bá di mẹ́ẹ̀ẹ́dógún àbí ó bá di mẹ́rìndínní àbí táwẹ̀ bá di tó bá ń kú bí mọ́kànlá ni wọ́n lọ sí wúra hmm. láti lè lọ jẹ àǹfààní ti parí ti parí hmm. ó ti wà bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa náà ń bí débi pé tẹ bá ń gbà ẹ̀bọ̀ tẹ wá bá wà àkọ́kọ́ tẹ wá kejì wọ́n padà sẹ́yìn tí tàájúdù bá fẹ́ bẹ̀rẹ̀ lásìkò táwọn ọmọ tàájúdù sí tí wọ́n mọ̀ pé tahajud ti ń bẹ tẹ́lẹ̀ kó tó di àsìkò tí wọ́n ń pè ní àsìkò tahajud yẹn ẹ̀rí ìgbà yẹn ni wọ́n wà máa wá mọ́ṣáláṣí láti wá ké tahajud yẹn bóyá wọ́n lè ṣe kòńgẹ́ òru Laylatul Qadri nínú ẹ̀ ẹ dákun ìsìlámù yìí ṣe bẹ́ẹ̀ o. ẹ má jẹ́ aṣaṣẹ́ṣe ẹ má jẹ́ aṣaṣẹ́ṣe ní ìsìlámù ká ṣe gbogbo ẹ̀ kó tó lẹ̀ níjọ́ níjọ́ kò síjọ́ kan tí gbígbàdúrà ò sínú Ramadan kò síjọ́ kan tí gbígbàdúrà ò sí má fi ọjọ́ kan ráre lérí wípé kó a lọ fẹ̀mí síbì kan wípé kó a lọ fẹ̀mí síbì kan pé ibẹ̀ yẹn gan ni gbàdúrà wà hmm. ó lè wá jẹ́ pé ibi tí wọ́n fẹ̀mí sí yẹn láàárẹ̀ ó bu ẹ lóòní lọ́dá òní lágbára àti ṣe àbí nǹkan kan ó di ẹ lọ́wọ́ tó ń lè lọ́ngbà yẹn tó bá ti ti ń lọ tó ò lánìyàn bẹ́ẹ̀ ọlọ́run wọlá pò lánìyàn bẹ́ẹ̀ yóò sì ṣe tó ń fẹ́ fún ẹ nírọ̀ ọmọ ìyá mi ẹ dákun Ramadan kì í ṣoṣù kan tá a láṣẹ nú ẹ̀ èyí ni mo gbọ́dọ̀ ṣe èyí ni gbọ́dọ̀ ṣe hmm. àsìkò báyìí mo gbọ́dọ̀ lọ àsìkò báyìí ni mi gbọ́dọ̀ lọ ẹ má jẹ́ ká fi ọjọ́ kan wákàtí kan àkókò kan ká fi ṣeré nínú rọ̀mùdọ́n tọ́lọ́wọ́n bá ní kó bá wa láyé yìí torí pé gbogbo ẹni tó béèrè ẹ̀kọ́ lórí o. lórí bẹ́ẹ̀ ni. táwa bá wá rí ọlọ́run níṣẹ́ kan tó fẹ́ bẹ̀ wá ló fi sọ wípé ká rí a sì ní oore ńlá tá a fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run fi ṣẹ́ wa kù wípé kí rọ̀mùdọ́n náà bẹ̀rẹ̀ lójú wa ká sì wà lálàáfíà kó fi bẹ̀rẹ̀ nígbà yẹn táwa náà bá gbìyànjú a nǹkan táwa àti ṣera wa dáàbò tá a mọ̀ kọ́lọ́n kó ṣe àmọ̀nà wa kó dó tì wá. tọ́ gbogbo ẹ̀yin olùkẹ́tígbọ́ wa nílé àti ní gbogbo àyè tí a bá wà oṣù Ramadan oṣù ìkẹ́ni o oṣù Ramadan oṣù ìgẹ̀ni o oṣù Ramadan oṣù àánú ni o oṣù Ramadan oṣù àforíjì ni oṣù Ramadan oṣù tá a ti ń kọ àkọọ́lẹ̀ rẹ̀ fún ni tá a sì ń sọmọ náà di ọmọ àlìjẹ́nà ẹ dákun torí Ọlọ́run àti wá bẹ̀rẹ̀ oṣù náà bá a ti ṣe múra níbẹ̀rẹ̀ dáadáa yìí ká àkótẹ́ ká infatigable òun ni ká jẹ́ títí tá a fi parí ẹ̀ kọ́lọ̀wọ́n aláàánú kó wá fún wa ní àlàáfíà àti bíbọ̀ àṣírí tá a fi ṣe bàbá imam á ṣàdúrà fún gbogbo àwọn olùkẹ́tígbọ́ wa nílé àti gbogbo àwọn elétò tí a fi máa lọ ẹ bá wa ẹ wa fi ohun ohun jimá kẹba kẹba nu fi tún fi bẹ lọ́hùn fún wọn. àdúgbò lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kò ṣe wálẹ̀ ní tí ó ṣoríire. àmín àmín àkọ́kọ́ tá a bá wá Sunna TV báyìí inú mi a máa dùn pípọ̀. Allahu akbar alhamdulilah torí pé ohun tá a rí yìí kò sí ìlú wa tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. wọn bá àgbà tó sì ti dé yìí nǹkan púpọ̀ ti yí padà sí dáadáa ìmọ̀lẹ̀ ti tàn sí ọ̀pọ̀lọpọ̀ agboolé àti ọ̀pọ̀lọpọ̀ ìlú àkọ́kọ́ àdúrà wa ni pé bàbá wa Alhaji Abdulrasaq alhaji musa àti gbogbo àwọn bàbá wọn wọn rí nǹkan lágbèkalẹ̀ Allahu akbar nǹkan ńlá ni wọ́n gbé kalẹ̀ kọ́lọ̀ wọn jẹ́ kí iléeṣẹ́ náà ó jóná àmín àmín ìgbà kan tá a bá ń ṣe báyìí ó lè jẹ́jọ́ kejì ni wọ́n wàá rí wa o hmm, bẹ́ẹ̀ ni lónìí sì direct ni wọ́n wà direct ni o direct ni o gbogbo ẹni tọ́lọ̀ bàbá aráyè kí ó jókòó lè tẹ́lẹ̀ jókòó Allahu akbar àríbẹ̀ àsìkò tí a sì máa ń ráyè jókòó náà ni lẹ́yìn pé a ti lọ ká ilà ká padà sídìí ká máa bá ètò bọ̀ bá bá kó mi nísìnyí wọ́n tún fa àwọn ẹlòmíì náà padà sí ìgbàlámú iléeṣẹ́ yìí kó mọ̀ jóná láéláé ẹ kó túbọ̀ gbòòrò jù báyìí lọ àdúrà wa kejì ni pé àwa náà ta jáfa àti torí ọlọ́run là ń wá ẹ má jẹ́ àpòrọ̀ fúnra wa nítorí ọlọ́run ọba là ń wá àwa náà wá ń ṣiṣẹ́ ọlọ́run ni léèrè wípé n ta akọ́ bá a rẹ̀yàn tọ́jú wa lórí ẹ̀ á bá a rẹ̀yàn tọ́jú wa lórí ẹ̀ á ṣe èmi sọ bẹ́ẹ̀ fún ọ̀gá aláwa kan tí ń gbà pé èyí tẹ́ ń gbà wọ́n ẹ̀kan tó ń hàn án lọ́wọ́ ni àwa àkẹ́tẹ́lẹ̀ nítorí wípé ká lè ní àlọ́ kan bìkan ẹ̀rí bẹ́ẹ̀ àtikọ́ àtikọ́ àlò iná náà ni mo tọrọ fún gbogbo àwọn imam àwọn dakatira àwọn asatiza gbogbo àtàwọn àgbà Sunna TV yìí wá ẹlòmíín kò ń sábẹ́ ẹlòmíín kò ń nàìjíríà ẹlòmíín kò ń kẹtù ẹlòmíín kò lájàṣẹ gbogbo ọ̀nà jíjì là ń kó ọlọ́run sì ń ṣọ́ wa lọ ń ṣọ́ wa bọ̀ lórí àníyàn pé afẹ́ àtàn ìmọ́lẹ̀ sí ọkàn mùsùlùmí lágbàáyé ọlọ́run san gbogbo alẹ́ san rí ẹ̀mí wọn sì gùn dáadáa àṣírí wa tó ti bò ní tú à nítorọ́jẹ́ ọmọ nítorọ́jẹ́ fún wa àwọn ọmọ wọn sì tẹ́wọ́ gba arí báyìí lọ́dọ̀ wa àwa ṣàdúrà lẹ́kẹ̀ẹ́ta gbogbo àwọn èèyàn tí máa ń fààyè wọn lẹ̀ láti gbọ́rọ̀ ọlọ́run ẹ nígbà padà sí ibò ẹ nígbà padà sí ìgbàlá burú ìlọsíwájú ò mọ̀ bá yín gbogbo agboolé tẹ ti ní tẹ́lẹ̀ tẹ́ ìwọ̀n báyà ìmọ̀ni tẹ́lẹ̀ bẹ̀ wọ́n ọlọ́run ìfisàdán fún yín kọ̀nẹ́sí òun ní jásí yín ò la ilaha illallah àwa ṣàdúrà fún gbogbo àwọn ìmáàmù àgbààgbààgbà nínú ẹgbẹ́ náà nílẹ̀ yorùbá ọlọ́run kó dákun rọ̀mùdọ́n tá a bẹ̀rẹ̀ yìí eré ewu la wà a ti bẹ̀rẹ̀ a parí ẹ̀ ọlọ́run bá nìkan ló mọ̀ ọlọ́run kó kàákọ́ tí ó parí ẹ̀ tí ó sì ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé gbogbo àwa afá iṣẹ́ ti dé fún wa báyìí inú oṣù iṣẹ́ tiwa la wà yìí ẹ wò látàárọ̀ láti wà ń bí ilé sí ẹgbẹ́ a tún padà sílé èyàn ò ní ká mọ̀ tún lọ ṣe tẹ̀sí èyàn ò ní ká dé lálẹ́ ń kan tí wọ́n ti àwọn ẹni ọlọ́run ọba lẹ́yìn ẹlòmíì ti bẹ̀rẹ̀ àyè yìí láti máa ka orúkọ ẹnìkan gbogbo ẹni tó ti dá mọ̀ wípé ó yẹ ká ṣe báyìí fáfáì ó yẹ ká ṣe báyìí fún ìmáàmù yìí ó yẹ ká ṣe báyìí fún àmẹ̀kúnnù yìí lẹ́wọ̀n tó ti ṣe ọlọ́mọbọ̀lá wọn jẹ́ ọlọ́mọdọ̀rọ̀ wọn rú gbogbo ẹlòmíín náà ń ṣe program lọ́wọ́ kó jọ ọlọ́wọ́ mi díẹ̀ nítorí lọ pé bá wọn ọlọ́run dákun mọ́ṣà bọ̀ ọ́ láṣìírí ẹ á wá ṣàdúrà bákan náà sí ìlú tá a wà nú ẹ̀ torí pé ìfọ̀kànbalẹ̀ igi náà ni ìfọ̀kànbalẹ̀ ẹyẹ ìlú wa tá a wà nú ẹ̀ ìlú Benin ọlọ́mọdé àmọ̀gùn kira ó tutù tó ní kálukú mm. kàn kígbe pé ṣé ìgbà wo la mm. jáde ńlé ni kẹ̀kẹ́ rẹ̀ tó gbé lọ kò rí gbé padà kò rí gbé padà mọ́ kọ́lọ́n jọ jàre kọ́lọ́n bá wa ṣe nírọ̀rùn kí kọ́lọ́n bá wa kó sí àwọn èèyàn wa nínú kán fi ètò kán fi àwọn aláṣẹ kọ́lọ́n bá kán fi rọrùn díẹ̀ díẹ̀ sí kásọ̀tà nínú Ramadan la wà yìí ẹ̀rí bẹ́ẹ̀ àwọn èèyàn fẹ́ lọ tàájú àwọn èèyàn fẹ́ lọ wọ́n fẹ́ lọ jimá fáàmì fẹ́ lọ tẹ̀lé gan pamọ́tò rẹ̀ lójú ọ̀nà kọ́lọ́n jọ jàre kó gbogbo ohun tí ń ṣẹlẹ̀ tí fi ń rí bẹ́ẹ̀ ìjọkan ní ń ṣẹlẹ̀ ní fi ń rí bẹ́ẹ̀ kọ́lọ́n bá kàǹkan náà kó fìlú wa lọ́kàn balẹ̀ àwọn tí ń darí wa kọ́lọ́n bá fi wọn lọ́kàn lọ́kàn balẹ̀ kó fi àwa náà tá a jọ mọ̀ àló tán darí kó fi àwa náà lọ́kàn balẹ̀ àwa náà àìgbọ́nà pọ̀ lára wa nígbà tí mo ń bọ̀ lájà tí láàárọ̀ ìrísí ibi tán ní káwọn èèyàn mọ́ gbà àtúndẹ̀ ti ń gbabẹ̀. ọ̀rọ̀ yàn ẹ̀rí ibi táníkà òyìn mọ́ gbà káyé dí onímọ́tò káyé dí àwọn kan ṣètọ́nù ọmọ tẹ̀lé wọn náà ṣètọ́nù ọmọ tẹ̀lé wọn náà ni tá a bá sì fẹ́ máa wo tẹ́lẹ̀ àwọ̀ ẹlòmíì náà ti ṣètọ́nù ọ̀dàlá àmọ́ wa kó wọn pọ̀ kọ́lọ́ ń jọjá rẹ̀ kó fi alọ́kànbalẹ̀ lu wa mọ́jà amògùn mọ́jà amọ̀dàmú ọ̀làlá ilahalọ́lá bàbá àdúrà ń bẹ lẹ́nu tí náà bàbá ṣe débi kan yẹ ká gbufẹ́ yìí náà kọ́lọ́ ń dákun ìpàdé wa mílíọ̀nù yìí ọlọ́run mọ́tò wa ká ẹ̀mí gùn àláfíà ọlọ́mọṣàgbà àjogún ẹ̀ fún wa ọlá àjẹkànṣe ọlọ́run ayé wa ọlọ́run jọ dá o ọ̀run wa ọlọ́run jọ dá o títàn wa ọlọ́run jọ dá o àtúbọ̀tán wa ọlọ́run jọ dá o bá a ti ń fẹ́ orí ọlọ́run jọ rí bẹ́ẹ̀ o gbogbo èròǹgbà wa àníyàn wa kóṣù yìí tó dé ọlọ́run mú ṣe fún wa láàrin oṣù yìí ọlọ́run mú ṣe fún wa tóṣù yìí bá wa lọ gbogbo ohun tá à ń béèrè ọlọ́run ṣe àmúṣe fún wa subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Allahu akbar. Allah